والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ونجس وجوكو كان للوغون ننوسو ربيع الأول هجرة 1442 eléyìí tó ọjọ́ keje nínú oṣù november miladi two thousand and twenty mọ́sálásí ńlá ìlú Ògbómọ̀ṣọ́ níbí a ó máa bára wa sọ̀rọ̀ lónìí nípa kòkòrò tó jẹ́ jẹjẹrẹ eléyìí tó ṣe pé ọ̀n ba ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé jẹ́ fáwọn èèyàn ó mú kí ọ̀pọ̀lọpọ̀ kó di ẹni tó ṣe wípé ó di akú rẹ̀ tẹ̀ lójú kan náà ìlọsíwájú tó níye kọ̀ ìdàgbàsókè eléyìí tó lámì kò dé sí i látàrí àrùn jẹjẹrẹ burúkú yìí eléyìí ti ṣe alḥasad akramakumullah alḥasad eléyìí tó ṣe kó túmọ̀ sí ìlara ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ó túmọ̀ sí tamanni zawali ni'matil mahsud tamanni zawali ni'matil ghayr. kí ọmọ ara kan kí ìdẹ̀ra tó ń ṣe fẹ́ lómìn kọ́ bàjẹ́ ìlara tẹ́lẹ̀ yẹn òun náà ní àrùn tó burú jáì ó sì jẹ́ àmódi eléyìí tó bàjẹ́ tó bá lùmọ̀ eléyìí tó ṣe é pé àbùkù ńlá ni atẹnigidi ni kò ní sí lára ẹnìkan àti kọ́ máa já sí àmì tí ń tọ́ka sí pé ẹ̀sìn onítọ̀ǹkan òdo déédéé yóò sì máa jẹ́ àpèjú táàfin máa mà wípé àmàdájú tó ní kò gún régé àti pé gbogbo ẹnikẹ́ni tí àrùn burúkú yìí bá ń bẹ ara rẹ̀ dídọ̀tí lẹ̀mí wọn máa ń dọ̀tí wọn ò sì ní rẹ́ni gidi lẹ́gbẹ̀ẹ́ wọn tá a bá ṣe tá a bá najú ẹnikẹ́ni tí ìlara bá ti ń dá láàmú ayé pé ayé ò ní sí fúnru wọn ẹni tí ní tọ́lọ̀ fún àwọn kò ní kún wọn lójú bí tí olè kéré ma ojú kòkòrò ìwà wọ̀bì àwọn àǹbílíkì irú rẹ̀ ní gbé aṣọ wọrú wọn lọ́rùn ní inú àti òde ẹnìkan wá sí tí àrùn burúkú yìí tí wọn máa bájà àfi kọjá pé ní gbogbo ògbà gbogbo ọjọ́ gbogbo inú dààmú inú ìpájú inú wàhálà ibẹ̀ làwọn máa bẹ ẹnìkan ò ní jẹun nílara àfi kọjá lápòsí. ojúlówó alábòsí ṣùgbọ́n yóò máa yọ ní yọ ẹni tá a ya sí yóò máa ṣe ìsì ẹni tá a ṣàbòsí sí yóò máa sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ ẹni tá a ṣàbòsí sí. lára àrùn burúkú ni kìí ṣe ṣàdédé bẹ́ láàrin àwọn èèyàn kó di ń tó di ní tí àwọn míì ń lò bí òògùn àfi nígbà tí ìdíra tọ́lọ̀ ẹlẹ́dàá wa bá sọ kalẹ̀ tó fún àwọn kan tí ò fún àwọn kan ìgbà tí ìdẹ̀ra kan bá tẹ nìkan lọ́wọ́ tí ọ̀wá dọ́wọ́ ẹlòmíì àwọn ẹni tí ìdẹ̀ra ọ̀tẹ̀ lọ́wọ́ á rí nínú wọn àwọn ẹni tí ò ní lè bẹ́ni tọ́lọ̀ ń ṣèdẹ̀ra gbà mára wọn ò ní lè bá yọ̀ lórí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wọn ò ní lè bá dúpẹ́ fúnlọ lórí dáadáa tọ́lọ̀ ń ṣe fún kàkà bẹ́ẹ̀ ìbínú ni ó lè lójú wọn sàn ìbànújẹ́ yọwọ́ àtòrí tí wọ́n kó wọ́n mọ̀ wá pé èyí ti rí èyí ti jẹ́ tó fi wá jẹ́ pẹ̀lú lágbájá ní irú oore yìí tọ́ka lọ́gbọ̀gbọ̀ sí kí ló dé tí ọ̀jẹ́ tààrà wọn fún kí ló dé tó fi jẹ́ kó ní wọ́n fi sí lọ́dọ̀ tó bá jẹ́ pé àwùjọ bíi tá a wà gbogbo wa bá jẹ́ sàwáwù níbi àìní níbi pètí ìbọ́sí níbi à ń lu bàbà àbà kò tí ì dùn àwọn ọ̀kájú olùfẹ́ nìkan wa omi pọ̀ kí olùbọ́ lọ fún ní kálukú wa ìbínú ara ẹni sábà pọ̀ wọn náà rí pé ẹnìkan àtiwọ́ àti ẹ̀ wọ́n á dìjọ́ máa pè yín ní àrùn àti ẹ̀fà nítorí pé tán bá ti rí wọn ò rí ọ tán ti rí ọ wọn ò rí kò rí kó sùn àwọn ọ̀rẹ́ mẹ́tímẹ́tí àwọn ẹni ọ̀fẹ́ dénú tí wọ́n náà sì lérò pé àwọn náà fẹ́ ọ dénú ó rí pé òjijì ìní ọba di ikpe àrùn àti efu tí wọ́n gbìyìn o òdì kò yí padà lójijì lẹ́ẹ̀bà di àrùn àti ẹgbẹ̀rún márùn níjẹ́ òní àrùn ni ó tó lé ẹgbẹ̀rún márùn mú ó jìnnà gan ìyẹn ni pé ẹ sì di pé kọ̀yìn síra yín ẹ ara yín rí lásàmá kò ní rọrùn kò ní rọgbọ kí irú ọ̀rẹ́ ń lọ́dọ̀ ọrịa kọjá pọ́dọ̀ ni wọ́n ti gbé síbi tí wọ́n lè ma sì lè béèrè wọn náà lọ́dọ̀ kọjá pọ́dọ̀ ni wọ́n ti gbé síbi tí wọ́n lè ti rí wọn náà nítorí kíni nǹkan kan ti ṣẹlẹ̀ nǹkan kan ti torí jẹ́jẹ́jẹ́jẹ́ gbogbo yín wà láláì ní lẹ́vù jẹ́jẹ́jẹ́jẹ́ ni gbogbo yín lẹ́ẹ̀rí jáde yàtọ̀ sí pákó. òjijì lọba di kọ́ ẹ̀rẹ́ yìí nǹkan yí padà fún ó di pé nǹkan sẹnu rí fún nǹkan bọ́ sí fún rẹ̀ yọrí sí rere ó dẹni tó ṣe ń rówó gidi iná ọba bẹ̀rẹ̀ sí ní bí wọ̀ wọ́n bá máa wò pé ayé ayé lé bí ìwọ pẹ̀lú rẹ ti ṣe jẹ́ àrùn àti ẹ̀fà ní ìgbà tó lé wá dé tọ́nàwọ́ ti pé kọ́ máa ká lọ kí ló dé tó kù ọ́ lẹ́yìn ẹ̀sìn mọ̀pá kọ́lé ọlọ́ nítorí ọ̀nba fẹ́ fún yóò fún ni náà máa máa bí ọmọ méjì nínú kan lọ́jọ́ kan gbára máńpà ṣùgbọ́n tó ṣe pọ́ lọ. ọlọ́lá nàfẹ́ nìkan tẹnìkan fẹ̀ ju tẹnìkan lọ kí lọ́ọ́ adé ọ̀rẹ́ sọ̀rẹ́ ní ọba di pé wọn ò ní lè bèè wọ lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ mọ́kọ́ dáhùn tí wọ́n bá dákọ̀ rẹ gan yóò sì tọ́ yóò tún pòsè yóò fi hàn pé ta lẹ̀ ń dákọ̀ ìyẹn lásán lásán ẹ̀ńtọ́ yẹ pé kọjá mọ̀ kankan àfi bí ajá kí ló dé tí wọ́n bá wá bí yín léèrè ìwọ lágbájá àti lágbájá. àtijọ́ mọ̀ yín papọ̀ àsìmọ̀pọ̀ rẹ lẹ́yìn méjèèjì ó sì wù wá kírun yín ó tún pọ̀ wa kò wù wá káwọn ọmọ wọn máa síra wọn kí ló fẹ́ fàjà ẹ̀ ní rí kókó kan bá mu nígbà tí ń la rọ́ọ̀bà rojọ́ ẹ̀ ní rí kókó kan bá mu ó lè sọ pé ẹ ah, nígbà tó tọ́ akókó ládùúgbò tí ò sọ fólúwa rẹ̀ ẹ má bínú ẹ má bínú èèyàn wọn bá gbé ya bóyá lọ sí wa jẹ tọ́lọ́ wa sọ̀nù owó fún kò ní sọ láéláé torí ẹ̀yin ò bọ́ sọ pé a bá wọn jà wọn ń bínú afa ìbá wọn jà wọn ń bínú so kò sí ní rò mẹ́jọ láéláé pé jújù tó ju náà ni ẹnà yóò bá sọ pé à ń jù wọn kò sí ewu lẹ́jọ́ so ìjà alára kò sí ní tán wọn ní kò ní tán bọ̀rọ̀bọ̀rọ̀ kò ní tán láéláé kò ní tán láéláé ẹ̀yà tí wọ́n bá padà sẹ́yìn ẹ̀yin sì ń sọ pé forward ever backward never àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́wìn ni ha ìwọ tọ́lọ̀ ti sí ọ tó ti sínú àkàn tó ń lọ wájú sẹ́yìn ọ̀fẹ́ padà sí ni ṣebí lọ síwájú ni wọ́n tún wá tí wọ́n bá máa ní lọ síwájú ìbànújẹ́ ni kò ní lára ìwọ nígbà tí wáyìn kí ni onílàárọ̀ ló bá dùn ajẹ́ pé ìbànújẹ́ náà ni ọba kìí ṣe ń tọ́da o ṣùgbọ́n oríṣi méjì ní sẹ̀ríà ń ló pè lára alákọ̀ọ́kọ́ onáà ni karahiyatun lẹ́nàmẹ́tì alẹ́lẹ́gọ́yìrì mọ́tòlákọ̀ kéèyàn kórìíra kọ́lọ̀ ń ṣe dẹ̀ra fẹ́ni kankan kéèyàn kórìíra kọ́lọ̀ ń ṣe dẹ̀ra fẹ́lómi tó bá jẹ́ pé dáadáa ọba ṣẹlẹ̀ tí ìdẹ̀rẹ̀ ọba wáyé kọjá pé wọn nìkan sọ kọ́mọdọ́dọ́ ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní ìlara kò kórìíra kí ìdẹ̀rẹ̀ ọdọ́dọ́ ẹ̀ lómi eléyìí ìlara nù ẹnikẹ́ni tí irú wà burúkú yìí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ kọ́ pàtì jẹjẹrẹ burúkú tí ó gbà tiẹ̀ jẹ́ nù. ẹnikẹni tí irú wà burúkú yìí bá bẹ lọ́dọ̀ rẹ̀ kọ́sọ́ sílẹ̀ kó jí odò lọ́mú mi kọ́ gbàgbé pátápátá nítorí pé ìwà burúkú yìí kìí jẹ́ tí irú rẹ̀ bá ń bẹ lọ́dọ̀ kó o sì ní nínú gbèsè ayé ìdùnnú ò ní nítorí pé wa òun gbogbo wa pátá korongodo bá ti ṣe pọ̀ tó yìí ìròyìn wa kánà ní níwájú ọlọ́run àwọn ẹrú ọlọ́run tọ́lọ̀ ń dá ọlọ́run ẹlẹ́dàá olówó ń ṣe ìdẹ̀ra fáwọn ẹrú rẹ̀ bọ́ba ti ṣe fẹ́ tó bá wù agbá ọ̀rọ̀ láàyè lọ́dọ̀ ẹnìkan tó bá dì wù amú kí ọ̀rọ̀ kọ́ há gádígádí lọ́dọ̀ ẹlòmíì ẹnìkan ò sí nínú wa tó lè tún ọlọ́run ọba ṣe kò sí ẹnìkan nínú wa tó lè tún ọlọ́run ọba ṣe kí wọn nínú fẹ́ máa bí ọ sí kí ló ń kórìíra kọ́ lọ́n ṣe dẹ̀ra fẹ́ lómi sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀fẹ́ kọ́ da fọ́ọ̀mù làkejì ẹlòmíì ọmọ wo abo lásán tó fi sọ́wọ́ mo ní wèrè ti rówó ra agò yìí wọ́n wèrè ń fa torí pé lọ́n sànù rẹ̀ ọ̀bọ́jọ́ yẹn kàlíru onáǹgbọ́mọ́sí sẹ́mi pé yorùbá mo ti sọ ti pẹ́ wọ́n ní sọ pé Abdul Kabir nínú hasada náà nínú lára nù pé àmọ́ wa kókọ rẹ̀ lọ́nà tí wọ́n máa ṣáìn kàbírù kàbírù náà ń kó mọ́tò subhanallah àmì tó máa rí ọ góńgóró tí wọn náà di yàwó rì láti yàwó di ọ̀nà ah, olórí ó ti mọ́tò ìyàtí náà under accord. ẹ̀rí tí ìbànújẹ́ ti lé lórí ọ̀daràn sáì ọ̀rọ̀ lẹ́ ń bá sọ bó ti wá rí kàbírù tí ń bọ̀ nù ọ́ndà àpọ̀t ọba di pé kò gbọ́rọ̀ tì yàn ní ọba máa wo títì lọ́kọ́ ọ̀rẹ́ wa ọ̀n máa ń bọ́ sọ̀rọ̀ à ń bọ́ sọ̀rọ̀ ń bí ọ̀rẹ́ wa ọmọ ọ̀gá kí ló rí tó tẹ ẹ bá fẹ́ kínú wèrè ọ̀rọ̀ ẹ sọ pé ló ní fi bá wọn jíṣẹ́ ni á kọ tẹ̀sẹ̀ wá ń gbọ́n tẹ̀ ń ẹ lọ. subhanallah torí pé owó láyé kápé kàbírù jábí lójú wa àbẹ́ ni ó mọ̀ wá gun mọ́tò báyìí ah no no no no ẹ wá kàmí ni wò ayé yìí àníwálẹ̀ nìkan torí pé mutí bọ́ǹfìtà àti milk wọ́n tún wá rí bọ́tà wọ́n fi sí búrẹ́dì inú bá ń bí gbogbo ara lé ìbílẹ̀ ṣe mẹ́ta ìmọ̀ wọ́n tún lọ wọnú balẹ̀ pé àbí wọ́n tún jẹyìn sí ẹ wo bí ìlara la ilaha illallah onílara ò gbádùn ẹni tí ọ̀fẹ́ rí ìdẹ̀ra kan pẹ̀lú rẹ̀ kò lè gbádùn. ẹkú dádúgbò níbi tẹ́ ẹ̀ sí nri dánìkan ti rìn ó sì ti mà yín a tí ò sí bàbá a kò sí àdúgbò wa àdúgbò tiwa náà nì a àdúgbò báwo ẹ gba ni àbí báwo a ọlọ́run ṣe fún wa ni ká lọ wá wọlé mi tí mo kọ ìwọ ọmọ pé tún da epo pẹtiróòlù sí náà ni pẹtiróòlù la quwwata illa billah kò lè wá lẹ́nu nílara o àbílẹ̀ rẹ ti rí nu masha Allah la quwwata illa billah àwọn nílara ni olú yẹ pa kí ló dé wọ́n sọ lápòlá lórí yóò ah, bá di pé gbogbo sísẹ́mù rẹ dàrú lẹ́bàá tètè máa bẹ ọmọ ẹ ń gbómi tútù bàbá ìfẹ́ dákú kí ló dé ìròyìn tí wọ́n gbọ́ ni nítorí pé olórí ibú rẹ̀ kọ̀ fẹ́ kí dáadọ́ sọmọ làkejì bí kọ́ bàjẹ́ bí kọ́dàrú bí kápẹ́ náwó hóòtó bí kápẹ́ lu bàbà àbàkòtó irú rẹ̀ náà ń fẹ́ fọ́ọ̀mù làgìjì. sọ ìdínú tóbi jẹ́ pé ẹni tí ò bá ti fẹ́ kí rere ọ̀sẹ̀lẹ̀ sọ́mọ làkejì àwọn onílára. ẹ dákun ṣé ntọ́lọ̀ ń ṣe fún kálukú láyé sọ́lọ̀ ń gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹnìkan kó tó ṣe fún yín èyí tí ò sì ní í ṣe fún yín táwọn kan ní wọ́n ní kó má ṣe fún yín ni kìí sàwọn torí ẹni tó bá wu ọlọ́run láti ṣe fún kálukú yóò ṣe náà ọlọ́run dákun máa ṣe dáadáa fún wa nínú gbèsè ayé wa ṣe dáadáa fún wa nínú sàárè wa ṣe dáadáa fún wa tó bá di lọ́la gbẹ̀ndà lùkìyàmù. ẹ̀kejì nínú oríṣi ọ̀nà tí ìlara fi sí òun náà ní pé kíyàn máa kórìíra kẹ́nìkan jẹ́ pé. ó lọ́lá yàn lọ èyàn ń kó o ó yàtọ̀ síta alákọ̀ọ́kọ́ èèyàn ń kórìíra kẹ́nìkan jẹ́ kó lọ́lá yàn lọ ṣùgbọ́n èyàn náà wá ń sẹ́nà bóun náà sì nírú rẹ̀ Èyàn kẹ́nìkan yàn lọ ò sì kọ́ kó yẹn. ṣùgbọ́n téèyàn kàn kórìíra ni pé kó ní ọlá ju èèyàn lọ èèyàn fẹ́ títí ọba jẹ́ o èèyàn kórìíra kọ́lọ́lá ju èèyàn lọ láì jẹ́ pé èèyàn fẹ́ títí ọba jẹ́ èèyàn wá ń sẹ́nà bóun náà ṣe nírú ọlá o. àbẹ́rẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ ẹ jẹ́ kí n fi ti skul ṣàpèjúwe nínú agboolé yín ọmọ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni yín ṣùgbọ́n ẹ sì gba gbogbo yín pé ọmọ fámìlì bàbá ńlá kan náà ni ẹ̀yin tẹ́ wá jọ ọmọ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ kéékèèké yìí nínú yín la ti rí ọmọ bàbá kìíní ó graduate ọmọ bàbá kìíní ó graduate ọmọ bàbá kẹta ó graduate ìwọ wá jọ ọmọ bàbá kẹrin ìwọ sì tẹsẹ̀ ń parí junior secondary school so ọmọ wa wò pé àwọn ọmọ bàbá kìíní kejì kẹta wọ́n ti graduate kọ ọmọ wa wò pé kò ní dà ká pé àwọn ọmọ bàbá wọ̀nyí wọ́n kẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga kémi ọwọ́ adúlọ́ níbi tí mo wà yìí kò ní dà láì jẹ́ pọ̀ nbẹ lọ́n pé kí tiwọn bàjẹ́ o ṣùgbọ́n òun kórìíra ká pé. àwọn ju ọmọ nígbà tó sì rọ̀ wọ́n náà lọ́rùn láti sẹ́nà lé wọn mú. ni wọn náà ṣe múra sẹ́kọ̀ọ́ rẹ̀ wọn senior secondary school ó yege ó wọ university ó tún ṣàṣeyege ẹ wá jọ di degree holder ṣe eléyìí wọn yẹn pè ní lára eléyìí tó burú ni wọn ń pè ní owú eléyìí ẹni tí bá ń jowó èèyàn kò sí lára nítorí pé tọrọ kéèjì ọlọ́run ti ṣe fọ́mọlàkejì ó bàjẹ́ ṣùgbọ́n nǹkan tó nǹkan sánà ní pé òun náà fẹ́ nírú orí tó níyùn láì jẹ́ pé tọmọlàkejì yẹn bàjẹ́ òun fẹ́ nírú orí eléyìí ti ń bẹ fọ́mọlàkejì láì jẹ́ pé tọmọlàkejì bàjẹ́ tó eléyìí owó ni wọ́n ń perú rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé anabi muhammed sallallahu alayhi wa sallam ó pè lówú ó pè ní ìlara ṣùgbọ́n lódodo kìí ṣe ìlara eléyìí tí kò da eléyìí tí kò tọ́ òun jẹ́ ìlara eléyìí tọ́tọ́ kí ẹ bá sallallahu alayhi wa sallam bó ti ṣe sọ nínú hadith eléyìí tí imaamu bukhari àti muslim tí wọ́n gbé jáde onílà hasada illa fitnayi. ìlara ọ̀tọ̀ ẹ̀yà àfi níbi nǹkan méjì ìlara ọ̀tọ̀ àfi nǹkan méjì alákọ̀ọ́kọ́ rajulun ataahu Allahu maalan fasallatahu ala halakatihi alákọ̀ọ́kọ́ lẹni tí Ọlọ́run bá kún lówó Ọlọ́run fún ní dúkìá ná dúkìá yìí síbi tó lè kó parun bá dúkìá yìí ṣùgbọ́n kò ná sọ́nà tí ọ̀dà ọ̀nà sọ́nà fi rìn sí lọ́wọ́ ó fi ń ṣèrànlọ́wọ́ fáwọn ẹni tó jú fi ń àwọn ẹni tó ti pọ́ wà nù fi ràn wọ́n lọ́wọ́ ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá fún nírú owó báyìí ọtọ́ kéèyàn jẹ́ pé èèyàn jowú rẹ̀ jíjowú rẹ̀ pé tọ́lọ̀ bá fẹ́mi náà lówó bí irú ètò fi nǹkan tí fi onáni rọ́jùlọ́n àtẹ́hù lọ́hù hikma fọ̀hù yàkùdì bíhà wàyọ̀ àlímù ibi ha, bẹ́ẹ̀ lẹ́dàá tó fún ní mà ó fún ní ìmà ìwọ́n lo ìmà rẹ̀ láti fi dájọ́ láàrin àwọn lati fi gbogbo ẹni tọ́lọ̀ ń bá rí fún kò sí nǹkan tó burú ká wọn anabi pè ní ìlara eléyìí tó tọ́ àwọn olùmọ̀ẹ́sìn islam wọ́n lélẹ́yìí owú ní ń jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe pé ìlara nítorí pé ẹni tí ọ̀rẹ́ ẹni tọ́lọ̀ wọn bá fún lówó tí ń na sójú ọ̀nà lọ́dà tí fi ń ṣe àgbéga fẹ́sìn ọlọ́run tí fi ń rẹ àwọn ẹrú ọlọ́run lẹ́kún ńtọ́ da lónítọ̀ọ̀nsẹ̀ káwa náà wá aran kan pé tó bá ti pa lọ lówó ni àwa náà bá fowó wa ṣerú dáadáa yìí sọ eléyìí ó túmọ̀ sí pé rẹ̀ lórí dáadáa ni ká ríra wa kájowó kájowó ara wa lórí dáadáa ọ̀nbẹ nínú nǹkan tó dáa bẹ́ẹ̀ ni tọ́lọ́wọ́n bá fún alukur'an ọlọ́run fún ní nípa alukur'an ọlọ́run fún ní nípa sunna sallallahu alayhi wa sallam ń lò dáadáa ó sì fi ń níbi lo ìmọ̀ tọ́lọ́wọ́n bá fún láti fi mọ ọmọ gbogbo ẹni tó bá ní làákàyè yọ fẹ́ láti jẹ́ pé òun náà wà ń rúkò tẹ́lẹ̀ yìí wà torí kóun lè bá àjẹkùn ṣe dáadáa láyé dáadáa tí ládàá rẹ̀ máa pọ̀ fẹ́ni tó bá rí rẹ̀ ṣe tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù ìdí ni ìdánabi sallallahu alaihi wasallam tó fi ṣe àyọkúrò àwọn nǹkan méjèèjì nínú lára torí gbogbo lára ẹni kò dá àmọ́ tó bá kẹ́nìkan ṣe lára ọmọ làkejì nítorí àwọn nǹkan wọ̀nyí pé tó náà bá lọ nírú rẹ̀ òun náà bá fi tòun náà ṣe dáadáa irú táwọn náà fi ń ṣe yóò já sí pé ìlara tó da lélẹ̀ yẹn bó tilẹ̀ jẹ́ pé owó ni a máa pẹ̀lú ẹ̀ kìí ṣe ìlara. al-imam ibn al-jawzi rahimahullah wọ́n ní ẹ̀rí ìlara fa huwa zawali an-ni'mati mahsud òun náà kéèyàn máa rán kàn wípé kí ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fẹ́ni téèyàn ń ṣe lára rẹ̀ kí ìdẹ̀ra yẹn kó kó ń bẹ̀ kó bàjẹ́ wa illam yasir lil hasid bọ́ fẹ́ kó ṣe ipe tó bá bàjẹ́ tán ìwọ fẹ́ kó kó lọ́dọ̀ rẹ̀ kó wá dọ̀ rẹ̀ kó sá ti bàjẹ́ kí gbogbo yẹn ọjọ́ jẹ́ pẹ̀ ní a'udhu billah eléyìí báyìí ó yàtọ̀ sí al-ghibta òun náà ní owó nítorí pé owó fa innaha tamanni tamanni mithlaha àbí tamanni mithlaha kárán kan pẹ̀lú ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fọ́mọ làkejì wọn èmi náà fẹ́rù ẹ̀ mẹ́nà gáyìrì hubbi zawaliha anil magobo láì jí pé a nífẹ̀ẹ́ sí kọ́ bàjẹ́ lọ́dọ̀ ẹni tá à ń jowú àfẹ́ kí tí ọba rẹ̀ ṣùgbọ́n àwọn náà ń fẹ́rù ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní owú torí di eléyìí ẹnikẹ́ni tó bá pé jowú ọmọ làkejì ni kò sẹ́lọ̀ àmì tó bá pé ń ṣe lára rẹ̀ ó ti sẹ́lọ̀ ìpele oríṣiríṣi ní ń bẹ fún ìlara tó bá jẹ́ pọ̀kan nínú rẹ̀ bá ń bẹ lára rẹ̀ ó yẹ kó kíyè sára kó ọmọ kò tó wà àkọ́kọ́ gbogbo ẹni tí bá ti ń ṣe lára ìlara tá a pè ní haram kó lọ mọ̀ pé nǹkan tó ń ṣe èèwọ̀ ni kò sì yẹ kí irú rẹ̀ kó bọ̀ nkálẹ̀ nítorí pé ẹni tí bá ti ń ṣe lára ọmọ làkejì ọlọ́run lè dá wa lọ fẹ́ tún ṣe wọn sọ fọlọ pé bọlọ ń ṣe pin kọ dọ́gba wọn sọ pé ẹni tó lọ́wọ́ bá fún ní nǹkan kọ lẹ́tọ̀ọ́ sí ṣé wọ́n lọ́wọ́ àmà ni àbí Allah torí ẹ̀ ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni an yuhibba zawala ni'mati 'an al-mahsud wa in kana dhalika la yantaqilu ilayhi alákọ̀ọ́kọ́ onílara tí ń fẹ́ kí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fẹ́ni tí òun ń ṣe lára rẹ̀ tí ń fẹ́ kí ìlara yẹn kọ́ bàjẹ́ ara rẹ̀ bóyá lápèjúwe owó lọ́lọ́run ọba fún ìwọ wá ń ṣe lára rẹ̀ lórí owó tọ́lọ́run fún kí wọ́n fẹ́ wọ́n fẹ́ kówó yìí kó pòórá kó dàláyìn kó di tálíkà subhanallah tówó yìí tọ́ba wá kó lọ́dọ̀ rẹ̀ sí kọ́ wá dọ̀tẹ́ ó nídìí ẹ̀ àní kó dolóṣì wọ́n lé léyìí òun ló burú jù òun ló burú jù nínú gbogbo òpele lára nítorí wípé ọ̀n fẹ́ kí dáadáa tọ́lọ̀ ń ṣe fún kó bàjẹ́ kìí ṣe nítorí kó lè bá wá sọ́dọ̀ tiẹ̀ kó bàjẹ́ kí gbogbo yín ọjọ́ jẹ́ pé ẹ̀ nínà ẹ̀ tó ẹ̀ sì rí pẹ̀lú eléyìí ẹ̀ ní sáláì máa bá ru wọn pàdé nù gbèsè ayé tó ẹni tí ọmọ fẹ́ kí gbogbo dáadáa tọ́lọ̀ ń ṣe fún kó bàjẹ́ ọ̀dẹ ni tó ṣàfẹ́kù rẹ̀ tó bá jẹ́ pé mọ̀ lọ́lọ́ fún yọ ọmọ wò bí kápẹ́ ìmọ̀ ń bàjẹ́ ọ̀padà dá láì má kan lẹ́yìn ìgbà tó ti mà ọ̀dà tọ́lọ́n bá wa kó mà tó bá ọ nídìí ẹni tọ́lọ́n fún pò bóyá ipò tọ́lọ́n fún yẹn bí ipò olórí olórí ó lè jẹ ó lè jẹ torílẹ̀èdè ó lè jẹ tìpínlẹ̀ ó lè jẹ kọ́ á jẹ́ pé ń ṣèwọ́ bíi ká pé ó ṣàfẹ́kù pò bíi ká pé wọ́n gbapò ma lọ́wọ́ eléyẹn òní wọ́n ń pè ní ìlara yàtọ̀ tí wọ́n ní ìsìn ẹni tí ń ṣe olórí ìjọba orílẹ̀-èdè ó jẹ́ pé ń ti ń wùwọ́ ní gbogbo ìgbà ni pé báwo ni kò ń sì bọ́ ọmọ lọ́wọ́ tọ́ba bọ́ ọmọ lọ́wọ́ sí wọ́n wọ́n wá gbé bẹ̀ ni ah, àníkọ́ bá bọ́ ọmọ lọ́wọ́ ó padà lù rẹ̀ ìlara nù kí ni jẹ́ ti jẹ́ kí ni tiẹ̀ ti jẹ́ àwọn kan ó lè jẹ́ pé àwọn ló ń ṣèjọba abìkan ẹgbẹ́ wọn ń jogún rẹ̀ látọ̀dọ̀ bàbá wọn tó fi ń dórí àwọn ọmọ látọ̀dọ̀ àwọn ọmọ ó fi dórí àwọn ọmọ ọmọ gẹ́gẹ́ bí àwọn lọ́balọ́ba láwùjọ tiwa náà tẹ́gbẹ́ gbogbo ọba tẹ́ bá bá nípò kọjọba gbogbo baálẹ̀ tẹ́ bá nípò kọjọ baálẹ̀ wọn kì í ṣàdédé dé orí ipò yẹn àfi yìí pé àwọn bàbá wọn àwọn ni wọ́n ti ń jẹ àwọn oyè yẹn bọ̀ torí ẹ̀ kó tó wá sàn lórí àwọn ọmọ àwọn ọmọ ọmọ kó tó di pa àwọn ọmọ náà ń jọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́nìkan á jẹ́ pé tí ó rò ní pé bóun ni kò yóò ṣe kúrò lọ́wọ́ àwọn kìnnìyàn tó tó bá sì kúrò rẹ̀ wọ́n ò ní pé wọ́n bá fámìlì tiẹ̀ ṣe lẹ́nu à ń pè ní kíni ìlara lápèjúwe a rí i pé orílẹ̀-èdè kan gẹ́gẹ́ bíi Al-Kuwait àwọn ẹni tó máa ń ṣèjọba Kuwait

wọn ò tí ì níjọba ìgbà lọ́wọ́ àwọn akínú tí wọ́n bá gbà sí wọn ó gbé fún wọn. gẹ́gẹ́ bí asàrúdìyà àyìnbá àwọn tí ń ṣèjọba ní asàrúdìyà àwọn náà ní àálù sọ̀rọ̀d àálù sọ̀rọ̀d wọ́n ti ń ṣèjọba yìí ọjọ́ ti lọ lórí ẹ̀ díẹ̀ wọ́n ti ń ṣe ọlọ́run ọba ń fún wọn ṣe gbogbo ẹni tó bá di agbábi tí wọ́n ti ń ṣèjọba kò sí tàbí wọ́n ń gbìyànjú dọ́ba àti kí n má pèjúwe méjì wá káfí wòwò sẹ́fẹ̀ àwọn amẹ́ríkà ní ìsìn ẹ̀ríkẹ́ nínú rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ibi tá a fẹ́ lọ láyé àjàjà tá a bá ti rọra kàwé òun náà nípa a fẹ́ lọ sí amẹ́ríkà amẹ́ríkà lójú ọ̀pọ̀lọpọ̀ bí àlùjánnà nìyẹn lójú tiwọn ilé àdáwò ilé wàhálà ilé fìdínà tọ́yẹ́ tí ìwọ bá sọ́ọ̀dì àwọn nǹkan tí wọ́n kọ nípa amẹ́ríkà wọ́n ti ṣe ń dáhùn lójúmọ́ kan wọ́n wá pín lórí ìtẹ́jú kọ̀ọ̀kan irú ọ̀ràn tí wọ́n ń dá lamẹ́ríkà lójúmọ́ ẹyọ kan níbi tó pọ̀ jù wọ́n pín lórí ìtẹ́jú kọ̀ọ̀kan irú ọ̀ràn tí wọ́n ń dá ní ìtẹ́jú kọ̀ọ̀kan lamẹ́ríkà ọkọ̀ já sí tirẹ́là wà lẹ́kọ̀ọ́. bàbá wa wá sí asaudiya ìwọ wá wò ọ̀ràn tí wọ́n ń dá lọ́dún kan kó o sí ọ̀ràn tí wọ́n ń dá lọ́jọ́ kan lamẹ́ríkà. subhanallah ó rí i pé ọlọ́ọ̀fẹ́ nìkan ṣe ju ẹnìkan lọ àwọn eléyìí rí ìjọba yìí ṣe ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ńbẹ́ àwọn èèyàn rẹ̀ dàn fi lórí òróǹro ẹni tó bá lọ sí hajj abilérì ẹni ọba lọ sí umrari abilérì oníkàlùkù mà ìlú fàyàbalẹ̀ ìlú fọ̀kànbalẹ̀ onáà yẹn àmọ́ síbẹ̀síbẹ̀ inú ń bí àwọn kan àwọn kí ló dé tí wọn nílé wọn kóńkó bẹ́ẹ̀ ló mú ọgbọ́n ok kí ni wọ́n fi tẹ̀wọ́ kí ni wọ́n fi tẹ̀wọ́ ìlara nìyẹn ok tí bá gbàjọba kó lọ́dọ̀ alùpùpù wọ́n á àwọn ará létí torí ìlara tí n bá ti tí ìlara débi ọ̀ nìkan kan nù dáadáa wọn gbogbo ẹni tó bá ti tí ò fẹ́ rẹ́ lómi pé ẹ̀rí gbẹ̀gẹ́ rẹ̀ òun náà ní rí dáadáa láyé torí pé bọ́lọ̀ ń ṣe dálé ayé kìí ṣe wà nìkan lọ́ dá bẹ̀ bọ́lọ̀ ń ṣe dálé ayé ọ̀dà pé òun fún ẹnìkan òun ní fẹ́ nìkan òun fún ẹnìkan ní tọ́pọ̀ ju tẹnìkan lọ tẹnìkan kéré sí tẹnìkan gbogbo ikú ma ẹrú ọlọ́ọ̀ náà ni ìjọba sì wọ́ lọ ló lè fà àwọn ẹrú rẹ̀ sí kí ni bí wọ́n sí ìwọ ni wọ́n ní kọ́ máa pín ni ahum yaqsimuna rahmata rabbik sẹ́yìn lẹ́ ń pín dẹ̀rọ ọlọ́ọ̀ni ìbọ́lọ̀ wọn bá ní pín bó ṣe fẹ́ akramakumullah ìpele kejì òun náà ni ẹni tó ṣe pé yuhibbu zawala ni'mati 'ani al-ghayri ilayhi li raghbatihi fi tilka an-ni'ma ẹni tí ń fẹ́ kí ìdẹ̀ra tọ́lọ̀ ti fọ́mọ làkejì o ń fẹ́ kó kú lọ́dọ̀ ẹni tọ́lọ̀ fún àmọ́ kó padà wá bọ̀ ìlara náà nù ìlara nù láàrin ẹni tí ò fẹ́ rí ìdẹ̀ra kan pẹ̀lú rẹ sísìn pékè tọ́lọ̀ ti ṣe fún ọ kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ kó ọgbọ́dọ́ ọlọ́wà fọ́dọ̀ tòun àtẹni tí ń fẹ́ kọ́ bàjẹ́ kó ọlọ́dọ̀ rẹ korongodo àmọ́ akọ́bá kó ọlọ́dọ̀ tiẹ ọdún tó ń kọ́ sí. sẹ́ríkọ́ kan sẹ́pẹ́rẹ́ jù kan lọ ọkọ̀ ọ̀fẹ́ kọ́ dà sókun ọdọ̀ tó ní kọ́ wa ọ̀kan fẹ́ kọ́ dànù kọ́ dànù pátápátá ká má rí má tala kọ̀kọ́ burú ju tẹ́lẹ̀ kejì lọ ṣùgbọ́n lẹ́ẹ̀kejì náà ẹni ebú ẹni rádaràda ẹni òfò náà ló náà wọ́n fẹ́ kọ́ bàjẹ́ fọ́mọlá kejì kó lè bá a dáa fún ọ ìwọ ń fẹ́ kí ẹ kún kọ́ gba ẹnu ọmọlá kejì kẹrin ọwọ́ agbẹ̀kẹ́ tiẹ̀ lọ́nà wò sọ̀rọ̀ kó sì lè rọrùn bẹ́ẹ̀ àpèjúwe irú rẹ̀ náà ní tipo ẹjọ́ wà níbi iṣẹ́ ọjọ́ kan náà lẹ́jọ́ wọ bí iṣẹ́ wọ́n ń fún ní promotion ṣùgbọ́n ti ọ̀rẹ́ rẹ ó ń síwájú tiẹ̀ nítorí pé ọ̀rẹ́ rẹ yẹn ó lè ti gba promotion lórí level tẹ́ fẹ́ bọ́ sí ó lè ti tó oṣù méje kó tó di pé wọ́n rántí tiẹ̀ gbogbo ìgbà tí ọba ti wá gbọ́ ipe ọ̀rẹ́ rẹ yìí wọ́n ti fún promotion eléyìí tó ti pé wọn ò tí ì pè wọ́n sí ọkàn rẹ ọmọ wa bàjẹ́ ọmọ wò bí ẹni pé kápẹ́ wọn fagilé promotion yẹn ìwọ ni wọ́n fún ṣe ìlara burúkú nìyẹn dípò kó o rí ẹni tó lọ ń sọ̀rọ̀ fún kọ́ báyọ̀ tí ẹ náà ní pẹ́ tí ó fi ìwọ ọmọ wa bínú ọmọ sọ fún máa bá sẹ́ńtò ń bí sẹ́yìn àwọn olórí ibú gbogbo ẹni àjọwọ́ bí sẹ́ wọ́n máa fún promotion ológun oníbà ṣe tiẹ̀ sẹ́mi kí yorùbá lẹ́gùn àwọn ọ̀gbà kankan gbọ́dọ̀ ògùn òfò yìí nàlọ́ àwọn ọmọkọ́nà ló máa ń ṣe nǹkan wọn ọmọkọ́nà ọbẹ̀ ẹlẹ́dàá wa a ló máa ń pín ẹnì kó o máa ń bá a pín yọmọ wa bínú yọmọ tẹbi ká yẹn olùkọ́ sí lọ́wọ́ tí wọ́n ta tó lè pé wọ́n wá sọ òun sì ń bẹ gbogbo ọ̀nà tí wọ́n bá gbégbá wọn gbégbá Eri ìlara olójú káwọn ológun ọ̀tà ìlara ló ti babaláwo pọ̀ ìlara ló jẹ́ kí àwọn àfáà tí wọ́n yẹ yẹrin wò nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ onílara lásìkò tó gbọ́ igi ọ̀rẹ́ òun ẹni táwọn jọ wà nípele kan náà táwọn jọ wọlé ńjọ kan náà olóòdì ọ̀gá o tí ọba pé kí wọ́n yọ bìjìká tí wọ́n yọ láti pé kí wọ́n gbé òun síbò yóò gbìyànjú láti pé kí wọ́n bá ń sàrùn sí kó sì ṣe bí kápẹ́lẹ́ iṣẹ́ gbiná lórí tẹ̀ gbogbo fáìlì níbi tí wọ́n ń kó gbogbo àwọn ìwé àti ilé iṣẹ́ sí kódà láti so that òun náà padà da gbogbo ẹ̀ lé lórí yíyọ tá a fẹ́ kí wọ́n yọ yóò fi tètè yá tí wọ́n bá ṣe gbogbo ẹ̀ tí ọba tún bọ́ sí ẹ̀rí pé ìlara ló fi gbogbo aburú ó tún lè rán àwọn ẹbá ní gbé pa ó lè rán wọn sí i tí ọba kú sí láyé máa yọ máa jẹ director general níbo lálùkìyàmà tí ọba di pé wọn lọ pọmọ ọlọ́mà torí kọ́ gba kó jẹkulẹ̀ di kò sí jẹjẹkulẹ̀ di kò tá à ní gbé lọ sálùkìyàmà akramakumullah ìlara olóma ń fa gbogbo orú nǹkan bá ọlọ́mà pé ntọ́lọ̀ ń ṣe fọ́mọlà kejì ó kọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́lá sọ́dọ̀ tiẹ̀. bákan náà ó tún máa ń ṣẹlẹ̀ níbi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fẹ́ nìkan nílé kọ́ ilé rẹ̀ yìí wá dáa púpọ̀ ìwọ kọ́lé ọmọ wa fẹ́ bí kápẹ́ ilé rẹ̀ ó di ilé rẹ̀ wọn padà dání tí máa sùn ìlara nìyẹn ọlọ́yìn lẹ́dọ̀ ó fún níyàwó ìgbà tẹ́yìn méjèèjì jẹ́ ń wọ́nà láti fẹ́ ọmọbìnrin kan gbogbo owó tó ná gbogbo kakariri tó ṣe ọlọ́run ò ní kó rí fẹ́ ẹlòmíì lọ́lọ́run ní kó rí fẹ́ ọmọ wa wò bí kápé ibi tí wọ́n bá ti wọ mọ́tò níjọ́ tó fẹ́ wọn tí wọ́n bá ti lọ sílé àbí òye kó rí ọmọbìnrin kó yí sọ́dọ̀ rẹ̀ kó lọ́n fẹ́ máa kí ló ti kí ló fi gbọ́n lójú kéésì wọn ni máa fẹ́ o bàbá ńlá ara yẹn ni mo máa fẹ́ o ní ọba di kọ́ sá padà pé wá tún yìí so èmi ọ̀fẹ́ lè mẹ́rin nífẹ̀ yọ máa fẹ́ bí kákórí bẹ́ẹ̀ ẹni tọ́lọ́ ẹlẹ́dàá wá fún lówó ńkọ́ ojú rẹ ni wọ́n ṣe bíi àwa la wò dàgbà bọ́lá tí mo bá wò dáadáa ń bẹ́ẹ̀ náà ń bẹ́ẹ̀ tọ̀ sí mi lọ́rí yóò bá lẹ̀ fún. sọ́ọ̀lù <laughs> ọlọ́wọ́ agbẹ́dọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wá creativity oríṣiríṣi gbọ́dọ̀ ṣe lówó gbogbo àwọn research tọ́lọ̀ ọ̀bẹ wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe research kúnlẹ̀ o kásì research lórí táwọn èèyàn ṣe kírun ní wọ́n ṣe ṣe sọ láti láwùjọ Yorùbá ṣe ṣe research eléyìí kí ló dé tó fi jẹ́ pé jọ júmọ̀ à ní mọ́ṣáláṣí máa rọra kún ẹ̀rọ kó nídìí ká ṣe research kí ló dé táwọn mọ́tíláṣí ọ̀pọ̀ ń lu wa ó yẹ ká ṣe research kí ló dé tọ́pọ̀lọpọ̀ obìnrin ti jẹ́ pé wọ́n gbà pé káwọn ọ̀sẹ̀ zìnà bí máa lè ó pé àwọn ti káwọn ọlọ́kọlọ ó gba ká ṣe research kí ló dé táwọn ọkùnrin ti ń fẹ́yàwó lé náà tí ò tọ́jú àwọn ìyàwó wa ó ká ṣe research kí ló dé tó fi jẹ́ pé láwùjọ wa àwọn ọ̀lẹ́mì kára ara wa lọ́wọ́ ọgbà kàtí research. àwọn àmàṣe káàtì tí ò wúlò research rádaràda wọ́n lè sọ pé ọmọ tí wọ́n bí lójú wa bó ló ti lè wá lówó wọ́n bá máa bọ̀rọ̀ kálukú lẹ́nu o kí lè rí sówó lágbájá. ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ lẹ́nu sọ́wọ́ kọ́ dáràn wọ́n náà ti mọ̀ kó sọ̀rọ̀ sọ fà sọ́kọ̀ dáràn. ẹ tọ àmọ́ mọ́pẹ́nu mi ló ti ọ ṣé o <laughs> bá ó lè owó ni oògùn owó ni mọ́pẹ́nu mi ló ti torí ti wọ ọ títí títí títí wọ òye ọmú ó lọ owó ni bí kájọ máa rán kájọ máa rán sọ ni ti máa sọ ìwọ sọ wa ìgbà mélòó ló wa ìgbà kan ni tún ẹlòmíì tún dé ìgbà kan láàrin ọ̀sẹ̀ yìí aṣọ ọ̀gàn mẹ́rin lórí èló là ń rán bùbá àti sòkò mo rò pé yé <laughs> ọgbà bùbá àti sòkòtò mẹ́rin èló lẹ wá rò kọ́pa láàrin ọ̀sẹ̀ ọdẹ bá táǹtì ẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́rin lóṣù kápẹ́ ní five thousand lóṣù fa five thousand times twelve ó lè lò sixty lọ́wọ́ lọ́ọ́ ra mọ́tò six million. mo rò pé yẹ yín ogun owó ni hmm, ogun owó tí o bá lọ fi lára ọwọ́ akọ́lé kàbí bàálù bí ìgbà tí lè fẹ́ fò ọ̀dà bàbá kudi ẹ̀yin mọ̀ nípa ilé kan ilé yóò fẹ́ lò lọ́ba máa gbogbo lọ́ba máa fi ewé yọ́ máa fi gbòbì hmm, tá a bá wò ó ìmọ̀síro hmm, dáadáa o àmọ́ ó lè wọ sixty million ah! so oríṣiríṣi wọn ti tẹ́lẹ̀ ti ń pa sixty thousand lọ́dún. so ní ọba ti pé tiẹ̀ ni wọ́n bá mú bọ̀ látàrí ìlara ẹni tó wo tiẹ̀ bá sọnù kọ́ pẹjọ́ sówó ti ń sọnù ìyá ẹlẹ́nu sọ́nsọ́ olófòfó káyé sówó ti ń sọnù bàbá ẹlẹ́nu ràgàdù ti ń sọnù pé ẹrù lẹ́gbẹ́ parí ẹ̀fà ti ń lọ látàrí ìlara. yóò máa wá se wọn bí kápẹ́ ìdẹ̀ra ń kú lọ́dọ̀ ẹni tọ́lọ̀ ń ṣe fún ó ṣe kí ni ọwọ́ sọ́dọ̀ àwọn àná aláǹdà ló graduate mọ́tò kan nǹkan bọ̀ lọ́ọ̀kan gbogbo àmà ọ̀kẹ́ eh! one in town one in town àwọn ará èkó ni ọ̀jẹ̀ o àwọn ará èkó ó lè jẹ́ ọ̀rọ̀ àbújá ó lè jẹ́ ọ̀rọ̀ àbújá àbí òye a lọ́ba di láàánì ọmọ tá a bí jọba ọmọ tá a bí jẹ̀ta mo náà ti sọ fún ìlú. so ìlú wọ́n bẹ̀rẹ̀ sí ní sèbi sáàtì rẹ ni wọ́n lè lọ ọ̀dọ̀ gọ́gù bóòlù ti rówó bóòlù ti amọ́tò bóòlù ti rówó bóòlù ti kẹ ẹ̀bániwájú ẹ̀bániwájú. yóò wá ìlara kò jẹ́ ká gbádùn ọ̀pọ̀lọpọ̀ tó ti rẹ́ nìkan nu dẹ̀ra wọ́n fẹ́ kó bàjẹ́ ni wọ́n fẹ́ kó bàjẹ́ ni torí ẹ̀ tí ọlọ́run bá ṣoore fún ọ tí o bá sì nífura dáadáa kápẹ́ bajaj lọ́lọ́ọ̀ ní kò ríra ẹ wo bajaj tuntun ẹ lò ní ẹ̀yin tẹ́ ẹ máa ń pa machine ẹ lò ní two seventy ẹ wo two seventy bó ṣe máa ọwọ́ àrùn tuntun tí a lẹ̀ dà lọ́wọ́ àrùn àwa mẹ́tàsínbì dédé àsìkò sọ̀lá tó gbòòrò ó sì fà àwọn èèyàn sọ káwọn abáni dín nǹkan gbé kọ́ ọmọ bá gbé mọ́ ọ lọ àbí òye ọ̀wá ń tẹ̀lé fọ àwọn ọ̀rẹ́ rẹ náà wọ́n á tẹ̀lé wọ́n á tẹ̀lé ọ bẹ́ẹ̀ sọ wá ti machine ọ̀sọ́ pé wọ́n lọ́ra kó sọ wá dé bẹ̀rẹ̀ ánítọ̀ ẹ dákun machine tọ́lọ́ wọn ṣe fún mi ní lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ni mo ṣẹ̀ṣẹ̀ ra máa wojú gbogbo àwọn àtúkọ̀ jáde tẹ́ ń sọ̀rọ̀ bọ́ọ̀lù tí wọ́n ń rẹ́rìn dáadáa tẹ́ ń sọ̀rọ̀ alákàrà kẹtì ẹ̀ wá ń bi ìsàlẹ̀ ń bẹ́ ọ àìsàn máa tún tí àkàrà tiẹ̀ ó ó lọ ó ṣe kíní tàwọn àti ẹni máa ń lọ sí ni máa wọ ojú wọn. kálukú bẹrẹ sí mójú jẹ́ a àmọ́ tó tu lẹ́nu kó ti yíra ẹ lẹ́sẹ̀ lọ́sẹ̀ ah, ah. polókè gbà ẹnikẹ́ni tó o bá bẹ̀rẹ̀ báyìí èmi náà ní ìgbọ́wọ́ lápọ̀ lọ́ọ̀ mẹ́jẹ̀. Ah, subhanallah ó ti bọ́ wọn títí máa hmm? láti ni ti bá ti lọ <laughs> so gbogbo orúkọ yẹ ìlara ni jàmá ìlara ṣé gbogbo wa náà ní tá bá rí tọ́lọ̀ sórí fẹ́nìkan nínú wọ́ọ̀dù nínú wàláì kìí ṣe gbogbo wa kìí ṣe gbogbo wa ọmọ kankan rí admission wàhálà ni ó ṣe tí ó fi jáde school àbẹ́rẹ́ ọmọ ṣé school rọrùn ẹ ọkàn mú pépà wa pé I was admitted to the university admi what pé admitted to the university pé ó ti dọ̀tá wọn ẹ pé ká tó sanwó school wàhálà nìyí and strike à strike ni wọ́n fi pari o wọ́n ti ti máa ṣe rẹ wọ́n ti máa ṣe rẹ bí kọ́kọ́ jẹ pọ̀. ẹ dákun tó ń gbá yé lọ ó sì tó bẹ́ẹ̀ ọba àbínú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ó lè tá rẹ̀ kó rí kankan gbanú bẹ́ẹ̀ kọ́ bá wọn ó bú ọ̀dà kí á nínú bí ọ sí. ẹnìkan sọ pé ah, rẹ gbá pààrọ̀ pààrọ̀ báwo láì gbé wọ́n tún gbé búrẹ́dì kalẹ̀ wọ́n wá ní kálukú kọ́ máa mú kọ̀ọ̀kan àbí wọ́n lò ẹ̀rọ rẹ̀ lọ́nu. wọ́n fún kálukú wọ́n fún kálukú mẹ́sì wọ́n á fún mi tèmi mọ́ wá rí i pé àwọn ti pẹ́ ń gbá eléyìí kò soft sẹ́mi pé mo lè jẹ́ ń wo tiẹ̀ kọ̀mọ́tẹ́ mi rò tó mo wá rí i pé tiẹ̀ soft dáadáa pé à gbá eléyìí mi ò gbọ́ pé tábìlì gbà pààrọ̀ ó rí ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n á ní wọ́n ti gbà pààrọ̀ má akramakumullah ẹ rí i pé látàrí ìlara wàá di ọ̀tá fún gbogbo èèyàn nínú fámìlì ẹ̀ látàrí ìlara wàá di ọ̀tá fún gbogbo èèyàn ládùúgbò rẹ̀ látàrí ìlara ẹ̀rọ kó onífẹ́ rí ọ nílùú tó ń gbé àwùjọ Yorùbá ọ̀rọ̀ ọ̀rùn gbé ìlara ti fọ́ orí ọ̀pọ̀lọpọ̀ nítorí pé wọn ò fẹ́ rí dẹ̀ra lára ọmọ làkejì tí ó dàbí àparò ló máa ń wí òbá síbẹ̀ yìí máa parò pípọ́n ló máa ń pọ́n tó máa ń rówó ọ̀sẹ̀ fọṣọ lásán ọ̀daràn láwùjọ Yorùbá àmọ́ tó máa ń pọ́n tí wọ́n ń bọ̀ sọ́tọ̀ lọ́rùn tí wọ́n yọ ọ̀rẹ́ ń sẹ́ ọmọ lẹ́kọ̀ọ́ ìtẹ́ríba rẹ̀ pọ̀ mọ́tọ́lọ́mbà fi lè gbà fún ọ wàláì wàhálà ní láwùjọ Yorùbá yìí ìlara ti pọ̀ jù láwùjọ yorùbá ṣé ẹ̀yin ò wo gbogbo ìlú yorùbá ni tẹ́ ẹ bá lọ sáwọn ìlú yorùbá wa ẹ rí tọ́pọ̀lọpọ̀ àwọn páànù lé wọ́n ti pọ́n wọ́n ti pọ́n wọ́n ti pọ́n wọ́n ti pọ́n mo rò pé ẹ̀yin ríran dáadáa ẹ lo awò kẹ́ fi ríran gbogbo páànù lé ti pọ́n tí páànù bá pọ́n ó súnmọ́ pọ̀pọ̀lọpọ̀ lé tó wà lábẹ́ àwọn páànù wọ́n ti yàlàpà kí ló dé tó fi jẹ́ pé wọ́n yẹn sábà tún àwọn family house kan yorùbá ìlara ni ìlara gidi wọn náà lọ béèrè lágboolé yín ìlara ń dà yín láàmú iná ilé àlàpà ti pọ̀ ń fámílì àwòsí yín tẹ́sí rí ìlara o tẹ́ bá wá tọ́fù àti kàǹkì onírin kò lè fọ́ kò lè fọ́ wàláhì tẹ́ bá tún wá ìpẹ́ níbi tí ìpẹ́ ti yí tẹ́ tún fi kàǹkì onírin tẹ́ fi kún tẹ́ tún wá fi bá sòfò tó ní agbára tẹ́ fi kún kò lè fọ́ kó lọ́kàn yín àfi tẹ́ bá gbọ́ lọ́ngbọ́n sẹ́ẹ̀ma bíi tí ara wà ní nísìnyí àyìn lọ Abidjan ọlọ́run ẹlẹ́dàá wa wá gbà fún yín ẹ wá rántí àdúrà tí Yorùbá máa ń ṣe kọ́lọ́n jẹ́ kó èrè oko délé bọ́lọ̀ ń ṣe gbà fún yín ẹ rántí ilé yín ilé bàbá yín ilé bàbá láyín lẹ́yìn tí ń bọ̀ ẹ tẹ̀ lọ tún tí ọba wá dé Yorùbá látàrí ìlara wọn ní ní ọmọ tún àwọn tí a bá ti fi foundation yẹn lélẹ̀ ni wàhálà ó ti bẹ̀rẹ̀ ok àwọn ti rówó àbí wọ́n fẹ́ wá fi hàn wá tá a wà lépa ò lówó káàdì bí ó ṣe kọ́ ọ àbí náà kọ́ lọ́sọ̀ pọ̀lọ́pọ̀ lé di àlàpàdé oníni ọ̀pọ̀lọpọ̀ lé àlàpà lọ́wọ́ àtọ́ fẹ́ túnṣe tó bí rẹ̀ tó ẹ tó kò ṣe túnṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni tó dáwọ́ lẹ́yìn ti kú dànù àwọn òògùn ká àwọn òògùn àdánù tí ó ti rẹ kánú òkòkò tí ó wẹni tí wọn fọsí lórí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ti fọsọ́ ọmọ ọlọ́mọ lórí. tí ó ti tu ọ lọ́mọ ọlọ́gbọ́dọ̀ tí wọ́n máa tún lè fámìlì kan ó lè tẹ́lẹ̀. wọ́n pa ọmọ ọlọ́mọ dànù látàrí ìlara náà lẹ́sẹ̀ rí táwọn ìlú wa fi dùn wò bẹ́ẹ̀ ń rí wọn. sówó là ní ni àbí orí wo pé orí ò bá pé púpọ̀ ẹni tó sì lówó wà nù wọn. ṣebí ẹnìkan náà wà láwọn agboolé ibì kan nílùú kan lọ́yẹ́ yóò wọ ilé àwọn fámìlì rẹ̀ lápá bàbá lápá ìyá lápá àwọn èèyàn tó bàbá ìyá rẹ̀ lápá àwọn àyá ìyá rẹ̀ lápá àwọn bàbá bàbá rẹ̀ lápá àwọn ìyá bàbá nísìnyí tí àwọn eléyìí kọ́ ń kọ́ ní dìgbà ta ló gbé bẹ́ẹ̀. a ní a gbé bẹ́ẹ̀ o yóò fi gbá yín ni àmọ́ bóyá rúlẹ̀ ọ la hawla wala quwwata illa billah. ìlara ìlara ètè kéèyàn ó tó ẹgbẹ́ èèyàn kan sànù yín pé kéèyàn ní oṣù ẹ̀tọ́ kú kẹ́ẹ̀tì ẹ̀ gbádùn gbèsè ayé yìí díẹ̀ ẹ má jẹ̀bi tí o máa lọ pẹ́ pípa tí o máa jáde kú ilé tí o máa bọ́ ọ̀pátẹ́ pípa ẹ̀lẹ́ fún ìyàgbẹ́ àgbàlagbà. kẹ́yìn náà tí ẹ máa yà gbẹ́kígbẹ́ yẹn ọmọ bọ́ sórí táǹgàrà abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ kẹ́yìn náà sì máa tẹ bọ́tìnì kọ́ máa gbé máa ṣú kò gbé lọ pé ah alihamudulilayi ah táwọn náà ti ẹ̀sà yìí tó ní àgbàdúpẹ́ àwọn ah, ọlọ́ọ̀dẹ́ ọmọ adé ah, ọmọ yìí ọmọ yìí nítorí ṣe ọlọ́wọ́ ọba yóò bá ló tiẹ̀ náà ń bọ̀ ń bẹ̀ yóò bá lẹ́bù pé kí ni ta ni ọmọ ìyàgbẹ́ ń bọ̀ ìgbẹ́yìn náà fẹ́ lò torí ìlara ìlara yẹn ti pọ̀jù fún Yorùbá tẹ́lẹ̀ kan bá wà tó fẹ́ ṣe wọ́n lóore ẹ ẹ ẹnu wọn máa yà níbi tí mẹ ẹ eh, eh, torí kí ni ìlara nìyẹn lẹ́yìn tó bá ń lọ ẹ tó máa lọ ẹ ẹ abẹ́ẹ̀ká yóò bá lẹ́bù nìyẹn wọ́n wá wọ́n wá máa ṣe lára wọ́n máa ṣe lára orí ọmọ rú orí ọmọ rú orí ọmọ rú orí ọmọ rú nígbà tí orí lọ wọn ni àwọn ti tán láti jẹ látàrí ìlara wàláhì ó kó ìfàsẹ́yìn bá yorùbá púpọ̀ kí ni a fẹ́ gbà nù ká máa bínú pé ọlọ́run sòrí fẹ́ nìkan kì í máa ṣe èèyàn ló ṣe fún ọlọ́run ló ṣe fún ọlọ́run tó ṣe tiẹ̀ fún yóò ṣe tiẹ̀ náà fún ọ kí wàá nínú bí o sí ìwọ náà bí lọ ẹ máa fẹ́ kó dáa fún ọmọ tiẹ̀ náà ọ fẹ́ kó dáa fún ọmọ làkejì ọ fẹ́ kó dáa fún ọmọ ọlọ́run ó lọ fẹ́ dáa fún ọmọ tiẹ̀ náà. ìwọ àkọ́kọ́ nìkan kó bínú kọ́lọ̀ sọ̀rọ̀ fún ọmọ tiẹ̀ kí wọ́n fi dà wọ́n láàmú tó fi bínú kọ́lọ̀ sọ̀rọ̀ fún ọmọ ẹlòmí. yọ ayé wo ni wọ́n ń gbé wò. a sẹ́rọ̀ wa gba tẹnìkan tẹnìkan rí ni. àbẹ̀pẹ̀ báwa ṣe máa ń ṣe tá à ń ṣe sẹ̀mí àbòsí ẹ̀rù pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí lọ́dọ̀ ọlọ́ọ̀ni sọ́nà wa lè ti torí pé èèyàn ti pọ̀ láyé torí pé wọ́n pọ̀ ní tàbí fẹ́ pètò nǹkan iná lọ́ba làbí ń fún lágbájá gbogbo ẹ̀ torí pé ọ̀nà tó ń gbà wáyé ọ yàtọ̀ láyé ọlọ́run ọba ọ̀dà bí èèyàn kí làwọn á bínú sí kí ló dé tí oore tọ́lọ̀ ń bá ṣe fọ́mọlá kejì kí ètè dùn máa wà kí la fẹ́ gbà ń oríṣi kẹta òun ni ẹni tó ṣe é pé ìsì pé ń fẹ́ pé orí tọ́lọ̀ ń ṣe fún ọyún lòun fẹ́ ń tàn irú rẹ̀ lòun fẹ́ ìsì tiẹ̀ lòun fẹ́ kọ́ lòun fẹ́ gbà àmọ́ ńlá kó orí irú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ irú rẹ̀ wò náà tọ́ba wa gbìyànjú tó bá gbìyànjú tó gbìyànjú láti wárú rẹ̀ bí pẹ́ kàn jẹ́ vc ti yunifásitì àwọn pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ náà kún sùkúù àbẹ́ tó kálukú náà wò ká adúlọ tó túmọ̀ sí wà á bí ọyẹ kán fẹ́mi náà ní bí sí ọyẹ kán fẹ́mi náà bí sí ọyẹ kán fẹ́mi náà bí sí. sọ wá rí i pé ẹnìkan lọ́jà má lọ́wọ́ ìgbà tó wá rí pọ́ọ̀tì fọ́njà bí sí òun náà wá wò pé mi náà fẹ́ di bí ó wá gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú nígbà tí wọ́n fi parí ọdún mẹ́rin àbí márùn-ún tiẹ̀ wípé the next coming visit kọjá kò ní wọ́n mú gbogbo owó ṣe gbìyànjú tó kó sínú àkọọ́lẹ̀ tọ́lọ́ ti kọ fún nígbà tó ń bọ̀ wálé ayé pé yóò di bíìsì tọ́ wọn wá fún wọn wá fẹ́ lómi. ìgbà tó rí i pé bí wọ́n bá kú ń bẹ̀ ń sì kọ́ ọdún méjì fún ọ gbogbo plan tó ti wà ńlẹ̀ ni òun náà ni igbákejì vc fún admin ni wọ́n mú kìí sì wọ ní sì ń kọ́ ọdún méjì fún wọ yọ wọ akọ́dún méjì wọn bàjẹ́ fún ìgbà tí ètí sùn ni wọ́n fi sórí àga wọn àbí òye ọdún méjì tó kù wọn ò ní rí ṣe yọ ọmọ wọ́n náà bí ó ṣe bá tiẹ̀ jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìí ṣe kọ́fẹ́ kọ́ gbà pọ̀ fún ipò rẹ̀ yẹn kọ́fẹ́ kọ́ gbà fún nígbà tí wọ́n wà ń bẹ̀ ìrìnàkà kó tí wọ́n bá ti kó ń bẹ̀ òní kọ́ ṣe kí ni òní kọ́ fún ìgbà tó ti rí pé òní bò ni wọn rò pé ẹgbẹ́ kò fún ọ ò ní fara rẹ lò <laughs> ìlara nìyẹn ìlara irú rẹ náà wà fáwọn tí wọn ń sòṣèlú yẹn nísìn àwọn àbò ibo yẹyẹ tá máa ń dì yẹn ẹnìkan nìkan tó bá wà ń kó nísìn bọ́yọ́ sẹ̀sẹ̀ débẹ̀ kò tí ì ju jẹta lọ kò tí ì tí ì mọ́nú odó tó wọ́n dọ̀ ńlá sí fọ́dún mẹ́rin tó tún fóun kò tí ì mọ́nú tó wọ́n ṣe gbogbo nǹkan kan dàrú ni àwọn kan ti ń tu agenda two thousand and twenty three alẹ́ ìwà ni àwọn kan wò pé ṣé báṣubàṣu bó ṣe ṣe àwọn ń bọ̀ tòtò bá jẹ́ pé inú ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ tá a máa sùn ló ti rò pé wọ́n ti fà ń lẹ̀ àwọn àti fi yẹ wo zoni làwọn fẹ́ ṣe lọ́tẹ̀ yìí àwọn fẹ́ zoni ẹ̀ sí south south òun á ríra rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé south ń bẹ ní eré àtúntì wa bóyá south east àbí south west ni wọn ò ní gbé wá sọ́dọ̀ àwọn kí ni àwọn ará kàfẹ́ ni tọ́wà ń bẹ̀ ìwọ̀nba tó bá kù fún ọ ò ní rí lò bí kápẹ́ kankan dàrú orílẹ̀-èdè dàrú wọ́n gbàjọba mọ́ ọ lọ́wọ́ kí níka kí kálukú kó kúkú máa kàkà má kí ni wọ́n pe lẹ́yìn ìlara tonti kwana tí wọ́n gbà do lórí náà Islam ọ̀farama o democrofo Islam ọ̀farama mo rò pé ẹ̀rọ àwọn ń gbé democrofo káyé ní àníṣe tí wọ́n bá wọn àbẹ́rẹ́ àwọn ẹ̀ẹ́ ẹ̀ẹ́ síláyé ni tí wọ́n bá wà bí ọba amẹ́ríkò tí wọ́n dìbò ní ìsìnkí ni wọ́n bá dé báyìí. rìsọ́ọ̀tì àdìbò àdìbò sẹ́yìn mọ́ kí sẹ́yìn ọba ti fẹ́ ṣe Islam lẹ́rọ̀ Ọlọ́run fi hàn yín bí Islam ṣe jó dòdò àwọn sọ pé ẹ má dìbò àwọn kan sọ pé ẹ dìbò àwọn sọ pé democracy is Islam àwọn kò kí ló burú ń bẹ̀ mo rò pé ẹ ráwọn ìmáàmù tó ń bá wọn darí democracy láyé báyìí nìsín abẹ́yìn náà rí báyìí nìsín aha èsì ìbò ọ̀ha àti ìrà àwọn katapila ti gandrosa tí ó tu ojú ọ̀nà tí ó fi là tí ìsìbò fi jáde ìbò òfò ìbò àdánù abẹ́yìn náà orí nǹkan mẹ́wọ́ torí ẹ̀ náà ló ti jẹ́ pé kò sí nǹkan kan tí Islam bá ní kò tọ́ tó lè mú jáde tí nǹkan náà lè dà tọ́ba dá ń bẹ̀rẹ̀ lọ́ọ́ bàjẹ́ ń parí ẹ rí i pé èyí ti ń ṣe olórí Amẹ́ríkà ní ìsìn tí ọ̀fẹ́ kó ń bẹ̀ ó ti dùn mọ́ lẹ́nu kọ̀fẹ́ kó ń bẹ̀ sá so wọ́n ti sọ pé àga olórí àga bábà ni torí pé àga bábà ta ló jókòó lórí ẹ̀ tí wọ́n lè kò sí àga bábà làgọ́ olórí everybody can sit down there so òun ọ̀wá fẹ́ dìde àti gẹ́rí fẹ́ fún yín bàbá ìkílẹ̀ tún fẹ́ ṣé ká bẹ ọrùn yín ni <laughs> so torí di eléyìí ẹ rí i pé ńgbà tí òun kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n lórí ṣe economic America first economic bold gbogbo nǹkan ṣe ìgbà tí ọlọ́wọ́ bá gbé bí ó ti dé kòrónà wo gbogbo ilé adùn àbí òwò òwò gbogbo àtìmẹ́ǹtì wọ mi àbí ọwọ́ mi ọwọ́ mi kò sí tí Islam bá ti sọ pé nǹkan ọ̀dà báàrọ̀ rẹ̀ bá da ọ̀sán rẹ̀ òní sùn wọn bọ́sán rẹ̀ bá da alẹ́ rẹ̀ òní tòrò torí adúpẹ́ fọlọ́ àtọmọkùnmọ́lọ́ ẹ rí i pé ìlàrọ̀ ọ̀dà kí ni tó fẹ́ fẹ́ pé kí nǹkan ọmọlàkejì ọ bàjẹ́ sí kì í ṣèyàn ló fún sẹ́ ọlọ́run ló fún un tọ́lọ́n bá sì fún yàn ní nǹkan ẹni tí ó bàjẹ́ fún wọn ò ní bì tọ́lọ́n bá ṣetán láti fún yàn ní nǹkan àwọn tí dín ọ sí. ẹlẹ́kẹ̀rin onílẹ̀ni ti ń fẹ́rù tọ́lọ́n sì fún ọmọlàkejì kọ́kítì ọ̀ kèése tiẹ̀ lọ́fẹ́ gbà ọ́ àmọ́ náà wá ìgbà tó gbìyànjú tó gbìyànjú gbìyànjú tó gbìyànjú pé kọ́wọ́ tìtorí rẹ̀ tọrọ pé kí tí ọ bàjẹ́ eléyìí lọ dáa jù láàrin mẹ́rẹ̀ẹ̀rin nísìn olùkọ́lọ́ ẹlẹ́dàá wa ó gbà fún olówó òun náà bẹ̀rẹ̀ sí ní gbìyànjú irú bísíǹsì wo wọ́n ń ṣe ọgbọ́ pẹ̀tọ̀ ọ̀ ń ta simẹ́ǹtì ni òun náà bá lọ wówó ọ bẹ̀rẹ̀ sí ní ta simẹ́ǹtì ọlọ́run tó ràn án lọ́wọ́ wọ́n ń kó fún láì jẹ́ kó tì rówó rẹ̀ san nísìn bá lọ bẹ́ẹ̀ wẹ́rẹ́ de ṣùgbọ́n gbogbo bó ti gbìyànjú tó àfa ẹni tó ti síwájú ti síwájú náà èmi náà gbìyànjú bí kí n lówó bíi lágbájá ṣùgbọ́n mo padà rí kọ́ lọ́wọ́ ọkọ mọ́ mi ọlọ́wọ́ bá falùbárà ti tiẹ̀ náà tèmi náà ò ní bàjẹ́ á ẹni rèénu ẹni rèénu àmọ́ kìí ṣẹni tí ó wà máa pé bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bu lẹ́sẹ̀ ayé tẹ́lẹ̀ yìí òun lè tó dáa jù akérèkọmọlọ kí ni ìdájọ́ ìlara òfin Ọlọ́run ó fi hàn wá pé ìwọ ni ìlara haram ò ní ìlara gbogbo wọn bá ti pè ní haram ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó jìnnà jù ah èèyàn ń fẹ́ pé kí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fọ́mọlàkejì ó bàjẹ́ kí ló dá ń bẹ bọ́yá pé kó bàjẹ́ kó náà tiẹ̀ má mú nǹkan kan bẹ́ẹ̀ àbí ń fẹ́ kọ́ bàjẹ́ kú lọ́dọ̀ tiẹ̀ kọ́ wá sọ́dọ̀ tó haram ni gbogbo wà burúkú yìí mùsùlùmí ò gbọdọ̀ ṣe wọ́n ní kí lọ́sí dé wọ̀ wọ́n ní torí pé túmọ̀ sí pé èèyàn ń takò dájọ́ ọlọ́ pé ìwọ ọlọ́ ẹni tó gbọ́lá fún yìí kọ́ lọ́lá yẹ ẹni tó gbépò fún yìí kọ́ nípò kàn ẹni tó fún nímọ̀ yìí kọ́ lọ́yẹ kó ní ẹni tó lànà kàn yìí kọ́ lọ́yẹ kọ́ mánà dákun sáàlì tọ́lọ̀ ń ṣebí ṣebí ń tọ́lọ̀ wọn bá bá ṣe ó náà ní nǹkan tí ó jẹ́ fáínà ìwọ wá ń sọ fọlọ́ ń pé tọ́lọ̀ ń ṣe wọ́n dá ìtumọ̀ alára nu jama torí ẹ ala kulli man bata li hasidan atadari ala man asa'ta al-adab asa'ta ala Allahi fi fi'lihi li'annaka lam tarḍa ẹ sọ fún ẹ ń tẹ́ pé gbogbo oorun láyé yìí tí ọba sùn yìí máa ń sùn lórí pé fìlára mi ni látàárọ̀ títí tí èsùn tí lè sùn ẹ̀ má orí ìlara mi náà ni ẹ sọ fún ó sì wàá hù táwọn wá sì wàá hù sí kìí sèyàn ọlọ́run ló ń sì wàá hù sí kí ló dé nítorí pé ọ̀yọ́nu títí ọlọ́run tó lọ́n ṣe lórí mi kìí sèmi mo sè àbí ta ló ṣe ra rẹ̀ bẹ́ẹ̀ ta ló ṣe ra rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe bára rẹ̀ nu wa ọlọ́run ló ṣe wá bá a ti bára wa kọ́lọ́run dákun kó ṣe wá dáadáa torí ẹ̀ onílara ń bínú ọlọ́ọ̀ni onílara fẹ́ ṣàtúnṣe fọlọ́ọ̀ni onílara sọ kọ́lọ́run ṣàtìṣe ní a'udhu billah ọba ti ṣàtìṣe ọlọ́run ọba ti ṣàtìṣe. dábàá mà ìgbẹ́ nǹkan tẹ́lẹ̀ omi ti ní tí wò ó tì ní tí wọ́n bọ̀ ọlọ́kàjẹ́ tó ń bínú tá a bá lọ mọ̀ yìí pé ọlọ́run ẹlẹ́dàá wa yóò padà sẹ́rù rẹ̀ fún wàhálà sókè ló ń bínú sí tẹ́fẹ́ sì lọ mọ̀ pé àìsẹ́rù ẹ̀ fún ọ olóore tọ́lọ̀ fẹ́ ti ṣe fún ọ kí ló ń bínú sí àìsẹ́rù ẹ̀ fún ọ ọlọ́burú tí ọba bí fún ọ kí ló ń bínú sí ẹni tọ́lọ̀ ń ṣe fún ẹrú ọlọ́ni ẹni tí ò ṣe fún ẹrú rẹ ni tó kí wọn á ní tínú bí ẹrú sí lórí ntọ́lọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ ẹni tó ní tó sì. anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abu hurayra radiyallahu anhu oní la taxasadu wala tabaagaru wala tadaabaru wala yabac bacdukum cala bayci bacd wakunu cibaad allahi ikhwaana. rawahu al-imamu muslim anabi sallallahu alayhi wa ó ní ẹ má máa ṣe lára ara yín má ti torí pé ẹnìkan ṣe lára rẹ kí wọn náà ṣe lára rẹ kọ́kọ́ ṣe lára nǹkan má ṣe ẹ má ara yín wọlé ẹsẹ̀bọ̀ ọ̀bù ẹ̀sìn gbọ́dọ̀ má bínú ara yín ẹ̀ gbọ́dọ̀ bínú ara yín wọlé ẹsẹ̀dọ̀ ọ̀bù ẹ̀sìn gbọ́dọ̀ síra yín. wala yẹ́dẹ́ ba'dukum ala bay'i ba'd kápá kan má gba ọjà tà má pa kan lọ́wọ́ ẹnìkan ló ti fẹ́ tajà fún yàn kí wọ́n wá lọ pé pé máa bọ̀jà rí wọ́n rà lọ́dọ̀ mi ènìyàn sí iye tó ń tẹ̀ pé anábìlẹ̀ gbọ́dọ̀ dáhùn torí gbogbo eléyìí ò ní jẹ́ kí ìfẹ́ wà láàrin mùsùlùmí sí mùsùlùmí. ọkùnrin ibadallahi ikhwana anábìlẹ̀ jẹ́ àwọn ẹrú ọlọ́run tẹ́jọ́ máa yára yín àlèmá Muslim ló gbé jáde iná láti máa yí o pé ìwọ ni ká máa ṣe lára ara wa kọ̀tọ́kọ̀tọ̀ náà ó burú ọgbàjọ́ bálùbà kí mùsùlùmí máa ṣe lára ẹ jẹ́ kí ni wọ́n máa dùn sí gbogbo eré tá a bá rí lára ọmọlàkejì wa ẹ mẹ́jẹ̀ abọ́kànjẹ́ sí dáadáa tọ́lọ́mùbá ṣe fọ́ ọmọlàkejì wa nítorí pé bọ́ọ̀ bá bínú rẹ̀ tó ṣe lára rẹ̀ tọkàn rẹ̀ gbọgbẹ́ nítorí dáadáa tó lọ́n ṣe fún kò ní kí tiọ́ bàjẹ́ o kò ní kí tiọ́ bàjẹ́ dunu túraká ọlọ́run ọba ló ń ṣe ọlá rẹ̀ bó bá ṣe fẹ́ amadifẹ́ ni tó wù bó bá wù ọlọ́run ọba yìí sóore fún yàn látàrí bọ́jú orí rẹ̀ ti ṣe tó yìí sóore fún yàn látàrí bí yàn ti ṣe pẹ́ tó láyé àkọọ́lẹ̀ ọlọ́run ti gbẹ àbí kí ló dé àwọn bàbá tó bí wa àyè sọ pé ọdún báyìí bàbá mi fi jù mí lọ fẹ́ni tó bá ní làákàyè èyí tó jẹ́ tó fi wá jẹ́ pé òun lọ́wọ́ ju bàbá lọ ṣebí pẹ́láyé lọ́pọ̀ máa pẹ́láyé tó bàbá rẹ̀ ni àbí ìrí lọ́pọ̀ máa rí ju bàbá rẹ̀ lọ ni àbí.

bẹ́ẹ̀ náà ni àtòjì jẹ́ kí aláfẹ́ máa bínú sí jàmá táfẹ́ máa bínú sí táfẹ́ á máa wò pé kí ló dé tó lọ́n fi ṣe báyìí fún lágbájá ẹ dákun wàláì ìwà ọ̀bọ̀ tó tò kọ́ fẹ́ sí kìí ṣe kí ló dé tọ́ba wa tó fi fún lágbájá ní nǹkan báyìí fa pé kí ló dé tí baálé àdúgbò wa tó fi pọ́n lágbájá lé báyìí o kìí pé kí ló dé tí bàbá wa tó fi jẹ́ pọ́nmọ̀ yìí lọ́dá fún ní nǹkan báyìí ọlọ́run ọlọ́dà wa tó yẹ fi léèrè nípa tó ṣe olóṣèlú yìí tẹ́lẹ̀ tó ṣe fún ìyá wọn sọ fún ọ̀sẹ̀ kílódé tó fi ṣe bẹ́ẹ̀ ọ̀dà àdúgbò rẹ̀ ti dàrú wàláhì ẹni tí ń ṣe lára orí rẹ̀ ti dàrú èyí tọ́lọ̀ wọn ṣe ó yin ara rẹ̀ ó ní àálọ́ lè máa yọrí ntọ́ba wo ló máa ṣe wọ hum alone ẹnìkan kì í bí ọlọ́run léèrè nípa ntọ́lọ́run bá ṣùgbọ́n àwọn ẹni tá a bí léèrè gbogbo wa ọlọ́run bá tá a bí léèrè ó ní wọ́n fẹ́ máa bí léèrè a tún wọ́n fẹ́ á àṣìṣe ńlá ni onílàra ń ṣe ó yẹ kó nílàra ó kó fa ìlara ẹ jẹ́ ká wò náà ti ṣubú sọ́kànnù rẹ̀ ká lè túnra alákọ̀ọ́kọ́ al-adawatu wal-baghdha ọ̀tẹ̀ àti bínú ara ẹni wọ́n lò ní sábàbí tó lágbára jù tí máa bí lára ẹni tó mú lọ́tà tó ṣe kọ́ ọ̀fẹ́ rí mi rẹ̀ láta ẹni tó ṣe kó ń bínú bá tẹ̀sí sọ̀rọ̀ rẹ̀ ọ̀nà ọ̀dọ̀ta rẹ̀ kọ́sàtì sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa ọ̀nà ọ̀dọ̀ta rẹ̀ ẹni tó ṣe é pé tí wọn bá ń sọ pé èèyàn kéèyàn èèyàn dátidàti èèyàn rádaràdá òun ló fi sípò ṣé ẹni tí wọ́n wá ń kà fún bá ẹni tí wọ́n ń wò pé ẹni tí ò yẹ kọ́ lọ́wọ́ dáhùn sọlọ ń wálé sóore fún un kí ọ̀rẹ́ ó dùn bí inú ọ̀rẹ́ ò ní dùn ṣé aburú àrélù jàmbá sólè ṣẹlẹ̀ kí inú ọ̀rẹ́ ọmọ dùn inú rẹ̀ ó dùn torí pọ́tà rẹ̀ ẹ rí i pé ọ̀tẹ̀ ohun gangan ni sábàbí ńlá fún ìlara ó túmọ̀ sí pé tá a bá ti jọjọ́ rẹ̀ tọ́lọ̀ wá di kó sì dẹ̀ra fún ọ tá a wá rí mọ́ ẹ má jẹ́ àwọn àdìnnà o á sọ pé kí ni ọ̀tẹ̀ lọ́wọ́ aláàrin wọn ìbínú ara ẹni ti wọ̀ bẹ́ẹ̀. ẹ dákun kí ló dé tá a máa bínú ara wa kí ló dé tá a máa bára wa ṣọ̀tá nítorí ọ̀tá sọ̀tá ntí máa wù ọ̀tá kọ́sẹ̀lẹ̀ sọ̀tá òun bí aburú bí aburú náà kèé wù ọ̀tá rárárárá kí dáadáa gbogbo bó tilẹ̀ wù kó kéré ma kọ́sẹ̀lẹ̀ sọ̀tá òun kò ní wù torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí obìnrin bá jẹ́ méjì lọ́ọ̀dì ọkọ ẹ rí i pé ìfẹ́ yìí sábà sí wọ́n múra wọn lọ́tà wọ́n máa bínú ara wọn lábẹ́ ọ̀tá ìbínú ara ẹni o ẹnìkan wọn ò ní fẹ́ kí dáadọ́ ṣẹlẹ̀ sẹ́nìkejì lọ́ọ̀dì ọkọ wọn tí ọkọ bá ṣèṣì rẹ́ẹ̀dì sẹ́nìkan nínú àwọn méjèèjì ìbànújẹ́ la yóò dorí èkejì kodò ẹ̀rín ká fẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin àwọn eléyìí bíi gídígbò gídígbò kí lè ọmọ kó ti ká kó ti sẹ́ńgbò mú àbí ẹni bẹ́ẹ̀ káwọn ló sẹ́wọ̀ ẹ̀ ìjọ ọmọ wù ní nítorí pé tí kọ̀bá ti sí rẹ̀ pọ̀ tá ti lè múra wa lọ́tà kò sí tàbí ṣùgbọ́n ìrẹ́pọ̀ tí ò síhùn ọ̀tá tá a múra wá ìlara wọ̀bẹ̀ ìlara yọ wọ̀bẹ̀ yóò di pọ̀ ọ̀fẹ́ kí rere ọ̀sẹ̀lẹ̀ sí ọmọlàkejì rẹ̀ ajẹ́pẹ́ nínú tá a lè fi sògùn ìlara kọ́mọ̀sì òun náà ní kí sábàbí yọ ọmọsì kọ́mọ̀sì ìbínú ara ẹni kọ́mọ̀sì ọ̀tẹ̀ láàrin wa kí la wá fẹ́ máa bínú ara wa sí kí la fẹ́ máa sọ̀tẹ̀ sí mùsùlùmí àwọn àlùmùsùlùmí àkọlù mùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí kí wọn àlàáfẹ́ máa bínú ara wa sí. ẹlẹ́ẹ̀kejì nínú sábà òun náà ni ìmágbére ẹni táyè tó ga kéèyàn ọmọ fira rẹ̀ sí ipò tó kéré kéèyàn ọmọ àwòkù ẹ̀sẹ̀gbẹ́ kálukú ibi tẹ́ ẹ̀ máa ń ti ń wò bá wọn ẹ lè gbà wípé ẹni tó náà bá ga tó ga tó ga tó ga kò burúkọ ga tó yín àwọn bẹ́ẹ̀ kọ́ ga tó yín lọ kò sólù ẹ̀ ẹni tó bá ti wà bá yóò ṣe lára o tẹ́ ẹ bá rẹra yín lẹ̀ kí ẹ gbà pé èèyàn tí ó ju yín lọ ti pọ̀ jù láyé yìí tẹ́ǹbà wò pé ibi àwa níbi tá a bá wà gbogbo èèyàn àbí òye ẹni tó bá ga gan pẹ́yà pẹ́yà mẹ́bi ó lè ga tó wa. àwọn kọ́lá kan wọ́n ga jù lọ. ọlọ́mba mẹ́nìkan wọ́n bá ga jù lọ. ṣé yóò ṣe lára rẹ̀ àbí èmi ṣe yóò ṣe nínú sábàbí tí máa ń fà lára mi. kápẹ́ ńlẹ̀ yìí a ti ka ẹnìkan fún olówó ńlá nílẹ̀ yìí gbogbo olówó yòókù àwọn náà mọ̀ pé áá wọn máa ń sọ̀rọ̀ owó lágbájá lówó bíi sẹ̀kẹ̀rẹ̀ olówó kan náà bá tún wọ̀lú òun náà gbogbo èèyàn gbà kó lówó bàbá tá a ti wá kà fún kó lówó ju gbogbo èèyàn lọ sẹ́mi káwọn olówó náà máa dára wọn wò tó wọ́n máa sọ̀rọ̀ owó wọ́n máa sọ̀rọ̀ owó pé ilé kan ti ẹwà tí mò ń kọ́ tó ilé yẹn tí n bá sì sí ẹ àti nábì two hundred and fifty million lórí foundation rẹ̀ báyìí foundation last sẹ́yìn ló wà lẹ́ra lẹ̀ sí ní àbíbáwò I can say I can say but uh, asati na quarter billion tọ́ abolówó ta lọ́sẹ̀sẹ̀ wọ̀lú lọ́nà bá ní um, ọmọ mi tẹ̀ fẹ́ kọ́ ilé ẹja kan hmm, ilé ẹja tó mọ̀ mi ẹ fẹ́ because agric ló ń rí hmm, agric ló ń rí so mídẹ̀tí bá a ṣe ọ̀nà bá a ṣe gbẹ́ bọ́ọ̀hù bọ́ọ̀hù yẹn àti ìwádìí pé sílẹ̀ sómi wà ń bẹ àbí òsómi bẹ síbẹ̀ yẹn bá mu àbí ò bá mu adẹ̀tí ná two fifty million. ẹ ẹ tí ìmọ̀ mi jáde ló wà á bẹ̀rẹ̀ research ló <laughs> hàn. sẹ́mi ọ̀gá yìí láti ṣe foundation two fifty million ọmọ yìí tó ọmọ bàbá eléyìí tó fẹ́ sin ẹja ìpalẹ̀ mánu tí wọ́n ti ná two fifty million bàbá ìbá ọ̀dọ̀ àbí ìgbà tẹ́lẹ̀ yìí náà àbí òye na náà já sí díẹ̀ ó lówó olúwa rẹ̀ wọ́n bá jọ mara wọn lọ́rẹ̀ẹ́ pé olówó ń sọ̀rí olówó so wọ́n mọ̀ pé ẹnìkan ò fẹ́ ju ẹnìkan lọ́nà àwọn ọlọ́ba mọ olówó kẹta dé olówó kẹta ń gbà tó dé sọ pé òun ń gbìyànjú pé kí wọ́n lọ wo mọ́tò tó ń fẹ́ máa lò so àwọn delegate tó ń gbé dìde kí wọ́n lọ wo gbogbo European countries America Australia àbí òye Asia kọ́ lọ wo gbogbo bí wọ́n ti ń manufacture àwọn mọ́tò so that a fi máa ma ìwo la máa lò mo dẹ̀ ti ná two fifty billion lórí travel yẹn. Ah! so bẹ́ẹ̀ lọ́kọ́ gbogbo àwọn bàbá two fifty million ẹ àwọn ibi tó mi wà two fifty million foundation lé wọ́n lọ bọ̀bọ̀. wọ́n wá ní bọ́gọ̀ àgbẹ̀ ṣé kí ilẹ̀ yìí ẹnìkan lè lówó jùlọ àwa ìlọ. àbẹ̀mẹjáde gbọ́dọ̀ lásán gbẹgbẹgbẹ ẹ̀rí àbí òye sọ ibi tí ìlara ti máa bẹ̀rẹ̀ ni torí àwọn tí ń wúra pé tí ọba já wọn kò lè sẹ́ni abẹ́ babalájẹ kìíní kan láàánú àlọ́ ọ̀gbá ni babalọ́jà kìíní kan láàánú ọ̀gbẹ́ni ọjà kìíní kan láàánú ẹnìkan wà fún adé ta ni wọ́n tó wá rí i pé gbogbo owó yín ẹ̀ǹdì lásán ni wọ́n ṣe ìlara rẹ̀ àbí wọ́n ní ṣe wọ́n ṣe ara sábà bíi ti máa bí lára bí kẹ́nìkan jẹ́ pé nílẹ̀ yìí ilẹ̀ yìí tí mo sọ gbogbo ìlú ìlú tìǹà ilẹ̀ ìlú tí wọn lọ́kọ́ ilẹ̀ yìí ni nílùú ẹnìkan ni tí wọn pe masha allah wọn ti ń wò pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ìmọ̀ǹtà ẹ̀sìn ẹ bá ti kú lọ́dọ̀ rẹ̀ ẹ láyé sáfìlì mẹ̀dínà wà má lékún fìlì mẹ̀dínà gbọ́n náà lọ lùmàlù so gbogbo yẹn tó ánà anakumula anakumula yorùbá ti fẹ́ẹ́ ti mọ̀túmọ̀ rẹ̀ so anakumula anakumula anakumula ẹnìkan kan dé nígbà tó ń dé lọ́ba di pé à sẹ́rí àwọn àwọn káwọn súná sí pọ̀ lù tó àwọn kí sẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ yìí wọ́n ń fi kó bọ̀yọ̀ fún wa fà nípa ọ̀rọ̀ ẹ̀sìn. àti gbogbo táwọn bàbá yẹn máa sọ wọn kàn tẹ̀ wá jẹ àti gbogbo ọ̀rọ̀ lásán wọn ọ̀gbẹ́ni yẹn wọn ṣe kíni ọ̀rọ̀ ń bá ta sáwọn bàbá létí wọ́n bá ta sun wọn létí wọ́n bá gbọ́ pé wọ́n lẹ̀ máa ń kankan fa bàbá wọ́n ní ẹgbẹ́ fipó bọ̀yọ̀ fún wa wọ́n ní ẹ ńgbàtẹ́ yẹ kúnukún òsè ń lù lẹ́yìn olóńgbò tíyín lòun náà fẹ́ máa gbàdé kúnukún ṣe. àwọn akérèkà àdínì àwọn akérèkà àdínì kìnìún àdínì ìkókò àdínì kìnìún àdínì. àbá ṣùgbọ́n bá sì rí i pé lóòótọ́ o àfi káwọn lọ bọ̀gọ̀ káwọn lọ sẹ́ńpẹ́ o because ibi tọrọ ń lọ ní sẹ àbí òye àwọn ò àbí òye ṣé wọn ò ní tẹ́lẹ̀ ara ń tì wọn ò sì tì wọn ò sì tì bí kápẹ́ ilẹ̀ mọ́ wọn kàn pé ó ti kú hmm, alhamdulillah gbogbo àwọn nǹkan yẹn ìní máa bì lára torí àwọn tí ń wora wọn tẹ́lẹ̀ pé a àfi tẹ́ bá ṣe lù bẹ́ẹ̀ni kan wà á dì yóò ju àwọn lọ àfi tẹ́ bá ṣe lù sọ ara ti máa bì lára ara ti máa bì lára nù àmọ́ tí wọ́n bá bí wọn títí tí wọ́n fi kú láìláì wọn ò ní sọ ń tọ́fà o ò ní sọ nítorí pé kìí dé sọ torí tó bá sọ yọ ká yọ ká àbùkù tó ju ti Fíráúnà lọ níjọ́ tó lọ ní kọ́tẹ́lì sínú torí rẹ̀ wọn ò ní sọ ọ̀tọ̀ ní tí wọ́n máa wí wọ́n lè pé ń gbọ́ owó ọ̀lùkọ̀ wá kí wa kpọ̀rọ̀ kó yé ọ̀dà ó ti ń kí ní <laughs> torí pé ìlara ẹni tí ń ṣe kìí sọ ń tọ́fà láìláì. nínú sábàbí oná ìgbéraga gangan ẹni tí bá ń gbéraga yóò máa wò pé gbogbo èèyàn ọlọ́run ẹlẹ́dàá wa nínú àwọn ẹni tó ń wò pé kò tó àwọn ni ó ti gbẹ́ni tó ju ọlọ́ dìde yóò lára ara ti máa bí lára nù. bákan náà nínú ti bí lára ó náà ní kí <laughs> kọfà ìyanu sáyẹn mhm. pé yorùbá àdé yorùbá ti dá pọ̀ jù wọn ní ọyá yẹn lẹ́nu yẹn ni pé pípadé lọ pẹnu dé ṣùgbọ́n nǹkan ti lágbára pé ah! yas nǹkan yá yẹn lẹ́nu so nǹkan yanu ṣẹlẹ̀ báwo ni nǹkan yanu náà ṣẹlẹ̀ ah tá táà ń gbé nu túbú táà ń gbé nu ilẹ̀ asálẹ̀ òjò gan ẹ̀ka láre lọ́rọ̀ lọ́dọ̀ wa kò sẹ́ni tó dá wa mà láyé inú muhammadu náà láàrin wa wá lọ́lọ́ ń sọ lánàbí nǹkan lọ́nu ẹ̀rí wọ́n sì lára nàbí muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́ ti yà wọ́n lẹ́nu jù pẹ̀lú òbí tá a tẹ́tọ́ lọ́wọ́ bá wa yà nàbí inú àwọn ọmọ òun ló ti yẹ kó má nàbí. torí rẹ̀ wọ́n sì yà wọ́n sì lára nàbí wa muhammad sallallahu alaihi wasallam bí kọjá pé bàbá wa náà tẹ́lọ̀ ni bàbá wa ọmọ ọlọ́run á ṣe ìwọ ọmọ ó ṣe lólùmọ̀ ṣe wa mọ̀ àwọn ẹni táwọn ti wá jẹ́ pé inú kí wọ́n ti bí wọn bàbá wọn kí ó bàbá bàbá wọn kí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wọn oníjẹ́ náà ni àwọn ayọ̀lódò tí ó yà wọn lọ́nà àbí ìyá rẹ̀ ló lọ yà wọn nígbà ẹ́ ọwọ́ tó ni wọ́n lè ka iye ọjọ́ tí wọ́n jẹran sùn kó tó di pé wọ́n bí ọ àti lẹ́yìn ìgbà tí wọ́n bí ọ. ìwọ wọn lówó tó wá jẹ́ wípé tó o bá fẹ́ láti máa pa màálùú kan lójoojúmọ́ ọ̀pá lọ́ọ́ yà ara yín lẹ́nu àbí òní yà wọ́n lẹ́nu yọ yà wọ́n lẹ́nu wọ́n sì lára rẹ̀ tọrọ yẹ kí gbogbo fámìlì yẹn tí èdèjọ́ gbẹ̀ndà kìyàmà kẹ́yìn okú n'oṣù gbogbo wọn ni wọ́n so nǹkan ìyàlẹ́nu tó bá ti ṣẹlẹ̀ wọ́n nínú títún máa fa ìlara òun náà ni kéèyàn máa bẹ̀rù pé kíní ọgbà máa lọ o tẹ́lẹ̀ ìgbà tí lè gbà máa lọ́wọ́ máa lọ́wọ́ ó sì lára rẹ̀ wọ́n ní chance scholarship tọ́wà ẹ̀yọ̀kan ni ẹni tí sì ń dùn wọ́n jẹ́ seventy five ẹyọkan sì ni kò pé méjì kò sì dé pé kéèyàn méjì gan ẹ dákun wọ́n wá sọ ike nínú ẹ̀yìn seventy five yẹn elórí ẹ̀dàkùn ìyá yókù nǹkan wọ́n sì lára rẹ̀ ẹ̀ fọ́ọ̀kùn kò ní parí ilé ìwé ńlá làásìá fọ́ọ̀kùn yóò wá fẹ́ẹ̀lì ni fọ́ọ̀kùn <laughs> lára ti máa ṣẹlẹ̀ mi òun náà ni jẹ́ni tí ń fi àti dorí máa nítorí pé gbogbo ẹni tó bá fẹ́ dolórí yóò ṣe lára gbogbo ẹlòmíì ní ìsìn ẹni tó fẹ́ dolórí orílẹ̀-èdè gbogbo ẹlòmíì tó bá fẹ́ bá dúkù yóò ṣe lára rẹ̀ gbogbo ẹni tó fẹ́ di gọ́ọ̀nà gbogbo ẹlòmíì tó fẹ́ dúpọ̀ pẹ̀lú rẹ̀ yóò ṣe lára rẹ̀ kódà kó ṣe pé fìdí hẹ ni wọ́n fẹ́ mú yàn sí ní local government tó sì mọ̀ pé ẹlòmíì náà wà ẹlòmíì náà wà ẹlòmíì náà wà láàrin àwọn tilẹ̀ mẹ́nìkan wọ́n sì lára ara wọn. síbẹ̀ yìí náà rí iná bá fẹ́ jọba àlù kan ìlara pọ̀ ìlara pọ̀ nítorí pé gbogbo ẹni tó bá yọjú pọ̀ ń fẹ́ jọba tí gbogbo kálukú sì dá a mọ̀ pé wọn náà fẹ́ jọba ní ti máa sábà ṣẹlẹ̀ ni pé ẹni tó rú lànà wọn ò ní pọ̀ torí pé yorùbá àwọn ọmọ kájà kágbára wa létí ogun abẹnú burúkú tí wọ́n máa kó ká ni wọ́n fi máa bára wọn jà ẹsẹ̀ ọ̀pá pé léyìí ṣubú wọ́n lè rìn wó eléyìí ńkọ́ ẹ̀fọ́ wó eléyìí ńkọ́ ẹ̀nà kúlọ́ gbogbo wọn kàn máa kú lọ́kọ̀ kọ́bá náà ni nítorí ìlara rẹ̀ báyọ̀ ròńdó gan wọ́n bẹ́ẹ̀ jẹ́ lè má wùlú gan wọ́n bẹ́ẹ̀ jẹ́ ńkọ́ mi èyí ti kú lọ báyìí ìlú kan wọ́n ní lè má mú kú wọ́n fẹ́ wáyà wọ́n fẹ́ yan lè má mú mi àwọn kọ́mítì tí ó wàá ṣe wọ́n ní wọ́n gbé kọ́mítì kalẹ̀ pé wọ́n sì dáwọ́ fẹ́ni tí ọba kájú ẹ̀ tọ́ bàbá kan bá sọ pé ta lẹ́sìn ìdánwò à adájú pé ẹni tí ó kù ọ pọ̀ <laughs> ẹ rò pé bàbá páàgùn nìyẹn bàbá páàgùn ni ó tún máa ṣe lè bá so ìgbà tí káwí ká gbọ́ ká fọ̀ káwí àbá àwọn ẹnu kọ́mítì wọn kàn ń wó ṣubú ni kálukú ń kú má ṣe ti mọ́ṣáláṣí pa mi bó wa lọ bá a lò àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀. eléyìí túmọ̀ sí pé àwọn tí máa ń wápò láàrin ara wọn ìlara wà nà nínú tí máa bí lára nù. bákan náà sábàbí ẹlẹ́keje òun náà ní kẹ́mi èèyàn dọ̀tí tẹ́mi bá ti dọ̀tí ó sì jẹ́ ẹ̀mí burúkú tí ò fẹ́ kí rere ó ṣẹlẹ̀ sọ́mọlàkejì ní máa lára ẹ gbọ́dọ̀ ti kẹ́mi wọ́n má bóòlù ẹ̀mí ti fẹ́ má kí ni bí mi nú nípa kọ́nà sórí fọ́ọ̀mù làkejì mi kí ló dé tẹ́mi mi ya ẹ̀mí ọ̀hún tí ọ̀kọ́ kí ló rẹ́ pẹ̀lẹ́ fọ́ọ̀mù làkejì so tẹ́mi bá ti rí bẹ́ẹ̀ wàláyé ó ti lára náà torí di eléyìí kí ni yàtọ̀ tí ń bẹ láàrin alḥiqd wàlḥasad gbọ́dọ̀ méjèèjì ọjọ́ra wọn àṣekọ ìdínisínú alhasad ìlara wọn ní ìdínisínú ìbínú ni kéèyàn máa bínú kankan lára ọmọ làkejì pípò ṣe síyàn kéèyàn máa bínú ọmọ làkejì kó sì wà hù síyàn ìyẹn wá gbé ìbínú yẹn mi àmọ́ kìí ṣe ti gbígbé mi pé mo ti gbàgbé ń tọ́ ṣẹlẹ̀ ó ti tán ìyẹn gbé mi nítorí pé yòó tí ì rí ibi tí ó ti fìyà jẹ ẹni tó ṣe àìdá sí ọ ìbínú bá gbé mi o sísè ń wúnà láti fìyà jẹ ìbínú òní ọ̀wọ́ àti wípé ń pa máa ń mú máa ń pa máa ń mú máa bẹ́ẹ̀ ń pa tó máa. bí ẹni tí ń pàgbẹ́ mára máa di ìdìní sínú because at any time ó lè blast gẹ́gẹ́ bí sótà ń pa mara ni gẹ́gẹ́ bí tọ́tà ń pa mara ni sẹ́mi pé àsìkò kò sí àsìkò náà iṣẹ́ ó lè blast ìtọ́ ó lè blast yóò di pàgbàlagbà tọ́ ara nítorí tí ọba mú tọ̀ mọ́ra títí títí títí ìtọ́ lè yarí iṣó tọba mú mọ́ra títí kò ní dáa yọ sọ pé èmi ò ní para mi mo gbọ́dọ̀ jáde nọ́mbà di fín so àgbàlagbà náà ń so lójú àwọn èèyàn kò sí tó burú mbẹ wọn ní bẹ́ẹ̀ náà nìdí ni sínú ò ń bínú ẹnìkan kó ṣe nǹkan kan sí ọ ìwọ ìyá béèrè àmọ́ gbébinú mi lérò pé àsìkò ń bọ̀ àsìkò ń bọ̀ àsìkò ń bọ̀ àsìkò ń bọ̀ ọ̀n pamara ọ̀n pamara ọ̀n pamara òní máa padà di ìdí ni sínú náà lẹ́sìn rí pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin wa àtẹ̀yàn ọ̀rọ̀ yẹn ò tó ọ̀rọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ ní kò tó ń ta lè yọ àdá sí wọ́n bá lọ gbé bàn. Ah, kí ni asọ́bọ̀ kí ni asọ́bọ̀ kí ni asọ́bọ̀ kí ni asọ́bọ̀ àbí kí ni asọ́bọ̀ mi sọ ó yẹ káró ní ah, ah kí ló dé <laughs> torí kò ti dì ọ́ sínú tẹ́lẹ̀ ohun wa bí ó ti ṣe pọ̀ ìdíni sínú kò tí ì rí ìwọ náà lọ họ ibi tí ń hun ló fi wá gbé gbogbo bọ́ǹbù jáde wọ́n wá ní ìdíni sínú yẹn àmì rẹ̀ òun náà ni pé ọkàn rí pé gbogbo wa ń bínú ẹnìkan òun bínú ẹnìkan òun bínú ẹnìkan gbogbo ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ ọmọ akékin lọ jámá lọ jámá nínú àmì rẹ̀ tún ni pé òun fẹ́ rí òun fẹ́ wá ibi tó bá wà torí rẹ̀ wọ́n á ní ìdíni sínú nínú èso tí bínú ẹni bíni tó máa ti ń bínú ẹnìkan ó padà di ẹni tí ń dì sínú. ṣùgbọ́n ìlara òun bẹ nínú èso tí ìdíni sínú máa bí gbogbo ẹni tó bá ti dì sínú sọ̀rọ̀ kó ń bínú rẹ ni kò ní fẹ́ kí dáadọ́ ṣẹlẹ̀ sí. tí dáadáa bá wà lọ́wọ́ rẹ̀ ọmọ wa bí kọ́ bàjẹ́. a jẹ́ pé ìdíni sínú ìníni sínú òun nìyá àti bàbá ìlara gbogbo ẹni tí bá ń ṣe lára èèyàn ó ti níyànú tẹ́lẹ̀ so kí wọ́n á ní òsè yóò fi máa gàárì ìdínisínú ara rẹ̀ ní lára torí ẹni tá a dì sínú tá a ń bínú a ní fẹ́ kí rẹ̀ lọ́sẹ̀ lẹ́sìn bí kọ́pà jẹ́ kó burú ni wọ́n máa sèyàn kí wọ́n á ní ìyàtọ̀ tó wà láàrin ahun àti ìlara ẹ má gbàgbé pé onílara òun lẹni tí ń fẹ́ kí oore tó wà lọ́dọ̀ ẹni tó ń ṣe lára rẹ̀ ó bàjẹ́ kó bàjẹ́ ráúrọ́ kẹ́nìkan kọ́ má rí nǹkan kan mú àkókò lọ́dọ̀ rẹ̀ kọ́ wá tọ́dọ̀ tó ahun ó sì lẹ́ni tó ṣe wípé ntọ́ yẹ kó fún yàn kò ní fún yàn yóò wọ yóò pa kánámà ní àti ahun àti níbi pé èkíní kejì wọn wọn fẹ́ dínà òrè mayà àti ahun àtònílára wọn jọ pàdé níbi pé èkíní kejì wọn dínà òrè mayà ṣùgbọ́n ahun tiẹ̀ òun yàtọ̀ sí onílára lágbà pé ó ń òun ike ń tọ́jẹ́ ìdẹ̀ra tó jẹ́ tó wà lọ́dọ̀ òun òun ní bí bàbá ti ń sa bí ọkọ ti ń sahun sí ìyàwó ẹ̀ bí ọ̀gá ti ń sahun sí ọmọ ọ̀dọ̀ rẹ̀ ẹ̀tọ́ àwọn èèyàn yẹn wà lọ́wọ́ rẹ̀ ò ní fẹ́ fún wa ṣùgbọ́n nílara èyí tó lọ fún ọ gangan ló ń fẹ́ kọ́ bàjẹ́ àjẹkùtù bá gbọ́dọ̀ nílara nìdára wọn gbàdọdọ rẹ̀ ò ní nì mo rò pé yé wa torí pé onílara òun wò pé wọ́n ti wá tẹkì òun torí wọn ọmọ bíi tó rí gbàdọdọ rẹ̀ tọrọ ló mu wa tó bá jẹ́ pò ń rí gbà tó rè yẹn ń bọ̀ ní kí ni ọba ṣe yóò dènà mà onílara nìyẹn irú rẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ o ẹnìkan fẹ́ fún ọ ní nǹkan wọ́n á sì gbé gbọ́dọ̀ ńlára pẹ̀lú ògùn ọlọ́wọ́ onímọ̀ pé wọ́n fi nǹkan lọ́ọ́ rí láyé èèyàn lè ti kú káwọn ọmọ èèyàn tó má tàn kọ́lọ̀ mọ́tò orí wọ́n gbọ́dọ̀ ńlára kó tó dọ́dọ̀ wa ẹlòmíì bí òṣèré tẹ́ lónìí títí dò nínú. No ìkọ́sọ́ ti fún sẹ́ ṣùgbọ́n ní tán fún ìwé afọ́nsẹ́ lọ fi jíṣẹ́ fún ó ń lára ni ó sọ sábẹ́bẹ́ẹ̀tì ẹlòmíì tiẹ̀ lọ jó náà ni nítorí tó bá wà lábẹ́ bẹ́ẹ̀dì ẹnìkan lè rí lọ́jọ́ kan so ìlara èèyàn fẹ́ dínà orí mọ́ ọmọlàkejì pátápátá ni kò yẹ kó rí bẹ́ẹ̀ jàmáà. àwọn nǹkan wà fi hàn wá pé ìlara ọjà ìlara burú jáì nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ní pé ìlara òun là kọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ṣe ọlọ́run ọba nínú sámà àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí ẹ̀dá fi ṣe ọlọ́run nínú sámà òun náà eléyìí ṣẹlẹ̀ látàrí bí ẹni ẹ̀kọ́ ẹni ègbé bó ti ṣe kọ́ àti ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ìgbà tí ọlọ́run ọba tọ́pọ̀ àwọn màláìkà láṣẹ lásìkò tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìbílísù rọ̀jìm onáǹbẹ̀ láàrin àwọn màláìkà ọlọ́run ẹ̀yin màláìkà ẹ forí kanlẹ̀ fún Adam bọ́lọ̀ ti ṣe dáadáa mà tó fi atẹ́gùn sí lára tà sí lára forí fún ike kan dárúkọ kan tí ò bọ́lọ̀ ti ti fẹ́ mi sí lára tà ìfẹ́ mi sí lára ó lè màlẹ́kà ìforí kalẹ̀ fún gbogbo màlẹ́kà ti forí kalẹ̀ Ìbílísì lọ́kọ̀ o ọlọ́ni wa idh qulna lil mala'ikati isjudu li Adama fasajadu illa Iblisa kana minal jinni fafasaqa an amri rabbih ẹran létí nípa àgbàtà sọ fáwọn màláìkà wípé ẹ kalẹ̀ fún Ádámù bọ́lọ̀ ń ti ṣe pàṣẹ ta ìpàṣẹ làwọn màlẹ́kà ti forí kalẹ̀ àyàfi Iblis ṣèitọ́nù rọ́jìm ọkọ̀ láti forí balẹ̀ kana minal jinn òǹjọ́ka nínú àwọn àlejànú fafasaqa an amri rabbih òun ó ṣe kòkí ìtàsí ọlọ́run ọkọ̀ láti tẹ̀ láti ọlọ́run gbàtí ọlọ́run ọba wa ń bi lẹ́nu kí ló mú ọ láti má forí kalẹ̀ ó ní báwo lọ́lọ́run ti ṣe fẹ́ gbé Ádámù aleyhi sẹlẹm bó ti fẹ́ gbéga lórí òun ìgbà tó sì jẹ́ wípé òun ìbílísù yìí àtàrà aná ti dáhùn àtàrà ìpè àmà ti dá Ádámù aleyhi sẹlẹm ìmọ̀sí gbogbo kálukú sì ní pé bá a bá dáná síná bá bẹ̀rẹ̀ sí ní jò iná máa ẹ sì máa gbé àmà òun máa kì má lẹ́yìn báwo wá ní tọ́jẹ́ pé àdámà rẹ̀ ní kó jórókè yóò ti ṣe wá forí kalẹ̀ fún nǹkan tó ṣe pé àdámà tiẹ̀ ní kó kì má lẹ̀ kó ṣe wá ṣe lára baba ńlá wa Adam aleyhi salam sí ọ̀wọ́ tó mú ṣètọ́ ni lọ́rẹ̀ ọlẹ́gbẹ́ ọ̀rẹ́wà ọlẹ́gbẹ́ aṣẹ́ìtàn a'udhu billahi minash shaitani rajim àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ṣe lọ́nù ìlara lóbi nínú sánmà torí rẹ̀ tí wọ́n bá ní ta ni sálàfù wọ́n lára kàlàsíwájú ẹ tọ́tara rẹ̀ kọ́ lára kàlàsíwájú ẹ tó gbé ẹ̀wù lára wọ̀ sí ọlọ́run àpẹta ni Iblis rajim Iblis ni ṣẹ̀tàn kọ́lọ̀ má ti wá lọ́mọlẹ́yìn ṣẹ̀tàn ìlara nínú tó tún wà máa burú rẹ̀. òun náà tún ni pé òun náà là kọ́kọ́ ntó mú wọn dẹ́sí àkọ́kọ́ lókè pẹ̀ òun là kọ́kọ́ ntó ti sábà bí dẹ́sí àkọ́kọ́ nínú sámà òun náà tún ni ntó ti sábà bí dẹ́sí àkọ́kọ́ lókè pẹ̀ bóòlù eléyìí ti ṣẹlẹ̀ ọlọ́ni wọ́n sọ àríyìn nàbà abẹ́nẹ́ àdàmà bẹ̀rẹ̀ xọ́k ìlqọ́rọ̀bà kùrùbẹ́nà ntòtòkóbìlà min àhàdéhìmá wàlámiyùtàkọ́bẹ̀l min àlàkọ́ ọ̀lẹ́lẹ́ ọ̀kùtùlẹ́nà. قال إنما يتقبل الله من المتقين ọlọ́run ni ẹ sọ fún wa ìtàn àwọn méjì nínú àwọn ọmọ babaláyé ádámù aleyhi sẹlẹ̀ àwọn náà ni hábílà àti kọ́bílà tọ́jú pé wọ́n ń jà sóbìnrin torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ baba ńlá wa àti ìyá ńlá wa bá bí ma ọmọ tí wọ́n bá bí tí wọ́n bí wọn níbejì lákọ àti lábo àwọn náà ni wọ́n tún so igi wọn fáwọn ọmọ míì tí wọ́n bí nínú oyún míì akọ àti abo akọ tóyún yìí yóò fi abo abo tóyún míì abo tóyún yìí akọ tóyún míì ní ọ̀fẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ṣòfin lákọ̀ọ́kọ́ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ẹ̀dá ọmọ èèyàn lókè pẹ̀ ọwọ́ àtẹlẹ pé hábìlà ọmọbìnrin tí wọ́n bí pẹ̀lú kọ́bìlà lọ́yẹ kó wọ́n fẹ́ kí kọ́bìlà ó sì fi ọmọbìnrin tí wọ́n bí pẹ̀lú hábìl ṣùgbọ́n kọ́bìl òun wo sàásùn ọmọbìnrin tí wọ́n bí pẹ̀lú hábìl wípé òbúrẹ́ wà ìgbà tó sì jẹ́ pé ọmọbìnrin tí wọ́n bí pẹ̀lú òun ọ̀rẹ́ wà jọjọ èyí tí ó jẹ́ ìpín ti hábìl òun wá gbógun dìde wípé ìwọ bàbá wa òfin tó ti wà ńlẹ̀ ọ̀yẹ̀kọ́ bá àtúntò ọ̀yẹ̀kọ́ gbá àtúnṣe torí ẹ̀mí o ìní gbà láti fi ọmọbìnrin tẹ́bí pẹ̀lú habil torí pé bọ́lá èyí tẹ́ ẹ bí pẹ̀lú mi ni wọ́n fẹ́. habil àti nìtọ̀ òfin ọlọ́run tó ti fi lélẹ̀ wípé ọmọ tá a bí lóyún yìí ọmọ tá a bí lóyún mi ní ọ̀fẹ́ òun náà ní bẹ kò yí padà ọrọ jọra wọn má. tọ́ baba ńlá Ádámù alayhi salam wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé kálukú kó mu tí ó fi síwájú tí ó fi wá rere abila òun darandaran tó yó dáadáa nínú àwọn tí ń sìn ó mu kọ́bílà àwọn jábẹ̀ àwọn lọ kó gbogbo àwọn nǹkan oko eléyìí tó rí sàkùsàkù àwọn èyí tó rí rádaràdá èyí tó ṣe é wò bí wàá fẹ́ fi kọ́lọ́ sátì àkànnà ni àbí bẹ́ẹ̀ kọ́ òun bá lọ kó wa bó sì ṣe wà ń tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ máa talẹni tí ọlọ́run bá gba nǹkan tó ń fẹ́ ṣe ẹ níta fẹ́ fi ṣe àtẹ̀gùn síwájú ọlọ́run wa habila kó tiẹ̀ kalẹ̀ kọ́bílà náà kó tiẹ̀ kalẹ̀ iná wà wà láti sama ẹni tí iná bá fi lè gbé tiẹ̀ ọlọ́lọ́n gba tiẹ̀ ẹni tí iná bá dá tiẹ̀ sí ọlọ́wọ́n gba ti ń fẹ́ gbàtí iná lọ iná gbé àbò ó fi nǹkan oko tí kọ́bílà filẹ̀ ó filẹ̀ ọba hàn sí baba ńlá wa pé tọ̀ bọ́rọ̀ ti ṣe wà ní ọ̀wà o kò gbọ́dọ̀ gba àyípadà ẹni tá a bí pẹ̀lú kọ́bílà ní hábílà ọ̀fẹ́ ẹni tá a bí pẹ̀lú hábílà ní kọ́bílà ọ̀fẹ́ kọ́bílà bá ara rí oúnjẹ bàbá ọ̀daràn àkọ́kọ́ lókè pẹ̀ toró ńlọ́kọ́kọ́ pààyàn láyé èèyàn kú rí sáájú jọ̀ tọ́ba sọ pé wọ́n pọ̀ ọmọ yòó ah, hábílà bá ní kí lọ́ọ́ fẹ́ pa mí sí ẹni tí wọ́n ń pààyàn ọlọ́ọ̀lọ́ máa ń gba tiẹ̀ ọlọ́run gba tẹ́mi mú akọ gba tiẹ̀ ó túmọ̀ sí pọ̀ nípa ọlọ́run bẹ̀rù ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ sí ṣe dáadáa àìgbà tiẹ̀ lónìí ọlọ́run padà gba tiẹ̀ náà lọ́la wọ́n sá ló wọ́n pa ni. kí ló dé tó fi wá pinnu pé wọ́n pa Habil tó sì fi pa ìlara ni ṣé wọ́n lọ́wọ́ á gbé dáadáa yìí lọ ó ní gbé lọ́ọ́ máa lọ ọ yà lọ fẹ́ lọ́rùn bó ti pa Habil lánàá torí rẹ̀ ta ni aṣíwájú wọ́ọ́ sí ìlara tí ń dàlámù aṣíwájú rẹ̀ ní Qabila ọ̀daràn àkọ́kọ́ nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam anábì fi hàn wá pé ẹnìkan ò ní ṣekú pààyàn lọ́nà àìtọ́ àfi kí ọmọ anábì ádámà tó kọ́kọ́ ṣekú pààyàn lọ́nà àìtọ́ kó nà onípín nínú ẹsẹ̀ pípa tí wọ́n pa ẹlòmíì ìyẹn Qabila òun ni ẹni tó fi ìlara tó fi sẹ́lọ̀n lókè pẹ̀lú nínú aburú tó tún mú wa mọ̀ pé tó burú tí ò da rárára òun náà ní lára òun náà ní pé ìlara tẹ́lẹ̀ ẹ̀ ń bẹ́ẹ̀ nù ròyìn àwọn kèfèrí àwọn Yahudi àwọn Nasara ó ń lara burúkú ni wọn kọba àjọ lọ́jọ́ sátidé kọba àjọ lọ́jọ́ sannde ìlara burúkú ń bẹ fún wa ọlọ́dẹ tá a wá ròyìn fún wa tí ọba yọ wọn ni wadda kathirun min ahlil kitabi law yaruddunakum min ba'di imanikum kuffara. حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق ọlọ́run يا wa أني ní púpọ̀ nínú àwọn ahlul kitab ó wù wọn pé káwọn ọ̀dà yín padà kẹ́yìn náà di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ti gbọ́ ọlọ́run ọba gbọ́ lẹ́yìn tó dodo ti hàn sí wọn àmọ́ ìlara gbọ́ ìlara ní tiwọn. àti ìyá àti bàbá àlára ó jókòó àwọn àti torí rí tí wọ́n máa ara ládùúgbò tí wọ́n ní gbádùn nítorí pé ìlara ni a ah, kó a ní kẹ́ ẹ má wà á ti àlùjẹ́nà ò ní kùn iná ó kún kẹ́kẹ́kẹ́ fọ́fọ́fọ́ ọ̀daràn tẹ́ Islam

àwọn yẹn rádaràda àwọn ẹni òfò àwọn ẹni àdánù àwọn olórí bú àwọn alẹ́ni tí ìlara tọ́jẹ́ ìròyìn wọn àwọn alẹ́ni tí ìlara ti gbẹ́ wúwọ̀ lọ́rùn tí wọn náà bá wá fẹ́ yálò ajẹ́pọ̀ ọ̀rá sọ yálò lọ́dọ̀ olórí bú kọ́lọ̀ ń dákun kọ́ sànú nǹkan kan jẹ́ ojúkójú kí ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin wọn lára ojúkójú òun náà ní ojú ugbó ojú ọ̀rà ojú májèlé tẹ́sí tó máa fi wọ nǹkan tó da ó lè bàjẹ́ tó máa fi wọ ẹni tó gbádùn ó lè sàárẹ̀ kọ́lá wọn lè fi wò yẹn kó ojúkọ́jú kèé wọn fi ṣe èèyàn lásán wọ́n tún lè fi ṣe ní téèyàn ní wọ́n lè fojúkojú wo ansẹ̀tì rẹ ansẹ̀tì ọba ti bi òkúta ọba fi kọ́ọ̀lù kọ̀kọ́ọ̀lù mọ́ ọfẹ́ fi rìsíìfù kò rìsíìfù ma ó di pàǹdà àbí ó di pàǹdà ó di òkúta wọ́n lè fojúkojú wọ́n lè fi wọ aṣọ rẹ aṣọ tó tó kó o dọ́kọ̀ọ́ kó o dìde ká sọ ọ́ fẹ́ tẹ̀ ojúkojú. wọ́n lè kótókótó wo táyà mọ́tò kó jò ojú bú wọ́n lè kótókótó wọlé ẹnìkan kan wọ ọbọ gbogbo wọn náà lẹsí lẹkùn fún ẹ wọlé mari àbá mari àbá ẹ gbọ́n mari àbá ẹ ọmọ kan dára lọ fẹ́ gbé wọlé gbà mí. ọwọ́ ẹgbẹ́ wọlé báyìí èrò kà sẹ́yọ ní gbogbo ọ̀nà ni bó ṣe lọ. ní ọba àdìpọ̀ kù ọkùnrin tá a gbè ẹ̀ máa yé. omi ìranu níbo lè ra ti sẹ́yọ jama ojúkojú ni ojúkojú yẹn ó yàtọ̀ sí àjẹ́ oṣó emèrè tí yorùbá ń kó ká ní yorùbá lẹ́wù èèyàn bíi ti yìn náà amínitú rẹ̀ ẹ̀yinjú ọ̀ràn ẹ̀yinjú kà ẹ̀yinjú òfò tó bá ti wo nǹkan látara rẹ̀ wá ní àwọn aburú yẹn ó ti wá máa àwọn aburú wọn máa tú jáde ọwọ àwọ àtẹyìn ju ẹyin ju wa ni ọfà burúkú wọn ti máa jáde. anabi sallallahu alayhi wa sallam ó ní al-'aynu haqqun ó ní òdodo ní ẹyin ju o ẹyin ju bú òdodo ní. kọ́dà anabi tún sọ débi pé tí nǹkan kan bá máa síwájú tí ó gbà wájú má kádàrá lọ kọ́ bá jẹ́ ẹyin ju burúkú. burúkú ń bẹ fún lẹ́mọ̀ dára rẹ̀ mà. àmọ́ tí ọmọ fojú rẹ̀ bá ń kẹ́yìn jẹ́ tí ọmọ fojú rẹ̀ bá ń kẹ́yìn jẹ́ ẹ̀ka tó fura nǹkan lè ti bàjẹ́ tán. torí alimami ibn al-qayyim ta'ala wọ́n fẹ́ sọ ìyàtọ̀ tí ń bẹ fún wa láàrin àti wọ́n ní kejì níbì kan wọ́n sì tún yapa níbòmí. wọ́n ní wọ́n pàdé níbi pé àtẹlẹ́yinjú bú àti onílara ẹ̀mí wọn wọ́n máa ṣe lọ́nà kan wọ́n sì máa dojú rẹ̀ gba ojú ọ̀nà àti fi ìnira kan ọmọlàkejì àtònílara àtẹlẹyìn dùbú wọn máa darí ẹ̀mí wọn gba ojú ọ̀nà báwọn ó ṣe fìnira kan ọmọlàkejì eléyìí ni ń tọpa wọn pọ̀ ẹlẹ́yìn dùbú ó máa ń darí ẹ̀mí rẹ̀ ní gbogbo ìgbà tó bá ti pàdé ẹni tó fẹ́ fi ẹyin jú bàjẹ́ tó fẹ́ fi ẹyin jú bá tiẹ̀ tó sì fi ojú gani rẹ̀ báyìí ìgbà náà ni ó ra burú tiẹ̀ sí ìdí inú tó wọ́n fi sọ pé ẹ̀yin jú kẹ́yin jú ìyẹn ni kẹ́ni tó fẹ́ fojú tó fẹ́ fi bà nǹkan jẹ́ kò lè fi ẹ̀yin jú bà nǹkan jẹ́ àfi kó rí ntí ọfẹ́ bàjẹ́ ṣùgbọ́n nílara ìbàjẹ́ tóun máa fi ṣe ẹni tí bá ń ṣe lára fún ó lè ṣe bọ́ǹbẹ̀ǹbẹ̀ bó sì ń bẹ̀. èkìlẹ̀ tí wọ́n máa bá tọmọlàkejì jẹ́ ni o tóró ni lára fẹ́ kí gbogbo nǹkan rẹ̀ ọ̀bùtẹ̀ ọ̀n bẹ́ńbẹ́ ò sí ń bẹ̀ ntí ran kan yọ màrán kan rẹ̀ lọ náà ni ọ̀ bá wà ní kútu wẹ́ńjì kọ́ wà kángárá yọ ọmọ fẹ́ bí kí nǹkan rẹ̀ ọ̀bàjẹ́ àmọ́ ẹlẹ́yin tó kẹ́yìn ju ọmọ tó bá ti dé ẹ̀pẹ̀ mi tó bá ti dé ẹ̀pẹ̀ mi sẹ́mi pé òun ò lè rí nǹkan ṣe àfi kí ojú wọn jọ sí mẹ́rin àmọ́ nílò ara òun ò kò yọ tí ó fi máa fẹ́ ẹ ló ní nǹkan báyìí ẹ tún ló ní nǹkan báyìí gbọ̀gbọ̀rú wọ́n máa fẹ́ bí kí nǹkan wọn bàjẹ́ bí kí nǹkan wọn bàjẹ́ tọ́ba tún wá rí ọ bí kí nǹkan wọn bàjẹ́ bí kí nǹkan wọn bàjẹ́ ṣùgbọ́n lẹ́yìn tún lẹ́yìn tún gbogbo ibú ìrònú burúkú ti ń bẹ lẹ́mìí tiẹ̀ kò lè ṣiṣẹ́ àfi tọ́ba ṣe kí ni tọ́ba fojú gánì rẹ̀ ó túmọ̀ sí pé ọlọ́run bàbá àyà kan àwọn yóò fò kán bẹ lágbó lẹ́yìn wọn á ní ẹ lọ kí àwọn ẹ̀yà pé gbogbo wọn lọ ẹ̀kọ́ lọ máa kí ìjọba jẹlẹ yín ju bú yóò fẹ yín ju yóò fi rúbìlà rẹ dànù sòrò àtúkò rẹ jẹ abẹ lọrẹ ní ọdì kò sínú àjẹndà wa ká àwọn ọmọ ẹjì wọn ti dájú jù bẹ́ẹ̀ ni wọn dájú wọn dànù nítorí tí àwọn eléyìí ẹyin jù làwọn fi ń ba ti nǹkan jẹ tọ́ba ti lè fojú wọn gánì rẹ ìjọba fẹ́ ṣe ó ti bọ́ sí kí wọn ni wọn náà fẹ́ máa yọra rẹ lẹ́nu sí o bùkátà láti rí wọn tọ́ wọn ní nínú ìyàtọ̀ tó wà láàrin òun náà ní pé ẹlẹ́yinjú kẹ́yinjú ó lè kẹ́yinjú bá nǹkan tí kò sí lára rẹ̀ jẹ́ sẹ́ẹ̀rí ẹyinjú kẹ́yinjú kéé tó ṣiṣẹ́ o àyàfi kọjá pé lára ló bí i torí àwọn sọ pé ẹyinjú kẹ́yinjú ìlara ni pẹ̀lú àléébù ẹnìkan kìí ya ẹlẹ́yinjú kẹ́yinjú àti kó ti kọ́kọ́ tó ìlara tí wọ́n kún pé májèlé ń bẹ lójú ẹ̀ so òhun wọn ló lè fẹyinjú ba ẹni tí ń sè lára ó ti ba nǹkan ó lè fi ba tẹni tí ń sè lára rẹ̀ jẹ́ ó tó lè fi ba nǹkan míì jẹ́. wọn ní látàrí ẹyinjú kẹyinjú yẹn ó lè ba ilé ẹni tí ó sè lára rẹ̀ jẹ́ irú ẹ náà la sọ pé wálé yín ọwọ́ ọlọ́jáde èrún gbogbogbò lé ẹ bá lójú dífọ̀sù bẹ́ẹ̀ lọ àfa tẹ́ẹ̀ máa ti ń pa tẹ́ẹ̀ máa ti ń pa wọn wọ́n ti ní ẹ̀fẹ́rọ́sìn sí ẹ máa ti ṣe gbogbo wọn tutù jáde wọn ni wọn da ẹ fi detergent sómi detergent àti detergentilize omi àwọn kìnìún tó yọ ọ ni. so ajẹ́ pé gbogbo detergent ọ̀ràn o dídí fọ́s ọ̀ràn o nítòkù ní ìdínigínní kakí ayé alukur'an wá ìsọfúnlẹ̀ yín ẹ kí ayé alukur'an sí i ẹ máa ka suratul baqara ẹ ka ali imran gbogbo àlẹ yàtìn tí wọ́n gbé ẹrọ lẹ́yìn gbogbo wọn tù lẹ́nu. tọ́ bákan náà ìlara wo ló ń ṣe sí ẹrin ewúrẹ́ tí ẹni tó ń bínú tó ní wọ́n ló lè tún fi ẹyinjú kẹyinjú kó tún fi ti ẹran yín lèsì ẹ tún mú lọ sí fáàmù yín <laughs> ẹ ẹ rí fáwọn áfíríkà rẹ gbà mí onúure ara jìbòtì lọ́pọ̀ wa ìwọ tó yẹ ẹ̀yin náà ẹ̀ máa pòwé ẹ̀ níbi ṣiṣẹ́ ẹni tí sun yín bá da nílẹ̀ ṣe àdáwọ́ bò ọ̀rọ̀ wọ́n dàbò wọn náà ló tún mu lọ fáàmù ẹ abẹ́rẹ́ nǹkan mẹ́ o tún mu lọ fáàmù ẹ kà pẹ̀yìn dàtà ìpẹ̀yìn dàtà ọkọ̀ ránṣẹ́ ni bàbá gbogbo kó gbiná gbogbo kí ọ̀pẹ gbogbo kí ẹ wẹ́ sí pé ẹ̀yìn kòkó gbogbo orí kíkáṣú gbogbo ẹ̀gbiná ẹ̀ ti mú lórí ibú wọ fáàmù ẹyin tó kẹyìn títí wọ fáàmù a'udhu billahi minash shaitani rajim ó lè tún fi ẹyin tó kẹyìn tó látàrí lára kọ ba dúkìá yín jẹ wọn kówó pamọ́ kówó pamọ́ kówó pamọ́ ọgà ti fura pé ibi tí a ti mọ ònù ibi tí a ti mọ ònù ẹ tọ́ fẹ́ mọ ònù lẹ́ bá ń bu eru ẹlẹ́yin tó kẹyìn tó ó ti wo bẹ́ẹ̀ yẹn wọ́n ní ẹyin tó kẹyìn tó ọ̀wá lè sè kankan fóun kankan àyàfi kọjá pé lára ni ti ń bẹ fẹni tó ní ẹyinjú kẹyinjú nítorí pé ẹlẹ́yinjú kẹyinjú ọmọ wò nǹkan púpọ̀ láyé ẹyinjú ò ní bàjẹ́ àmọ́ tí máa ń sè lára ẹnìkan ibẹ̀ náà ni májèlé burúkú yẹn ó ti máa tú jáde tí ọmọ wa tu ẹyinjú rẹ̀ wá máa bá nǹkan onítìǹ jẹ́ wọ́n nígbà míì gan ó lè fẹ́ ẹyinjú kẹyinjú bá tara rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni tẹ́bí náà máa jóra rẹ̀ tí ọ̀bá rí ní tí ó jò wọn á ní aláyinjú káyinjú kò lè wo nǹkan kí nǹkan yẹn ó bàjẹ́ o àfi tó bá gbé ọ̀tẹ̀ bá ń bẹ láàrin rẹ̀ lọ́tẹ̀ burúkú pẹ̀lú ẹni tó wò ó ìlara tó ní agbára tó nípa yọ bẹ láàrin rẹ̀ àti ẹni tó bà nǹkan rẹ̀ jẹ́ eléyìí ni ó jẹ́ kí n tó bá wò kọ́ máa bàjẹ́ ẹyinjú káyinjú èèwọ̀ ti sẹ́kẹ̀ẹ́ lápá àfi tí ó bá fojú gan ni tó fẹ́ bàjẹ́ o. tọ́ dájúdájú á rí i pé ẹyinjú kẹyinjú wọ́n máa fi ba nǹkan jẹ́ lé ìtọ́pọ̀ ní ìgbà míì ẹni tó dúró lè ṣubú ẹni tó gbádùn ìbá lè mú lójijì ọ̀nbẹ́nu ẹni tó ẹgbẹ́rin sẹ́wá ni wọ́n padà gbé lọ lé ni torí ẹyinjú kẹyinjú ti wò eléyìí àwọn èèyàn ti ríru rẹ̀ tó ti pọ̀ nínú ìgbésí ayé ìgbà míì ẹyinjú kẹ àkọ́kọ́ nù pé ntí máa fa ẹyinjú kẹyinjú òun náà ni ìbínú ọmọ làkejì pẹ̀lú ìlara ìgbà míì ntí máa fa tẹyinjú kẹyinjú fi máa ṣiṣẹ́ òun náà ni kí nǹkan yáyàn lẹ́nu wọn lé léyìí lọ pọ̀ jù nínú tẹyinjú kẹyinjú fi máa ń ba nǹkan jẹ́ kọjá pé ẹni tá a lérò kó lè ní nǹkan nírú rẹ̀ ìyàlẹ́nu kò wá rí nǹkan kan kó ti tóbi jù sẹ́ni tó ní báyìí ni ó sì máa bá ẹ̀mí rẹ̀ sọ̀rọ̀ tẹ́mi ó ti máa tú májèlé burúkú jáde tó bá tú májèlé burúkú jáde yóò di pé aburú ṣe ẹni tí wọ́n fi ẹyinjú kẹyinjú wò ìgbà tó ń bá rí ntọ́ yà lẹ́nu òní ni masha allah la quwwata illa billah aa ah! hey abawo so ẹyin dùn yọba tún nǹkajà bí o sì ba nǹkan ní nǹkajà nù níta gbàlérò ní pé kò sí ẹlẹ́yinjú kẹ́yinjú kan àfikọ́ jẹ́ pé babalọ́ nílara ni ìlara bàbá ńlá lára iná ní bẹ fún ẹlẹ́yinjú kẹ́yinjú tẹ́yinjú rẹ fi ń ba nǹkan jẹ́ àti pé ẹyinjú kẹ́yinjú tí bá ń bẹ pẹ̀lú èèyàn ó burú ju ìlara lásán lọ ó burú ju tu onílara lásán lọ torí ìlọ́lọ́ ẹlẹ́dàá wa ló fi sọ pé wa min sharri hasidin idha hasad ẹ̀rí pọ́lọ́ sọ pé wa min sharri ainin idha hasad ayyan ọlọ́run sọ pé níbi aburú ẹlẹ́yinjú kẹ́yinjú nígbà tó bá rí nǹkan gbèsè lọ́wọ́ bá sọ pé omi ṣẹ́fẹ̀ hasidin àti níbi aburú nílara ìdá ẹsẹ̀ ní gbogbo ìgbà tí bá ń ṣe lára nítorí pé kí ló dé wọ́n ní wọ́n sọ tì mára wa ni ọ̀rẹ́ làwọn méjèèjì àti ẹyinjú kẹ́yinjú àti ìlara ọ̀rẹ́ làwọn méjèèjì ṣùgbọ́n kàkẹ́ ní jùkà lọ ẹlẹ́yinjú kẹ́yinjú ẹ̀yinjú kẹ́yinjú rẹ̀ mú ìwà burúkú ọwọ́ tiẹ̀ kẹ́nu ju ìlara lọ. torí àwọn sọ pé kullu a'in hasidun wa laysa kullu hasidin a'inan wọ́n ní gbogbo ẹlẹ́yinjú kẹ́yinjú ẹlẹ́yinjú bú onílara ni ṣùgbọ́n kì í ṣe gbogbo onílara lẹ́lẹ́yinjú bú torí pé àwọn ti ń sè lára ọmọ làkejì wa ṣùgbọ́n tí ò sí májèlé lójú wa ṣùgbọ́n gbogbo ẹni tí májèlé bá ti ń bẹ lójú ẹ̀jẹ̀ máa ó ní lára ni ilé ìjẹba ẹjẹ òye wa o ìlara máa ṣẹlẹ̀ láàrin bàbá wa kan náà màmá wa kan náà ó lè ṣẹlẹ̀ láàrin bàbá lásán lọ́pàá wa pọ̀ a máa ṣẹlẹ̀ láàrin ìyá wa kan náà bàbá wa ọ̀tọ̀ọ̀tọ̀. torí rẹ̀ ọrọ wọn ṣe lara wọn ṣe lára kò túmọ̀ sí ara àta ẹni ń ṣe ara àta ara nu ilé ara wa ìdí nu tó fi jẹ́ pé ọmọ bàbá kan náà ẹ̀rì tí ara wọn ọmọ màmá kan náà ara wa ọmọ bàbá màmá kan náà ẹ̀jọ̀ ara wa ni ọmọ tẹ̀gbọ́n tàbúrò tẹ̀gbọ́n àwọn tó ọmọ àwọn dínà ibi iṣẹ́ lọ́pàá wọn pọ̀ ilé ẹ̀kọ́ lọ́pàá wọn pọ̀ wọ́n dínà bàjẹ́ ọkọ àti ìyàwó wọn sì lára wọn bàbá àti ọmọ wọn sì lára ara wọn ìyá àti ọmọ wọn sì lára ara wọn. nítorí pé tó o bá ti jẹ́ kí ọkàn rẹ àbí àyà rẹ kọ́ fẹ̀ táyé ọwọ́ ń bẹ̀ fún pé orí ọlọ́run kò sẹ́ni tí ò lè ṣe fún ìlara ọ̀bọ̀ ọjà náà ni. ẹ jẹ́ ká wò ó wò anábìwá Yusuf aleyhi salam. anabi ọlọ́ni ó jẹ́ anabi tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa ó mú lálàá láti ìgbà kékeré rẹ̀ wípé òun rí ìràwọ̀ mọ́kànlá àti òṣùpá òun rí wọn pé gbogbo wọn ń forí kalẹ̀ fún un yà abẹ́tì inni ra'aytu ahada والشمس والقمر رأيتهم qamar ra'aytuhum li sajidin. báyìí lànà nàbí Yusuf alayhi salam sọ fún bàbá rẹ̀ ẹ sì máa ń pé ètò súnmọ́jù náà ni pé gbogbo bó tilẹ̀ wù kọ́ mọ́ gbọ́n tó hmm, láwọn àwọn àsìkò kan ò lè gbọ́n tó bàbá rẹ̀ ò lè gbọ́n tó bàbá rẹ̀ ìrírí àti òye táwọn bàbá ń ti ọ̀pọ̀ ju tiẹ̀ lọ. bàbá wa sọ fún anabi Yusuf alayhi salam ìpè nítorí yìí báyìí nítorí dání o wàlàkín sọ ẹnu ẹ sẹnu rẹ ń dédé síbí má sọ aláàárẹ̀ tó ọlá yìí fáwọn ọmọ ẹ̀yà rẹ o káwọn lọ dètè sí ọ. يا لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا inna ash-shaytana lil-insani aduwwun mubin ìwà máa mi má sọ nítorí lálàyé fáwọn ọmọ ìyá rẹ àwọn ọmọ ìyá rẹ bàbá wọn kẹ náà ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ nínú náà ọ̀kan wà tọ́jọ́ pé ìyá wọn kan náà má sọ àlátọ́ láyé fáwọn ọmọ ìyá rẹ o wọ́n á lọ tètè sí ọ torí pé ṣètàn ọ̀tá tó fojú hàn ní sọ̀yìn. ẹ̀ẹ́dẹ́yìn lè rò yà ah, bàbá mi lọ́jọ́ bí èmi àti eléyìí káwá jẹ́ pé àwọn àjọ máa lépa ara wa láì dá màmá mi àti bàbá mi ló bí èmi àti eléyìí káwá àjọ máa wá wá aburú fúnra wa sọ́dá bẹ́ẹ̀ ọ̀dà. Hmm nítorí ẹ̀rí pé yorùbá náà sọ pé ẹni tọ́ta dà ọmọ fi ṣèbínú ẹni abínibí ńkọ́ òun náà ń dání so nítorí ti eléyìí ìgbà tí ànábì Yakub alayhi salam ọ̀hún sọ fún ànábì Yusuf alayhi salam má sọ fáwọn ọmọ ìyá rẹ o ẹ̀hẹ́n nítorí pé àwọn àwọn màtúmá rẹ̀ tí kò ṣe má bàbá ti màtúmá nítorí ike ọjọ́ kan bọ̀ àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn làpèjúwe òrùn àti òṣùpá àwọn ìràwọ̀ mọ́kànlá àwọn làpèjúwe gbogbo àwọn ọmọ tí bàbá rẹ̀ bí yàtọ̀ sóun gbogbo wọn bọ̀ wá forí kalẹ̀ fúnjọ́ kan àgbà ọlọ́gà ókè nísìnyí ìwọ ti tó twenty years dádì rẹ̀ wá bímọ kan ọmọ ọdún mẹ́ta ọmọ yẹn wá ń fi yí ọ àbẹ́nìkan ń fi yí ọ wípé ọjọ́ bí ẹni pé gbogbo yín lẹ́gbàdà sùjádà fún màá yín jọ kàn yóò bá lẹ́bù kí lọ́sẹ̀ ọ́ mọ̀tàkàtó àgbẹ̀jọ̀ kọ́ ti ṣẹlẹ̀ lẹ́yìn. <laughs> torí ẹ bá wọ́n pé à ìgbà yí padà nìyẹn ewúrẹ́ lóyún ó fi bí màálù orí bẹ̀rẹ̀ láyè ọlọ́run ti kọ́ pé ọ̀sẹ̀ lẹ̀ bàbá màmá àti gbogbo ọmọ ẹ̀yà yìí wọn padà wá forí kalẹ̀ bá nàbí Yusuf alayhi ẹ̀yin ti wá mà sẹ́fẹ̀ kọ́ torógùn ọ̀bá ọmọ odò àràn wọ́n rí ọmọ ọlọ́mọ kú láyé bàbá tí ó fẹ́ sunkún ọmọ dákun ọmọ mi o nítorí olórí o àbọ̀rọ̀ lásán fọ́ ma torí tún lọ sọ ọjọ́ kan bọ̀ àtẹ̀mí àtàwọn àtàwọn ọmọ gbogbo wa àwọn fún ọ pé ọkẹ́ um, ṣé gbogbo yín àmọ̀ pé gbogbo yín náà lẹ́ ń bọ̀ wá forí kalẹ̀ fúlọ́ àyíjọ́ kan <laughs> bàbá ìrọ̀rùn kọ́kọ́ ma torí kọ́ ọmọ ọlọ́ba àti ṣe akramakumullah eléyìí ṣẹlẹ̀ kí lọ́ra padà ṣẹlẹ̀ sẹ́mi pé ọwọ́ ọ̀sẹ̀ tí wọ́n rí lára bàbá wọn bàbá àwọn fẹ́ràn Yusuf ó fẹ́ràn rẹ̀ jù wá lọ so bàbá yìí ké ké sábà kọ̀rọ̀ tó a kún bí ibo ṣe di ọ̀rọ̀ Yusuf ìmáyà wọn ọmọ tó ti ṣẹlẹ̀ wọn ọmọ alọ́ sí ọmọ iná o àbí òye wa but wọn wò pé there must be something kí ló dé ọ̀rọ̀ tí wọ́n tà létí bàbá wa Yusuf Yusuf náà náà làfi máa sọ fún yín tó ọba bí ma òbí ma méjì mẹ́ta tó ọba aràn máa ń sẹ́ mọ́mọ́ fẹ́ mọ Yusuf wa Yusuf ò sí lẹ́nu. ẹ̀rọ náà tẹ Yusufu. àwọn ọmọ yóò pọ̀ pé Yusufu Yusufu Yusufu Yusufu Yusufu nìkan baba Yusufu àbí òye <laughs> lu Yusufu pamọ́ lọ. pèntì ọ̀rọ̀ ọmọ kan bẹ́ẹ̀ báwo ni èsì lẹ́nu. sẹ́mi ọkọ ọmọ náà gbogbo wa dà àwọn bá ti lọ ọkọ pè ni kòbóró kòbóró kòbóró nìkan fún àbí wọ́n lè gbọ́ ọmọ sámọ́ ọ lọ káyé ni wọ́n sì ń jẹ́ ọmọ gbé ẹ wà máa ọmọ ẹ dìklẹ́ ọmọ níbo la ti rọ ọmọ àwọn ọmọ yẹn fura àwọn náà má ti sàpérò nù la Yusufu wa akhuhu ahabbu ila abina minna ọ̀hàn sí wa sí wa dájú pé Yusuf àtọmọ ibi láti pé yọ ni Yusuf àtọmọ ìyá kan bí máa pọ̀ ìyá kan bí máa méjì àwọn àtúmọ̀ ìyá rẹ̀ ni bàbá wa fẹ́ràn jù mo rò pé ẹ̀yin bàbá bàbá ń gbọ́ kọ̀yọ́ màmá màmá náà lẹ́ o táyà pọ̀ màkà lọ́wọ́ máa fún lẹ́kọ̀ọ́ àti mílíkì àwọn yòókù kan máa mọ̀gì lásán ọ̀pọ̀lọpọ̀ ìyá bá ń ṣe ṣe nu ẹlòmíì kan pàd yóò fọ màmí mu yóò nìkan ní ròdì lókàl so àwọn ọmọ sì ń sọ báwo tiẹ̀ àmọ́ ah. mi mi sọ pé mi ni kí n máa mu custard wọn lẹ́yìn ògìlẹ̀ máa máa mu kò burú kò <laughs> so torí délé wọn làwọn ti fura mà wípé bàbá àwọn Yusufu àtọ ẹ á wàhálà ìṣètọ́ ni ó burú bàjẹ́ ṣé Yusufu àti ọmọ ìyá rẹ̀ sọmọ ìyá tí ìbá yín kan náà lọ́nà àsọ̀rọ̀ gbogbo eléyìí máa nìyí bàbá wa mọ̀ pé nǹkan kan ni wà lọ́fẹ́ràn àwọn. abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ha torí ẹ̀ náà wọ́n máa jẹ́ bàbá lọ́dọ̀ àwọn ọmọ lókùn ìgbà tó máa wò pé òun sì ń àwọn díẹ̀ tọ́ba yá tó máa rí kó àwọn wọ́n á blast ẹni láyé tó bàjẹ́ tó báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkọ láti wọná gbára bàbá rẹ̀ báyìí jùlọ tí araba tó ra lọ́wọ́ tí ìyá wọn tún rọ̀rọ̀ kúrọ̀ sí wọn lórí wàhálà ẹ ṣe bọ́ ta ọ̀tá gbogbo ayé ni bàbá àwọn. Ah, ah, bàbá tó bí bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí báyìí wọ́n ní àwọn fọmọ́ náà àwọn fọmọ́ sọ. Ah, la ilaha illallah ọlọ́run dákun kọ́ sànù wa torí ẹ ẹ sọ wá hu bẹ́ẹ̀ máa ti ń bí ma bọ́lọ̀ ṣe dọ́mi yẹn ni ẹ lè fẹ́ràn àwọn èèyàn dọ́gba o ṣe bá fẹ́ràn ọmọ kan jọ ọmọ kan lọ ẹgbẹ́ pamọ́ ni o àwọn máa ń sọ yín ẹ̀yin lè má sọ wọn ọmọ kan ló ń fẹ́ lọ school ọsọ pé iṣẹ́ ni wọ́n kọ̀ ọ̀kan iṣẹ́ ni wọ́n fẹ́ kọ́ oní ilé ìwé ni wọ́n lọ wọ́n fẹ́ kó di mánéjà mánéjà o ok ẹni tó bá gbọ́ sẹ́yìn fẹ́ kó di mẹ́sẹ́njà sẹ́yìn pé mm àbí ẹ̀kọ́ <laughs> so àwọn ọmọ ọpọlọ ní ìsìn ń rí di nǹkan ju àwọn bàbá bàbá lọ ibẹ̀ làwọn ti máa calculate ok bàbá wọ̀ ta wa ni bàbá wọ̀ fẹ́ràn wa bàbá fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ tọ́ báyìí wọ́n ní àti rí i pé bàbá wa ó fẹ́ràn Yusuf àtọmọ ìyá rẹ̀ jù wá lọ wa nahnu usba àwọn ò sì kéré apọ̀ olùkẹ́rì ìyá tí wàá bí máa pọ̀ àpọ̀jàmá hmm, làwà so Yusuf àtọmọ ìyá rẹ̀ sábà sọ pé ẹ̀ta oró wọn ò tí ẹ̀tọ́ ẹ̀ta tán àwọn owó ń wẹ́rẹ́ yìí lẹ́gbẹ̀ẹ́ àwa tí apọ̀ báyìí tẹ́ ẹ ta ló yẹ kí bàbá ọ kà kù sáwọn tó pọ̀ ní àbáwọn àbí òye tọ́ iná abẹ́rẹ́ni alẹ́fi bọ́lẹ́rì mọ́bìn dájúdájú akọlọ́ǹbura pé inú tìǹà ni bàbá bàbá tó jẹ́ nàbí ọlọ́run kátó wá pé bàbá kórúntù <laughs> ọmọ wa sọ bẹ́ẹ̀ wọ́n wá gbọ́ lẹ́yìn pé bàbá yìí ní àwọn ọmọ ní bàbá wọn ẹ̀ bàbá ò bàbá ti ọpọlọ bàbá ti ó ti dorí kodò ti pẹ́ <laughs> sẹ́wọ̀n pé èyí o ti fún wa ní dábì wọnú àfọ̀ wọnú pé anábì àkúbù kankí làwọn máa wí fún abẹ́ ẹ̀kọ́ ni anábì ọlọ́ọ̀ ẹgbọ́n táwọn ọmọ rẹ̀ tún gbà àwọn ọlọ so a ní láti lè sùúrù a nǹkan máa ń bẹ o wọ́n ní ìnà wọn ò tún sọ lọ́nà tó dájúdájú àgbà àmà ń bàbá wa bí òye yín dájúdájú bàbá wa làbí ìmọ̀ ẹ̀rí mu bí ọ̀sẹ̀ ọlọ́ọ̀bù wa inú sìnà kẹ́tùtù sìnà látọ̀ hàn ìní bàbá wa wà subhanallah torí ti yúrùbù yìí náà nípa wọn á conclude wọn ni okulu Yusuf ẹ pa Yusuf ikú ikú ha torí ẹ̀ yára kí ló wá fà lára bàbá wa kàn fẹ́ràn rẹ̀ bàbá wa ra mọ́tò fún kọ́mọ́ ra mọ́tò fáwa o bàbá wa ọkọ fún kágbé kọ̀kọ́ lé fáwa ni o bàbá wa ògbéyàwó fún kọ́mọ́ gbéyàwó fáwa o ọwọ́ ọ̀fẹ́ lásán tari pé bàbá wa ní sí Yusuf jù wá lọ lọ fa wàhálà o ní ìsìn tẹ̀ ń bá ń jẹun wọ́n lè kumadé tẹ́ bá kumadé tẹ̀ lẹ́ máa gbé fún ẹ̀ wá dáhùn. talẹ̀ yín máa gbóúnjẹ tẹ́ ẹ bá jẹ kù fún ẹ̀yin bàbá ọmọ ẹ̀yin ìyá ọmọ tẹ́fọ́ wọn tó kéré jù lẹ́pẹ́ alẹ́ ẹ̀kọ́ ni àwọn bọ̀dábọ̀dá kan wà tẹ́tí gbàtàn sọ yín àwọ̀ ẹni tí bàbá fún bóyá ẹ̀rí ti ẹ̀rí láyé ẹni tó ti dàgbà títí gbà ẹ̀ bàbá pè àwọn ọmọ kéékèèké wà ẹ̀yin náà wà lò ọgbọ́n bẹ̀ pé ọmọ wo lọ́fẹ́ jẹ oúnjẹ tá a jẹ kù yìí mo rò pé yé sẹ́fà táwọn ìyàwó bá lọ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ bàbà ẹ̀gbọ́n yà sí sẹ́fà kékeré lẹ́pẹ̀ ọmọ kò bá mi Yusuf torí tí bá tẹ kí yín ṣé wàá ọmọ kínkínní ọmọ kínkínní báwọn ti dàgbà ó máa wò pé níbi tí ilé dé nìsí àfi kéèyàn tún máa sọ èdè pè láàrin àwọn ọmọ ọmọ àwọn olófẹ́ jóúnjẹ tá a jẹkù yìí o ẹ bó bá sì ṣe é pín lókèlè lókèlè kálukọ wá gbé kọ̀ọ̀kan torí àmì táàsì sáfìsì àwọn ọmọ tá a bí ọmọ tó ti di tí bàbá gbọ́dọ̀ máa bẹ̀rù tọ́ lọ wọlé ọkọ̀ tó lóyún oṣù ẹ̀sán rẹ̀ nu ẹ̀sán pé bàbá wa fẹ́ràn rẹ̀ jù wá lọ. kìí ṣe kí wọ́n sọ pé bàbá àwọn rárá o ẹgbẹ́ bí ṣe wí la Yusuf wa akóhù àhábù bàbá wa fẹ́ràn Yusuf àtọ́mọ̀ ìyá rẹ̀ jù wá lọ kìí ṣe àwọn rárá o la ilaha illallah ẹ láti máa fẹ́ràn jẹ nìkan náà lọ ṣùgbọ́n mú ni pé ẹni ẹ bá fẹ́ràn jẹ lómi lọ ẹ ẹ wo bí tí wọ́n á bọ̀rọ̀ jà wọ́n ní ẹ pa Yusuf. àwọn tọrọ hóhó ọrọ bọ́ọ̀lù àbí ẹ fọ́ sílùú kan ẹ fọ́ sórí ilẹ̀ kan ṣe ká nìkan kún ti ní gbúrò rẹ̀. èèyàn tíyà bí tó ní bàbá kí ló dé kí lẹ́yìn wá fẹ́ fi gbà yakhlu lakum wajhu abikum bàbá yóò fi rojú rẹ̀yìn náà subhanallah torí nìsín wọn ò rẹ̀yìn wọn ò rẹ̀yìn torí rẹ̀ àwọn ọmọ mẹ́rin wọ́n ń sìn ẹ fẹ́ travel yaani iwa mubarak bọ́ọ̀bì ẹ mẹ́ta wo ẹ kò bá mubarak o ẹ sọ pé ẹnìkan nù yín pa bọ́ọ̀bì ẹnìkan náà wọ́n má tètè yára ń tiẹ̀ náà o wọ́n sọ pé bọ̀dá mi bọ̀dá mi ẹja lọ bá bàbá bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ mo rò pé yé torí pé bàbá rẹ sọ pé ẹnìkan nù yín ìwọ fẹ́ sáré lọ àwọn yòókù tún fi question mark síbẹ̀ bàbá rẹ ni mubarak bọ́bì mubarak dáràn ẹnìkan ló wá bọ́bì gbogbo yóò rà bọ́bẹ̀ ẹnìkan ló wì àgbogbo aná lẹ́nìkan bàbá mo rò pé yé yín àfẹ́kẹ́yìn náà ká dáràn bọ̀ yín lọ́rùn bàbá náà olùkórè yín ti pé jù àdúpẹ́ fọlọ́ òun ò bí àgọ̀ torí bẹ́ẹ̀ sì lè kó bá bàbá ni bàbá náà lè kó bẹ́ẹ̀ nìkan nu yín ẹja gbìyànjú àwọn ọmọ àwa la bí wọn ọmọ ọba àmọ́ ṣe dáadáa ọba àmọ́ ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fẹ́mi ọba wa náà lọ́dọ̀ bàbá wa kìí ṣe gbogbo ń ta ṣe tá a fi túká pẹ̀lú bàbá náà ló dùn mọ́ bàbá wa wọn kálukú kó gbéra rẹ̀ sórí tébù tọ́ ma kàn fọ́nra rẹ̀ lọ́n fọ́nra rẹ̀ tọ́ ma bá ta ìdá lọ́wọ́ lọ́wọ́ èmi ò sílẹ̀ fún bàbá tèmi o èmi ò sílẹ̀ tèmi àti bàbá ti túká gbogbo tí wọ́n dúró bàbá lọ́wọ́ ìrọ̀ lọ́sàn lọ́wọ́ gbé ọ sórí skéèlì àìmọye tó ṣe fún bàbá bàbá yẹn ti ṣépè fún ọ rí àbí ẹsẹ yorùbá yorùbá à èpè pọ̀ bàbá rẹ náà ti ṣépè fún ọ rí bàbá rẹ lè padà túbà ọkọlọ mú jọ sẹ o kí ni jẹ kọ ọlọ sábìà pé ìwọ ẹkọ ọlọ yìí sábìà ọ̀pọ̀lọpọ̀ bàbá ti wí fọmọ rí ìwọ ló ti sọ pé òsè tó bí bàbá rẹ nù rí sọmọ pé àwọn rọpò lẹ́nu àwọn òbí sọmọ ẹ̀yin ẹ gbìyànjú ẹ sì máa ṣàdúrà ní kọ̀kọ̀ kọ́lọ̀ ń sa àwọn ọmọ yín lọ́mọ rere kọ́lọ̀ ń sin wọn lẹ́ni tí wọ́n fẹ́ràn ara wọn kọ́mọ̀ sin wọn lẹ́ni tí wọ́n máa bínú ara wọn torí à ń bínú ara ẹni náà ni máa bí ìlara. ẹjẹ́ tún wò mí wọ́n ní tẹ́ ẹ bá ti lè so Yusuf tẹ́ pa abẹ́ sọ́sibì kan tí wọ́n gbúrò rẹ̀ mọ́ ẹ ẹ bàbá yóò lè rojú tìyín náà yóò lè rojú yín wọ́tẹ̀kùnú mi bàdí hi qawman salihin nígbà tí wọ́n bá ti rí Yusuf mọ́ ẹ̀ẹ́dẹ̀ ni rí lọ́dọ̀ bàbá yín torí ẹni tá a ní ìsìn lánàá ni. tọ ẹja tún wò mí ìlara máa ṣẹlẹ̀ láàrin ọmọ àyà nínú ẹ̀sìn sọmọ àyà nínú ẹ̀sìn mùsùlùmí àti mùsùlùmí ó lè ṣẹlẹ̀ rárá O ó lè ṣẹlẹ̀ ó jẹ́ pé nǹkan lé ayé kan pọ̀ ẹ̀ ń ṣe ara yín ó lè ṣẹlẹ̀ ó jẹ́ pé bóyá ẹjọ́ wà ń bì kan náà ń yín láàrin sàhábà sí sàhábà ó ṣe ó wà nínú ẹgbà ọ̀rọ̀ eléyìí tí Ibn Majah tó gbé jáde wípé Amir ibn Rabi'a orí sàhábẹ́ mi sàhábẹ́ ni Amir ibn Rabi'a radiyallahu anhu ó rí sàhábẹ́ mi ń sahel Sahal ibn Hanif radiyallahu anhu. Amir ó rí Sahal ti ń wẹ̀. irú ilé ìwẹ̀ tó yẹ pé téèyàn máa ń wẹ̀ kò pé ká má rí ẹni tí ń wẹ̀ láti bi láti bi àyà lọ sókè. faqal ma ra'aytuka al-yawm hmm. rí nǹkan rí bí ìtòní tí mo rí wala jilda mukhabba'a ìrì awọ kọjá pé awọ lẹ̀ báyìí awọ awọ tí ọlọ́run fún sahal ti awọ lọ ló sùn wọn báyìí sẹwọn kí láti bí àyà lọ sókè tẹni tí ń wẹ ẹ ń rí ránṣẹ́ ìgbà tí amir ibn rabi'a tó ń rí ẹni tí ń wẹ ń lónìí ẹ ń rí nǹkan bíi tòní rí ẹ wo awọ awọ awọ ti sin wẹ́lẹ́wẹ́lẹ́ tọ kọsíwájú bẹ́ẹ̀ lọ falobẹ kọ sahal bẹ́ẹ̀ ni sahal lọba ṣubú dàbò lẹ. tọ́ba jẹ́ pé ńgbà tó rí ọmọ ìyá rẹ̀ bó ṣe rí un lónìí masha Allah la quwwata illa billah aburú ìbátiri ẹ sì máa kẹ́nu gbèsè ayé tiwa náà ilé ìwẹ̀ tí wò rí bá wọn ọ̀pọ̀lọpọ̀ lé lórí bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé èmi náà nísìnyí ilé ìwẹ̀ tí wọn àrìn ta ni wọ́n máa retí kí gbogbo ara lé ó sùn tí gbogbo ara lé bá sùn ta ni wọ́n bọ́ sàrìn ta ni wọ́n wẹ̀ tẹ̀sí ma tóbi táyì ti ń wẹ̀ ẹlòmíì fi ń ṣe búlú fíìmù wọ́n máa wò yín ránṣẹ́ yóò tún pa náà yàrá yóò máa wò yín ránṣẹ́ pàtẹ́ àtọ́ gbogbo rádaràdà nínú Islam sábà lọ sí hajj àbá lọ sí umra ẹni pé a lọ aṣọ mádì à ń fẹ́ wa ti sàlẹ̀ yẹn a wa kọ́ bẹ̀rẹ̀ látòkè dodo wa wá sí torí pẹ̀lú báyìí a ti bo gbogbo òwò wa tó yẹ ká bò ṣe wá rókè wa ń a wá san aṣọ mára sọ aṣọ tá a san mára ń lọ́pọ̀lọpọ̀ gbà ó lè tú alẹ́ bùkátà pé ká tuntun san mára sẹ́mọ̀kẹ́ni tí ẹjọ́ wà ọkùnrin sọ́kùn so ibi táṣọ yín ti tú yẹn yóò rí àti bí òkè dúró yín wá sókè irú rẹ̀ ní dáǹsọ̀ yìí o kẹ́nìkan wá rí ọgbẹ́ ọ́ọ́ sọmọ pé kó sẹ ọ wọn kó ti fẹ́ wọlé kí ló dé kí ló ṣẹlẹ̀ ha nǹkan tá à ń sọ arákùnrin yìí rí ọmọ ìyá rẹ̀ Sahel ibn anis ti ń wẹ̀ Amir ibn Rabi'a ni ẹ èrírú èyí rí o àwọn ló ti wọlọwọlọ báyìí sísọtọsọ báwọn arákùnrin yẹn kan sùn ẹni tí ń wẹ̀ lọ́wọ́ ṣubú àwọn yẹn bá sáré ọdọdọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam iná ni wàláhì ìkẹ́ ńlá lọ́lọ́run fún anabi ṣe fún wa sallallahu alayhi wa sallam nítorí níbo là bá lọ báwọn níbo là bá lọ aláìkọsí tá a lọ sọ́dọ̀ abubakar la lọ abọdọ umar kápá anabi wa òfin ẹ wáyé rí ọdọ tá a là bá lọ kó sí àbátẹ̀ tí màpẹ́rù rẹ̀ ṣẹlẹ̀ torí islam náà ló dé láti máa gbogbo dáadáa àìmọye aburú àìmọye gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láyé ta ni wá díẹ̀. wọ́n bá sáré ọdọọdọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní ya rasulullah hal laka fi sahal ẹ wàá bá wa gba sahalu sahalu ibn hanif anabi ní kí ló ṣe é wọ́n ní kò lè gbérí òkè ni kódà ọjà pọlọpọlọ kọta jí anabi sallallahu alayhi wa sallam ní hal tattahimuna fihi min ahadin sẹ́nìkan wà tẹ̀ ń fẹ̀sùn kàpọ̀ ń lo fàbúrò ń ṣe nínú Islam èèyàn máa láyà ni o èèyàn máa láyà kìí ṣe rọ Yorùbá lẹ́vù ẹ̀yin mọ̀ pé ẹni báyìí ní ń pọ̀fọ̀ nísìnyí pọ̀fọ̀ ní ń bàbá yín àsìkò tí ń pọ̀fọ̀ yín ẹ̀ ń gbọ́ ẹ sì lọ bá ẹ gba ìhó òfun lọ́wọ́ rẹ̀ ẹ làámà lẹ́nu ẹ̀yìn rẹ̀ ni bàbá yín ni ló di pé ọ̀dàkú gbaragada láàárọ̀ àbó dìde yóò bá lẹ́bù dípò ká lọ mú bàbá tí ń pọkọ pé elé ìpalẹ̀ má la ṣe fún ọ lánàá nígbà tá a gba ìhó òfò lọ́wọ́ rẹ̀ oògùn òfò tó ṣeun ọgbọ́dọ̀ bàjẹ́ ní ìsìnkí bàbá ó ti dé ká tó máa ń tà sí fún ọ. yóò bó ní sebẹ́ ọ wọ́n lé ẹni serú eléyìí òní jẹ́ ìrọ̀ ọmọ ẹni serú eléyìí àbí ẹ̀kọ́ <laughs> ẹ̀sìn bẹ́ẹ̀ ni tó serú eléyìí ó burúkú tí ọba àjọjọ burúkú ẹ bẹ́ẹ̀ náà mẹ́ni tó ṣe síbẹ̀ mẹ́ni tẹ́ kọ́fọ̀ mọ́lẹ́nu sọ́fọ̀ dàbí súrọ́tù fatia so yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ o àwọn bàbá bàbá tó tún wà bẹ́ẹ̀ wọn ò ní béèrè pé ta ni wọn ní wọn ń pọ̀fọ̀ ńlẹ̀ ìlàlẹ̀ àná ta ni ń pọ̀fọ̀ náà ẹ lọ pé wá yóò bá kọ́mọ́tò lọ pé tiẹ̀ náà ma. anabi sallallahu alaihi wasallam ẹgbọ́n tá anabi wò anabi ni ta lẹni tẹ́ ń fẹ̀sùn kàn kó serú eléyìí yẹ sọ́gun òfo torí pé anabi ń mà látọ̀dọ̀ ọlọ́run táwọ̀ kì pẹ́sùn tá anabi gbé wọ́n fi ń kàn ní kọ́tà sí o rárá o.

dípò kọ́ sọ pé ẹ̀dá ọlọ́ọ̀ni ọlọ́run ọba ga púpọ̀ subhanallah ẹ̀dá àwọ ọlọ́ọ̀ni ọlọ́run ọba ga púpọ̀ kò lè sọ bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam ọ̀gá wa ẹ̀dá máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi anabi sallallahu alayhi wa sallam wọ́n anabi yẹn sì ṣe wà ń sẹ́kẹ́tọ́ bá ti dé yóò ti máa kúnlẹ̀ gbọ́bọ́gbọ́ ánàkúnmọ́lá à bàbá ńgbà mọ́ gbóńsẹ̀ yín kọ́dà mọ́ fẹ́ mú kọ́ ni màmá ń darí bọ̀ ọ̀jẹ̀bi ọ̀jẹ̀bi tó máa mú lọ́nà. dákun gbẹ́nu tó kọ́ mẹ́wọ́. wọn lóbi sọlá sọlá ni wọn pè wá ìgbà tó pè dé la ilaha illallah ìbínú ńlá ọ̀hàn lójú anabi sallallahu alaihi wasallam wọn ní ẹ̀kọ́ mbẹ́ńbì ìgbé tá a bá rẹ́ ìbínú ńlá ọ̀hàn lójú anabi sallallahu alaihi wasallam sí arákùnrin yìí anabi wa dáhùn ó ní alama yaqtulu ahadukum akhahu lórí kílẹ̀ nìkan ní mọ́tò máa ṣe púpọ̀ máa yá rẹ̀. ha sábà pé kíní kan ti gbé ọmọ lé lọ́ba ọkùnrin ọmọ ti ń ṣe má. hàlà idha ra'ayta ma yu'jibuka barrakta kí ló dé kó o bẹ́ẹ̀ nígbà tó rí ẹrú ọlọ́run bọ́ọ̀lù ti ṣe dáre wà tó kí ló ń tọ̀ sọ́kọ́ tabarakallah tó fi wájú kọ́ ọ́nà ọ̀dá ẹ̀rọ ìrẹ́pẹ̀ lọ́kọ́ jáde lẹ́nu tó fi kó bọ́ ọmọ ìyá rẹ̀. tọ́ bóòtọ́ bá ti hàn kò nídìí kí wọ́n máa jan kata máa kò nídìí kọ́ wà nábì ń gbà sọ̀rọ̀ wò. lẹ́yìn rẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ fún pé ẹ̀gọ́tẹ̀tẹ̀l lọ́wẹ̀ lọ́wẹ̀ wọ́n bá gbé abọ́ wa bíi báfù gbàtàn gbàbọ́dé ọbọ̀jú sínú báfù wọn ọfọwọ́ rẹ̀ méjèèjì sínú báfù yẹn ó tún afọ títí dé ìgbàwọ́ rẹ̀ méjèèjì sínú báfù yẹn ó tún fọ orúnkún rẹ̀ méjèèjì sínú báfù yẹn ó tún fọ àwọn ẹsẹ̀ rẹ̀ àtọmọká rẹ̀ méjèèjì ọfọ sínú báfù yẹn ó tún amómi ó dúró nínú báfù yẹn ó tún mọ́ mi ó tún dà ẹ̀mọ̀ pé lọ́ọ̀dì làwọn máa ń lò ń gbà yẹn ó tún mú ìlọ́ọ̀dì rẹ̀ ó gbé sókè ó da mi sí ara rẹ̀ gángan omi sàn gbára rẹ̀ sàdà sínú báàfù yẹn. lẹ́yìn náà ni wọ́n á gbé omi tí wọ́n gbàdúrà sẹ́yìn mọ́ kó mi ti kan ara rẹ̀ ní ara ẹni tí ó fẹ̀yìnjú kẹ̀yìnjú wò wọ́n á mú mi yẹn wọ́n á dàlé ẹni tí wọ́n fẹ̀yìnjú kẹ̀yìnjú wò bẹ̀rẹ̀ látòrí rẹ̀ wọ́n da sí látòrí wọ́n tún da sí látẹ̀yìn àfa wọ́n tún wá da gbogbo omi yẹn ó fi tán èyí tó tún kù wọ́n tún wọ́n tún wọ́n tún wọ́n tún wọ́n tún da sí wọ́n kàn sí lórí gbogbo ẹ̀ fi tán pátápátá. faraha sahlun ma'a nnas walaysa bihi ba'sun sahel ibn hanif onadide ó tún rìn pẹ̀lú àwọn èèyàn wọ́n fi jọ padà ó dàbí ìgbà tí nǹkan kan ṣe rí eléyìí ń bẹ nínú ọlá ńlá tọ́lọ̀ ń sefa mùsùlùmí látàrí ríran tọ́ran nàbí wa muhammad sallallahu alayhi wa sallam alimami ibn majah ń lọ gba ẹgbàá wa ìjáde akramakumullah ìwòsàn ńlá ni látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tọ́jọ́ pé ọ̀kan lọ́jẹ́ nínú àìníye àwọn dáadáa tọ́lọ̀ ń fi mà wá gbọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí àwa náà lè lò ó tẹ́ bá rí i pé nǹkan kan bàjẹ́ abẹ́nìkan sáré látàrí kẹ́yinjú kẹ́yinjú ni wọ́n fi wò ó ẹni tó séyàn fi sé ẹni dá ń fẹ̀sùn kàn kó ń lọ fẹ̀yinjú kẹ́yinjú wò yẹn ẹnì kan wẹ̀ kó sinra kó sinra sínú abọ́ kan kó sinra sínú báàfù kan kó sinra sínú kòǹgìrì kan omi ara rẹ̀ tó wá sàn dá sínú kòǹgìrì yẹn sòlẹ́wà àmúlẹ́ dàlù ẹni tí nǹkan ṣe látàrí ẹyinjú kẹyinjú ti ẹyin ẹ̀dà sára nǹkan tí nǹkan ṣe látàrí ẹyinjú kẹyinjú rẹ̀ bí mọ́tò lẹ páàkì kalẹ̀ wọ́n á fẹ́ ẹyinjú kẹyinjú wò kò ṣiṣẹ́ wọ́n á ní lágbájá ńlá tí ń wò lẹ́ẹ̀kan tí ń kọ́ wọ́n á ah, náà lẹ́ mú so ẹ bá mú mi ta ah, ẹ wà kò sinra dà sínú báàfù kò sinra dà sínú kòǹgìrì so omi ẹ dàlù. nǹkan yẹn pẹ̀lú ògo ọlọ́run aburú ti ṣe nǹkan yẹn yóò kó ń bẹ̀. mo fún yín lápèjúwe kárí nípa ilé ẹ̀kọ́ kan táwọn ọmọbìnrin ní nàìjíríà ń bì ilẹ̀ yorùbá yìí gan ni wọ́n ní wọ́n fẹ́ yẹ ọmọbìnrin tó perégedé jù láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ nílé ẹ̀kọ́ wọn lọ́dún yẹn wọ́n fẹ́ yẹ sí. ilé ìwé òtí ìwà gbé orúkọ ń jáde ṣùgbọ́n lójijì iná ni wọn dárúkọ ọmọbìnrin tí wọn ló perégedé jù yẹn láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ dídárúkọ rẹ̀ tí wọ́n dárúkọ rẹ̀ báyìí ọgbà ọpọlọpọ lójijì háà tí wọ́n kọ ọmọ ọlọ́mọ bí ṣe ń rìn bọ̀ báyìí ó ṣubú ni ó ṣubú kò dìde máa o fọmọ yẹn ti kú anabi Muhammad sallallahu alayhi wa eléyìí tá nàbí là kalẹ̀ fún wa yìí sẹ́wọ̀n pé họ́ọ́ tí wọ́n sẹ́wọ̀n kíláàsì ó ti tó pé kí wọ́n lọ sí géètì kí gbogbo àwọn ẹ̀sọ́ tó sì wà ń bẹ̀ kí wọ́n rí pẹ́ nìkankan kò sá pamọ́ síbi kankan oníkálukú nínú àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n á bomi sínú báàfù kálukú wa máa fọwọ́ bẹ̀ ó kéré jù kálukú wa máa fọwọ́ bẹ̀ nígbà tí tolórí tẹlẹmù wọn bá ti fọwọ́ bẹ̀ tán ẹ dàlú ọmọ ọlọ́mọ pẹ̀lú òkú ọlọ́run yóò dìde sọ eléyìí túmọ̀ sí pé àwọn àlànà anábì Muhammad sallallahu alayhi wa sallam a láti mójútó a fetí pàlàbà rẹ̀ kọ́lọ̀ yẹn lẹ́dàá wa kó sálọ́kan nínú àwọn ẹni tí ìlànà yìí ṣe láǹfààní. àwọn aṣáájú wa rere àwọn náà bẹnu lu ìlara o Muawiya Abi وليس في خصال الشر أعجل من الحسد wọ́n ní kò sí ìwà kan nínú àwọn àwà tó burú eléyìí tó ṣe pé ó ń ṣe dọ́gba bíi ìlara wọ́n ní ìlara ló ṣe dọ́gba jù kí ló dé wọ́n ní yaqtulu alḥasadu alḥasida qabla an yadila ila wọ́n ní torí pé ìlara máa pa onílara kó tó di pé aburú onílara dọ́dọ̀ ẹni tí wọ́n ń ṣe lára rẹ̀ lódodo ni wọ́n ní isbir ala hasadil hasidi fa inna sabraka qatilu wọ́n ní ṣe sùúrù lórí ìlara onílara torí pé sùúrù rẹ̀ ní ọ̀pá ó nídìí láti máa jà ó bùkátà láti bẹ́ wulẹ̀ ẹnìkan bínú rẹ̀ nítorí rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún ọ sùúrù ni ó fi máa pàdé rẹ̀ nítorí pé wọ́n kọ́ ló sórí fúnra rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ló ṣoore fún ọ sùúrù tí wọ́n bá ń ṣe ó fi máa borí ìlara onílara rẹ ní ọ̀padà bá kí ló ní títí bínú rẹ wàá ní tó ti lọ gbà bí wọ́n sì ti ń pọ̀ sí nìbànújẹ́ tí ọmọ pọ̀ sí bí wọ́n ti pọ̀ sí sọ pa onílara ṣáájú kí ìlara sẹni táǹtì rẹ̀ ń al-asma'i ọ̀kan nínú àwọn olùmọ̀ńlá ni tó nímọ̀ nípa èdè lárúbáwá onígbàlùtò lè àárọ̀ bí wọ́n sọ fún lárúbáwá aróko kan ike má ọ̀tọ̀wọlẹ̀ ọ̀mùrùkà á ah, ẹ̀mí rẹ̀ kún pọ̀ ẹ̀mí rẹ̀ kún pọ̀ bàbá yìí bá dáhùn onítọ̀rọ̀tò hasada fabaqi ó ní mo ló dé ń tọ́lá pé lára mọ̀ ṣe ń ti kúkú oní lára mọ̀ yọ kú ni díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ títí tí ètàn mo fi láálẹ̀ ló jẹ́ ń sẹ́kù tọ́ ibn al-Mu'taz oni alḥasadu da'ul jasad oni ẹ̀rí ìlara oná làrùn tí máa sara ìlara òun làrùn tí máa tara gbogbo ẹni tí lara bá wà fún ẹ̀jẹ̀ ríru àrùn ṣúgà àbí òye wa ẹ̀dọ̀ ẹ̀dọ̀ bàjẹ́ gbogbo ẹ̀ náà ni ó sọ so onílara wọn máa tọ sípítù gbé ọ lọ sọ ni onílara gbogbo oúnjẹ wọn lè pé kò tún tọ́ sí ọ mọ́ àbí òye ewúro máa mu bí omi so <laughs> bá ti bá tiẹ̀ jẹ́. so o ní adùnnú ilé ayé má so gbogbo aburú gbogbo àìdá yọ padà dé tiẹ̀ ha. so àwọn olùmọ̀ nípa ewì lárúbáwá àwọn náà bẹnu àtẹ́lu ìlara onílara o àwọn náà sọ oríṣiríṣi nínú àwọn aburú tó wà fún ìlara ilé tá a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ń ṣe lára inú bànújẹ́ inú pọ́njú inú dààmú àti wàhálà inú ọmọ wà lójoojúmọ́ nítorí pé gbogbo àwọn ẹni tí wọ́n ń bínú inú ìdẹ̀ra làwọn ọmọ wà ń gbogbo gbà ṣebí ìdẹ̀ra wọn ní bọ̀ lọ́kàn jẹ ìdẹ̀ra ó tún máa lékún fáwọn ni ìwọ ni jẹ́ bọ́ ẹlẹ́kejì nínú aburú òun náà ní pé onílara máa wá àdánwò fúnra rẹ̀ àdánwò ni onílara ń wá fúnra rẹ̀ ń gbà mí ìjọ ọmọ torí àwọn ẹni tó rí tọ́lọ̀ ń ṣèdẹ́ra fún un ṣé ń bí ọdún tó ń fẹ́ kó kúrò lọ́dọ̀ wọn kọ́ wá sọ́dọ̀ díẹ̀ ìwọ ọmọ gbà dánwò lọ́lọ́run fi dẹ̀ra ṣe fún wa ń gbà mí àmì wo lọ́lọ́run fi ṣe fún wa ṣé àdánwò àtàmì wo ni wọ́n fẹ́ ìkọ́sí wọn náà bá ti náwó sàdánwò àtàmì wo yọ wá bá wọn náà ó kọ́nà tó gbé gbà tọ́ bákan náà tọ́ba wa di lọ́la gbẹ̀ndà kìyàmù ẹni tí ń ṣe lára wọ́n padà hàn sí ike ń takò kádàrọ̀ lọ́n ń takò kádàrọ̀ lọ́n ọlọ́run ẹlẹ́dàá sọ pé inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run ní gbogbo nǹkan làwọn á dá pẹ̀lú kádàrọ̀ bákan náà nínú aburú eléyìí tí ó wà fún ní lára tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà òun náà ni pé yọ̀ hàn sí ìgbésẹ̀ ní nfara jọ àwọn ọ̀sẹ́bọ àwọn ọ̀sẹ́bọ tó lọ́n sọ nípa wọn pé intamsaskum hasanatun tasu'hum wa intusibukum sayyi'atun yafrahu biha tí rere bá sẹ́yìn yóò máa bà wọ́n lọ́kàn jẹ́ táburú bá sẹ́yìn wọ́n máa dunnú sí i ẹ dákun sí irú àpèjúwe burúkú yìí làwọn náà ń fẹ́ bí máa ṣe ṣe àwọn ọ̀sẹ̀ bọ́nu sí àwọn mùsùlùmí tí rere bá ṣe yín yọ́ bá àwọn lọ́kàn jẹ́ táyìdá bá ṣẹlẹ̀ sí yín inú wọn ó dùn tọ́ nínú aburú tí ó tún ṣe onílara iná ní pé yọ hàn sí tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà ìpèsè ló ń jẹ́ jundum min iblis ọmọ ogun kan lọ jẹ́ nínú àwọn ọmọ ogun iblis. nítorí pé Iblis tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bàbá ńláńlá tàwọn nílara lọ́jẹ́ nínú aburú tí ó tún hàn sí ọlọ́lá gbẹ̀ndà kìyàmà ó náà ní pé wọ ọjọ́ kan nínú àwọn múmìnì nítorí pé àwọn múmìnì ọlọ́run ròyìn wọn pé ruhamau bẹ́yìn náà wọ́n jẹ́ni tí máa ń sànù ara wọn ẹ sì máa gbọ́ nílara à òun ọ̀làánú kọ̀fẹ́ kiri eré ọ̀kárí eré akárí òun kèé ṣe tiẹ̀ aburú ọ̀jẹ̀ tàwọn amínì onílara ìyọ́ jẹ́ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà nítorí pé òun ọ̀fẹ́ dára fọ́mọ́lá kejì ọ̀nsẹ̀lọ̀ bákan náà nínú aburú òun náà ní pé gbogbo dáadáa tó nílara bá rí de láyé àwọn ẹlòmíì ni wọ́n gbà á ma lọ́wọ́ àwọn ẹlòmíì ni wọ́n gbà á ma nítorí pé alábòsí ló alábòsí ló nílara báwo làwa wá ti bẹ́ẹ̀ ṣe ìwọ tí wọ́n ń ṣe lára rẹ kí ló yẹ kí wò sí tọ́ba ti hàn sí ọpẹ́ nìkan ṣe lára rẹ̀ wọ́n máa ṣe dáadáa sí nítorí pé dáadáa ta idá wọn ò lè dọ́gba. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé àwọn àdẹ́ra tí ọlọ́run ọba bá ń ṣe fún ọ àwọn àdẹ́ra tọ́lọ́run ọba bá ń ṣe fún ọ má ọ máa hàn sẹ́ni tí ń ṣe lára rẹ̀ àwọn ọ̀tún ọ̀tún ìdẹ̀ra tí ń wá bọ́ ọ. jẹ́ ọmọ lórí ntọ́nilára ti mà títí ń bínú rẹ kí ló tún fẹ́ lọ fi ókùn rán sí. àwọn nǹkan tí ọmọ ń parẹ́ ó ti gbọ́dọ̀ jẹ́ pẹ́lú rẹ o ti gbọ́ gbàtẹ́ sí rédíò nàìjíríà. jẹ́ ọmọ lórí ètò ti rí àmọ́ ẹgbẹ́ orí ẹlẹ́gàn fọ́ ìwádìí nǹkan ọ̀bá sórí rẹ kí ló dé tó tún fi nǹkan mí hàn. Muhammad wa sallam على قضاء الحوائج بالكتمان فإن كل ذي نعمة محسود إما وين لو الله لا máa gbọ́ àwọn bùkátà yẹn ní gbòǹkẹ́lẹ́ torí gbogbo ẹni tí ọlọ́run bá ṣèdèrà fún ni wọ́n ṣe lára rẹ̀ kò sí bọ́lá ọ̀sẹ̀ ṣèdèrà fún ọ tí wọ́n ní ṣe lára rẹ̀ ọ̀rọ̀ sọ pé ó ti sú ọ àwọn èèyàn ṣe lára rẹ̀ bọ́lá ọ̀sẹ̀ fẹ́ ṣe lára rẹ̀ sí ọ̀dà bẹ́ẹ̀ náà kí ìjà ara nǹkan tán. torí rẹ̀ wọ́n ń ṣe lára rẹ̀ kì í ṣe nǹkan tó burú tiẹ̀ kàn ní pé kọ́nà gbé ọjà rí àwọn lára rẹ ẹni wọn ò sì ṣe lára rẹ̀ láyé kò lóore kò sí ìdára tọ́lọ̀ ọ̀sẹ̀ fún kò túmọ̀ sí pàrọ̀ tí ń ṣe lára rẹ̀ ní ire ni wọn ẹni ibú ni wọn ọmọlẹ́yìn àwọn àjẹrà tó lọ ń ṣe fún ọ ṣe gbogbo ẹ náà lọ lọ sá lóhùn wàá gbé kó ní nǹkan mẹ́ta wọn ń bínú rẹ tí wọ́n bá mọ̀ kó kọ́gbọ̀n kọ́ wọ́n bọ̀ ń di nǹkan míì ó tún jọ ń tó ti ní rẹ tó níbí àwa wo nǹkan ni bẹ́ẹ̀ wá ẹni tí wọ́n ń ṣe lára gbogbo ọgbà jẹ́ káwọn èèyàn yẹn kọjá pé wà tó ń hù sí ọ yóò máa lé ọ lé láti máa sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run. nítorí pé ọ ma da ìwọ ò ní dàbí wọn ọ ma dúpẹ́ fọlọ́ lórí orí tuntun fún ọ ọ máa bẹ̀ kó gbé ọjọ́ rí ètè àwọn eléte aburú àwọn aláboró lára àwọn onílára. kúlọ̀ àwọn òdùnrọ̀ bẹ̀rẹ̀ òní fi kíkẹ́ rẹ̀ ṣeré pẹ̀lú àwọn súra yòókù tó sùn pẹ̀lú àwọn súra yòókù lẹ́yìn gbogbo sọ̀lẹ́ ẹ̀ríkẹ́ nù rẹ̀ wa min sharri hasidin idha hasad. bákan náà nínú àwọn nǹkan tí wọ́n ti wọ́n ń ṣe lára rẹ̀ tó máa ṣe wọ́n máa ṣe rúkìá rúkìá láti gbàdégbà wọ́n ṣe fúnra rẹ̀ èsì pé wọ́n máa ṣe fún ẹ wọ́n ṣe rúkìá fúnra rẹ̀ nítorí pé ìlara gbogbo àwọn ọ̀fọ̀ oríṣiríṣi ni wọ́n máa ta kó n fẹ́ ba tiẹ̀ jẹ́ n fẹ́ ba tó lódì rẹ jẹ́ kí olódì rẹ jí kọ́ má rí dára kankan má kí gbogbo nǹkan dàrú kọ́ bàjẹ́ kó gbiná kó délé. ìwọ ń ṣàdúrà kàkà kó rí tiẹ̀ bàjẹ́ so orí ara rẹ̀ ni ó o torí pé àpáta kan ò ti tó ṣe fàdálà nígbà tí wọ́n bá ti ń bẹ lọ wàá rí i pé wọn ò lè rí ọ gbèsè màá se ṣe rúkìá fi wá sọ fúnra ara rẹ bí wàá tu ni bá ń bá bọ̀ kò lè rí ọmú bẹ́ẹ̀ ni bá ń bá bọ̀ kò lè rí ọgbẹ́sẹ̀ bọ́tún ni àbósì agbára rẹ̀ ò lè kọ́ òkè ni àbísàlẹ̀ kò tó bẹ́ẹ̀. ìyàrá kọ́ lọ́ máa sọ̀gùn òfò ògùn àdánù àwọn ológun àwọn asọ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ ibi iṣẹ́ rẹ̀ ilé rẹ̀ wọ́n sọ ti kápítọ̀ ògùn òfò. ẹ máa kó gbogbo àwọn ẹni tọ́lọ́ ọmọ ọlẹ́ máa pe bàbá kan Baba kan lẹ́sà Baba kan jẹ̀bú Baba kan gbọ́ Baba kan Baba kan iná sani sáá ọlọ́run á ń kọ́ ọmọ Baba kan ọmọ Baba kan tọ́lẹ́ pé ikú ọ̀pọ̀ àwọn tó àwọn ẹni gbọ́ ọlẹ̀ lọ́wọ́ aburú tọ́lọ́run bá ní sí ọ torí ẹ̀. ẹni tí wọ́n bá ń sè lára rẹ̀ òun gángangangan lọ́wọ́ kó súnmọ́ lọ́wọ́ ọba jù nítorí pé tí ń sè lára rẹ̀ òun fẹ́ rí ọgbẹ́ ni ìgbà tí wọ́n bá súnmọ́ lọ́wọ́ bá ní gidigidi wọ́n láwọn ò ní rí ọgbẹ́ ó rí i pé láì tọrọ ìwà eléyìí ẹ máa fi wẹ̀ eléyìí ẹ máa mú eléyìí ẹ máa wọn sásọ eléyìí ẹ máa wọn sílẹ̀ láì sọsẹ ẹ̀fọ́lé àbẹ́rẹ́ rí nǹkan wọ́n sọ gbogbo alukurani dàgbò wọ́n sọ pé ẹ gbé wọlé ni àbí wọ́n yí wọlé tí wọ́n bá yẹ dúkẹ́ tó gbé kíní jáde so wọ́n kó oògùn òfò lè ta lọ́dọ̀ tiẹ̀ wọ́n lè pe eléyìí ẹ sọ̀rọ̀ ẹ sọ eléyìí kọ́ eléyìí ẹ máa tọ́lá eléyìí ẹ máa tọ́kẹ́ tó sùn àtọ́sùn àbí òye wa àjítọ́ so gbogbo àwọn rubbish nonsense yẹ kò ní ráyè láyé tiẹ̀ wọ́n lè sọ pé lè sòkòtò là á dé ma eléyìí apá bùbá ni eléyìí ọwọ́ àánú fìlà àbẹ sẹ gbogbo yẹn ló lè gbà láti ti fi ààrẹ ń jókòó wáyé ẹ dá o alhamdulilayi alùsùnà lẹ hmm, kẹsẹ wo àwọn yẹn àwọn yẹn akókò akẹni tó ń dè ń bẹ nù fìlà ẹlòmíì tíra ń bẹ nù fìlà ẹlòmíì ò káàbù ńbẹ nù fìlà so torí ẹ ẹni tí wọn bá ti rí i pé wọn Ọlọ́run ṣe dẹ̀ra fún bá àwọn ẹni máa wọn máa ń pọ̀ láyìíká rẹ tẹbá pẹ̀lú inú wọn sọ dodo ọ̀rọ̀ yọ kàn máa jẹ ẹ ọdà ń ọdà yọ lọ bí àwọn bàbá òfò àwọn bàbá ẹnìkan tiẹ̀ sọ báyìí kẹlẹ máa wọ máa wọ kíní kan bẹ tí mo tiẹ̀ lọ gbà torí ẹ mo fi forí jágbóògùn. Hmm ogun abẹnú gbọ̀ngbọ̀n ni wọ́n gbé fún ọ orúkẹ̀tọ́ lọ́wọ́ àgbà hmm, bẹ́ẹ̀ wọ́n láàlò <laughs> so ìwọ tó ti gbọ́ lọ́wọ́ bá wa gbọ́ ọ máa ṣe rúkìá fúnra rẹ̀ síbẹ̀ yìí mà pé táyìn bá ń hún yàn kí ló dùn ọ́ èèkan ní yàn ìwọ ní bàtà ní ń lẹ́sẹ̀ ìwọ lọ́wọ́ mọ bó ti sọ fún ṣùmẹ́kà ike kọ́ ọ̀fẹ́ ibo ní ọ̀fẹ́ ibo ní òní fẹ́ tó tó bá fẹ́ bomi ìbàtọ́ máa jábọ́ lẹ́sẹ̀ rẹ̀ tọ́. So, nínú nǹkan tá a tún ṣe ìwọ tó o bá rí i pé wọ́n ń ṣe lára rẹ o náà ni at-tawakkul ala Allah ọ̀bọ̀ lọ́n dúró lódodo torí wa man yatawakkal ala Allah fa huwa hasbuh ẹnikẹ́ni tó bá fi lè bọ́ọ̀lù ọ̀dún ọlọ́run ọba òtò kò túmọ̀ sí kọ́ ọkọ́ sílé rẹ o sẹ́wọ́n pé yorùbá lẹ́fù o tún lọ kọ́ sára mọ́tò o tún kọ́ sílé ìtajà gbogbo àwọn kọ́kọ́rọ́ mọ́tò wa man yatawakkal ala Allah abẹ́rẹ́ rí nǹkan ó tún sọ tí máa ń hun àwọn òwú fìlà ọ̀mẹ́yẹ́tẹ̀ wọn ká alàlàyé gbogbo eléyìí kọ́ ọ̀ eléyìí wọn ń tẹ̀ra dànù ni o ẹ̀hẹ́ ọba ọlọ́run dúró lódodo kí ni wọ́n sọ pé ọ̀mẹ́yẹ́tẹ̀ wọn o tún kọ́ńdé ká ọ̀mẹ́yẹ́tẹ̀ wọn kálá lọ́la iná wàá dà ọ̀mẹ́yẹ́tẹ̀ wọn kálá lọ́la ẹgbẹ́ kọ́lé tuntun ẹtú ìgbà tó ọ̀bọ́lọ̀ ń dúró lódodo ní gbogbo rọ́bìṣì ti tà lọ́dọ̀ rẹ̀ wọ́n ń sè lára rẹ̀ wọ́n tún fi ń kún bákan náà nínú nǹkan òun náà ni pé wàá máa sáti ọlọ́run ní gbogbo ìgbà pẹ̀lú alukur'an kíké wàá máa sáti ọlọ́run ní gbogbo ìgbà pẹ̀lú àwọn azkar ṣíṣe olùmọ̀wá Sheikh Ibn Baz rahimahullah wọ́n wo ọ̀rọ̀ tánàbì sallallahu alaihi wasallam sọ tó sọ pé téèyàn bá sọ sáyè kan níbikíbi téèyàn wá sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ìgbé aburú kan ò ní tí ọ tó fi kó mbẹ ó wá sọ pé bẹ́ẹ̀ náà ní gbólóyìn àwọn rí pé gbogbo máa ń wa mọ́tò abẹ́ni tí ń kun mọ́ṣíìnì abẹ́ni tí ń kun kẹ̀kẹ́ fẹ̀jẹ̀wà abẹ́ni tó wọ bàálù abẹ́ni tó wọ kọjú omi àbí gbogbo ntàkùn láyé yẹn ẹṣin ni ràkúnmí ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni ìbáká ni tọ́ba ti gùn táìgùn nínú àdúrà tó ṣe lẹ́yìn ìgbà tó bá ṣe àdúrà pé subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin èmi ìdúràbù ilé mọ́ wa a'udhu bi kalimati llahi tammati lọ́wọ́ á gbé ọ̀nwá mọ́tò lọ ọkàn gbóǹkan ni ẹ wọ́n mi ènìyàn bóun ṣe ń lọ yẹn yí mọ́tò yẹn sápá òsì máa lọ ò gbogbo míì máa lọ bí mo ti sọ fún ẹ máa lọ pé kò ní dáa fún ọ máa lọ bò nígbà tí wọ́n gbogbo àwọn olùgbòmí tẹ́lẹ̀ máa ti láti ta máa ti mi ṣẹ̀rì máa kàlà torí pé èèyàn wí gbólóhùn wọ́n tún bí nǹkan kan dáa kó dún wájú rẹ kó n fẹ́ sion sùtà ìyẹn tó bá gbàgbọ́ lódodo sẹ́wọ̀n kí má ní ẹlòmíì irọ́ ni irọ́ lásán ó dé mọ́ṣáláṣí ló ló ń gbọ́ ló ń gbọ́ tí má ti ń jáde báyìí ọ̀fọ̀ ní mú ba ni àdúrà lànà fìsì ní ká ṣe tábà jáde mọ́ṣáláṣí fa ọ̀fọ̀ ní wèrè pa. tọ́ bákan náà nínú àwọn nǹkan tá a tún máa ṣe ìwọ tó bá ti mọ̀ pé wọ́n ń bínú rẹ̀ gbogbo àwọn àdúrà àwọn àdúrà tánàbì fi kọ́ wa irú ẹ̀sìn wọn ha àwọn àdúrà yẹn sórí yọ pọ̀ lórí rẹ dáadáa àbí òye ẹnìkan ní ilẹ̀ ti súnjọ́ kan wọn lọlé àdúgbò tó wọn ń bá bọ̀ bí kí wọn máa gbá àràdà wọn máa lọ sí ọ̀nà àdúgbò wa mẹ́rin fẹ́ràn kí máa dá dáadáa tó ẹ̀rù wa ń bà wọn tó bá ti gbọ́ pá òun pè pẹ́yà àwọn àyè àyè ti ń lé òun bọ̀ gbogbo àyè tí wọn náà lé náà ni wọn máa lé ọ àbí òye wa wọn á ní òun á kí orin ṣọ́ọ̀ṣì bọ́nu òun kí orin ṣọ́ọ̀ṣì bọ́nu gbàtí wọn kọrin ṣọ́ọ̀ṣì àyè wọn yí mo ní à ó yí fún yìí. nǹkan tó ṣe náà ni àwọn askar àwọn gbólóhùn dáná fi fi kọ́ subhanallah kódà bí nǹkan kan fẹ́ ṣe ọ́ léṣe wàláhi sàlàyé ó náà sà ó náà sà kì ṣe pé ká máa pọ̀ òwe láwọn nítorí ọ̀ ń ẹ wọ nǹkan bẹ́ẹ̀ ìjàmbá ti wá pọ̀ fa àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n pè lè máa mú òun pọ̀ gèdè lókè tí wọ́n pè ọ́ ní baba lẹ́sìn nǹkan kí lọ́wọ́ àrùn nígbà náà ló ti alukurani. wàlà hawla wàlà quwwata illa billah. jọ nínú àwọn nǹkan tó tún ṣe òun náà ní kó pọ̀ ládùn kọ́lá ẹlẹ́dàá kọ́ sọ kọ́lá ẹlẹ́dàá kọ́ là ọ́ lọ́wọ́ aburú àwọn ńlára ọ̀pọ̀ ládùn abẹ kọ́lá wọn sọ kọ́lá lọ́wọ́ aburú àwọn ńlára. náà lọ́lọ́wọ́ bá sọ pé wa min sharri hasidin. idha haddad ọlọ́run la àwọn ò lágbára ló lè àwọn wa lè rí sọ wàláì bá abe láti dá kọta. àmọ́ a ti fọ̀rọ̀ wa mọ́ ọlọ́run ọ̀dà àbòbò wa wallahu khayrun hafiza ọlọ́run ọba ló dáa jù lẹ́ni tí sọ̀yàn dákun gbogbo wa lọ. abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ dá wa ìwà burúkú kéré àbó tóbi ni ọlọ́ba kákó láwùjọ wa ọlọ́run ẹlẹ́dàá dákun ṣàánú wa já máa nífẹ̀ẹ́ ara wa já máa fẹ́ dáadáa fúnra ara wa já máa lànà dáadáa kanra wa ọlọ́run aburú ọlọ́run má ṣe wa lẹ́ni tí ọmọ wa fọmọlá kejì wa ẹni tó ti lóore nínú wa ọlọ́run wa kó tún ṣàlékún rẹ̀ fún ẹni tó ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní níní ọlọ́run ọba jẹ́ ọ̀pọ̀ jẹ́ ó gbèrú lọ́dọ̀ rẹ̀ ẹni tó sì ṣe é pé nǹkan ọ̀nà dìímà ọ̀nà hàmà nǹkan fúnma nǹkan ọ̀rọ̀rùn fún ọlọ́run dákun lànà rẹ̀ kan wa ìlú ọ ó dájú à ń bẹ na ní gbogbo ìgbà kọ́lọ́n ó sàlékún orí lékún àgbéga ẹ́ńjìnì àlùbáríkà kọ́lọ́n bá wa ẹ́ńjìnì àlùbáríkà kọ́lọ́n bá wa ẹ́ńjìnì orí rẹ̀ jọ ọkọ̀ jùlọ àwa mùsùlùmí ọlọ́run ọba kútùn bàbá ṣe àgbéga fún náà nàbí wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run kọ́ dàkún kọ́ paná adébọ̀rẹ́ àwọn tẹ́sí islam kọ́lọ́run ọba kọ́ rẹ̀ wọ́n sílẹ̀ ọlọ́run ọba kọ́ rẹ̀ wọ́n sílẹ̀ ọlọ́run ọba kọ́ gbàdúrà gbogbo wa subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ṣe ìyá àtọ́gbọ́ rẹ̀ tó jẹ́ tó jẹ́ àpàlùmọ́ àwọn ìyáyé àti àgbègbè ọmọ. Ṣáàlù àpapọ̀ àpàbẹ̀rẹ̀ tí ó wà lọ́wọ́ àgbà ti rí àkíyèsí wa lórí àwọn ètò owó tí a ga lórí tí ó ti lọ yẹ ẹgbẹ́ náírà. Ó wà lọ́wọ́ náà àti àgbà káàdì lórí láwọn ìgbà tí ó bá lọ́wọ́ àti àwọn owó tó ń àwọn ìṣòro lágbára tí ó wà ní àwùjọ ó jẹ́ kí àwọn èyí tó dúró àtàkùn ìdí àti ìfọ̀nkí àwọn ìjọba ti dá káàkiri lábẹ́rẹ́ fi ń tẹ̀síwájú láti máa dá owó ìpadà. àwọn tó bá lè fi ní àtìgbà káàkiri káàkiri ẹ̀dí láti ní àwọn ọgbà láti àwọn tí olùkọ́ látàkùn ìdí àwọn ìjọba ta ọ̀rọ̀ tó sọ pé ìdí náà ti ń tàbí ẹ̀yìn. ìlànà ìlú láti fi àwọn ọlọ́wọ́

táwọn òwò ọjọ́ tó ṣe tó bá mọ́ ọ̀rọ̀ sáàánú àti àwòrán rẹ̀ náà ní ilé ìgbà pé ọ̀yà àwọn ó kọ́ ọ̀rọ̀ ìgbà ó gbà ó wá tẹ̀lé láyé ẹ̀yìn láti lè káfíìn àwọn sọ pé yóò mú ẹ̀rọ tó tán náírà táwọn ìdìbò rẹ̀ wọ́n ti rí àwọn ìgbé tí yóò tètè láwọn náà tó bá tó yẹ àwọn tí a lè lo oníṣẹ́ ojú

oníṣẹ́lẹ̀ tí o ti rò wọ́n tẹ ọdún ìlà mẹ́tọ̀ yìí pé ẹni tí wọ́n lè tọ́wọ́ àbùdó rẹ̀ tí o ti di òkú rẹ̀ tí wọ́n lè máa fọ́nrán òsì tí wọ́n lè kótó jáde lọ́wọ́ náà. wọ́n ní kí àwọn pé ó ti yàwó tàbí láti bá wo ìyàwó nígbà tí wọ́n ọ̀rọ̀ lọ́wọ́ àti oníṣẹ́lẹ̀ tí o ti ìdíje àti ìdòwò ní àwọn ìgbìmọ̀ àwọn òbí ń sọ̀rọ̀ oníṣẹ́ gbogbo àwọn ṣọ̀rọ̀ náà tó fẹ́ ń gbà.

Allah. الحمد لله ìbéèrè alákọ̀ọ́kọ́ oníbèrè sọ pé ọ̀nà wo lọ́nà àbáyọ sàfilẹ̀ bọ́ lọ́wọ́ lára ìgbà fọlọ́ ni ẹnikẹ́ni tó ipe ń tó wù ọlọ́run ló ṣe fún mi ń tó wù ló ṣe fẹ́ lómi oore ọlọ́run bó bá ti wù ló máa ń ṣe lódì wọn bó bá ti wá àti bó bá ti fẹ́ fẹ́yìí tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ìbínú mi ìdùnnú mi kò pé kó orí ó lékún fẹ́nìkan kò sì pé kó dínkù torí di eléyìí máa gbà fọlọ́ ẹnikẹ́ni bá ti gbà fọlọ́ kò lè rí kọ́lọ́wọ́n bó sórí fẹ́nìkan kó máa bínú kò sì lè rí dáadáa lọ́rọ̀ láàrọ̀ ọmọlàkejì kó máa bara jẹ́ ìgbà fọlọ́ ti wá sóògùn lára yìí kò lè wà lọ́dọ̀ ẹnìkan kan àfi mùsùlùmí torí mùsùlùmí ní gbà fọlọ́ kèfèrí àbí mùnàfíkì àwọn ò lè gbà fọlọ́ nítorí pé àwọn ọmọ wò pé àìmáṣe àìgbọ́n tó láì lówó a sì máa ń pé àwọn ẹni tó gbọ́n jù wá lọ pọ̀ ó sì pé wọn ò ní wọn kínkínní tí kálukú wá ní owó níní ọ̀kan agbára mímàá ṣe rìsíkì akọ́lẹ̀ ọlọ́run ọba ló ti síwájú nítorí àwọn bó fún kálukú ti kọ́ ṣáájú kó tó dá sánmà tilẹ̀ pẹ̀lú ọgọ́rùn márùn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta ọdún khamsina alifasana ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún kọ́lọ́n tó dá sánmà tilẹ̀ lọ́lọ́run ti kọ́ ti kálukú ọjà àti ntí ọjẹ́ wọ́n tún wá kọ́ àkọọ́lẹ̀ míì. fúnikálukú wa lọ́tọ̀ọ̀tọ̀ nínú ìyá rẹ̀ láti ìgbà tá a ti mẹ́rin nínú ìyá wa ntọ́lọ́nkọ kò ṣe yí padà kò ṣe fi kún kò ṣe dínkù torí rẹ̀ ìbínú tiẹ̀ kò lórí ti kọ fún kálukú yọ fún kálukú wa dábàá ti gbà inú ó dùn ọkàn wọ́ yọ balẹ̀ ìdùnnú á láyọ̀ tó pọ̀ nínú ìgbésí ayé ẹ dákun kí la fẹ́ bínú ọmọ làkejì sí ẹni tó lówó tó pọ̀ oúnjẹ ló náà jẹ àwa tá à ní tó nǹkan àwa náà ń rí jẹ ẹni tó lówó tó pọ̀ orí ibùsùn ni ó sùn kò lè sùn méjì lẹ́ẹ̀kan náà àwa tá à ní tó nǹkan àwa náà sùn orí ibùsùn alhamdulilayi ẹni tó pọ́lé rẹpẹtẹ ọ̀kan ni ó sùn kò lè sùn méjì kí lè tó máa ònkan alárò bára rẹ̀ wípé sẹ́ mo sì gbádùn sì wákàtí kan bí mo sì kan bí láì jẹ́ pé nǹkan ń ṣe mí sàlẹ́kìtì nǹkan ọ̀bá ṣèwọ́ ló ń ṣe nǹkan ẹni tó lówó tó pọ̀ ẹ̀wù kan ní ọ̀wọ̀ sọ́run bọ́bá ká kọ̀pọ̀ tọ́ba ti kọjá lẹ́fù kan á pè kọ̀dájú pé bàbá yìí gbádùn tọ́ba yẹn nípa awọ bùbá àti ṣòkòtò atúngbágbádá bí dàǹtí bá kún bí dàǹdógó tún kún gbogbo èèyàn sọ pé kí ló sara lé yín àbí ẹ̀kọ́ àdákùn ah, torí tọ́lọ̀ kí ló hàn fẹ́ máa bínú ọmọlàkejì ọmọlàkejì lówó mọ́tò tí wọ́n páàkì sínú àgbàlá rẹ̀ ó tọ́gbọ̀n kò gún méjì lẹ́ẹ̀kan náà bí èèyàn bá ya tán tọ́fẹsẹ̀ kánú mọ́tò kan tó fi kánú èkejì bí mọ́tò wọn bá dá ẹsẹ̀ rẹ̀ kó ló jẹ lura wọn ẹ dákun tó rọ lọ olówó ń gun mọ́tò àwọn mẹ̀kúnnù náà ń gun àbáàgùn ẹ dákun èmi ò ní mọ́tò láyè mi kọ́ náwọ́ ẹ̀yin ò ní mọ́tò síbẹ̀ ẹ rówó wọ mọ́tò ọwọ́ àsìkò tó sanwó táìsìn wọ́n ló ní àbíbẹ̀ pọ̀ sí so alhamdulillah so adúpẹ́ fọlọ́ ẹ dákun kí la fẹ́ máa ma bínú ara wa sí lórí kíni láti gbàgbé ìjọ́mọ ẹ̀yẹ ìsìn ó ju gbogbo nọ́ńsẹ̀nsì lọ láti gbàgbé pé bàbá kan náà màmá kan náà mà ló bí wa ó ju gbogbo nọ́ńsẹ̀nsì lọ ẹ̀rí pé tí lára bá wà fámìlì èdúró déédéé nítorí pé ìwọ tí wọ́n ń ṣe lára rẹ̀ kò sọ̀rọ̀ tó sọnù fámìlì ń jọta tí gbogbo yẹn bá ń dá sí wọn ni wọ́n ń rí sọ wọ́n ń rí sọ ọ̀rọ̀ tí ọ̀dà kẹrìmù sọ ọ̀rọ̀ tí ọ̀dà bàṣírù sọ ọ̀rọ̀ tó bá ti kọ dákun gbọ́ kí ni sọ tó dùn lẹ́nu rẹ̀ torí owó tọ́lọ̀ ni ọ̀rọ̀ rí ọba àdá jù bẹ́ẹ̀ lọ torí àwọn máa wò pé mistake kan ṣẹlẹ̀ àwọn wáyà kan kọlura wọn èsì wọlé yẹ ká kó lówó nu fámìlì wa ibi tí bọ̀dá wà ẹ dákun sẹ́ kọ́ lọ ni bàbá kí ni wàhálà wa nù gbèsè àyè kí la fẹ́ máa bí tu ìyàwó kan bá wọn lọ obìnrin ọ̀pọ̀ Ah ah. nítorí pé èmi pẹ̀lú rẹ̀ jọ ń du obìnrin kan ẹ̀gbọ́n ọdọ́ tẹ́ bá kí ló ń dùn sí tẹ́ bá gbọ́ ìsìlámù yìí sèbá nàbì sọlọ láì sọlọ àti sọkòtò bá ti hàn sí mi pé nìkan bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kún fẹ́fẹ́ lọ èmi ọ̀gbọ́n tún dá sí ma. so ńgbà tẹ̀ wá gbẹ́sìn yìí ẹ méjì jọ ń wo obìnrin kan náà lẹ́ẹ̀kan náà ẹnìkan lọ́ padà fẹ́ kí lẹ̀ ń bínú sí obìnrin tán láyé ni kò yẹ kó bí wàhálà ìgbà fọlọ̀ wọ́n ní kinní kan bitcoin àbí kinní wọn ná bóòlù ń tún rí kò sí wàhálà gbogbo ọ̀tọ̀ gbogbo tó bá wù yẹn pé kọ́tọ́ ẹ máa tó fà tó fi tọ́ torí pé owó lẹ fẹ́ fi rọwó kọ́bá àmọ́ jowó ìbówó náà wọ́n pè fún wa abẹ́ ẹ̀kọ́ ni bọ́tú owó yẹn àárí àmẹ́dẹ̀mí fẹ́ kó kalẹ̀ alẹ́ rí sọ anábì sallallahu alaihi wa sallam sọ pé ẹ bá fẹ́ fowó rọwó ẹ lé tó gbogbo bá ti wọ̀ fún yín walakin idha kanat yadan biyad lópin ìgbà tó wáyé pé fúnni ìwọ náà jà àrí tèmi àrí tiwọn so bitcoin inú orí lọ́wọ́ àkòsí lòdì so owó táwọn àfi sẹ́wó agbọ́dọ̀ jọ rí wọn bí kò lọ sí bureau de change mo fẹ́ ṣẹ́ dọ́là sí náírà wọ́n ní owó rẹ̀ tó fẹ́ ṣẹ́ dà ìwọ náà ní náírà tó fẹ́ fún mi dà fún mi ìwọ náà gbà síbẹ̀ ni bitcoin kankan rí kò rí bẹ́ẹ̀ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run wọn yẹ gbogbo nǹkan náà ní dọ́ bẹ́ẹ̀ ni tí gbogbo nǹkan bá tọ́ fẹ́ yà rẹ̀ fọlọ́ kó yé wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ sì máa pété yọ̀ọ̀bá gbọ́rọ̀ lẹ́rọ̀ yọ̀ọ́ gbọ́ líle àwọn olóyìnbó yẹn náà ẹ̀rí pé gbogbo wọn náà sọ̀pọ́tì bitcoin America is a sample wọn àgbá wọlé torí kan náà ń fi àpèjúwe tàwọn ẹni tí wọ́n gbà wọlé tó kò sí àwọn ọmọ orílẹ̀ wọn fi ń ṣèkẹ́wọ́ pé báwọn kọ́ńtì ìlú òyìnbó kan ṣe gbá wọlé nu òfó tèèyàn rẹ́gẹ́dẹ́ ó dàbí ẹnìkan nu ó pé ńgbà kan ó láwọn ṣe business kan business yẹn investment yẹn tẹ́yìn bá ti kó bẹ̀ owó yẹn ó tówó àmọ́ ó ṣùọ́ ike lọ́dọọdún iye percentage owó tẹ kó síbẹ̀ kan lẹ́ẹ̀mọ́gbà kò sí iyèméjì bẹ́ẹ̀ wọn á ní bísíǹsì wo ni kí ni wọn ń fowó yẹn ṣe wọn sá ṣàlàyé lóríṣiríṣi ókè kí ló dé tẹ̀yìn ò láǹfààní àti ma iye tẹ́ ń pa iye tẹ́ jẹ lérè tẹ̀yìn ò fi gba tẹ́ gbà táwọn ẹni tí mójútó wọn náà fi mú tí wọn mú wọn ní àwọn onídìí ẹ rìbá nìyẹn rìbá nìyẹn so gbàtọ gbọ́ ara rẹ̀ kọ̀ ó sì jẹ mùsùlùmí tó fẹ́ lọ ẹsìn tèmi máa ń tọ́sẹ̀lẹ̀ ó di àìpẹ́ yìí lọ́ba pè so bó ṣe pè lọ́ba kí àdúrà mọ́lẹ̀ ní máa ń ṣàdúrà ní máa ń ké ló dé kí ni ó ṣe lọ́ba ní à ń gbọ́dọ̀ dúpẹ́ wípé mo yọ ọlọ́fìn mo ní àmì ọmọ bí mo ṣe yọ ọlọ́fìn ó ní bísíǹnẹ̀sì kan táwọn ń ṣe tí mo bá rántí ńgbà kan báyìí ń pè wípé irú assurance wà lórí owó táwọn máa gbà lọ́dọọdún mo wá sọ fún un pé àtọ́ pé báwọn mi ni. ó ní kò rọrùn kò rọgbọ́ òun ọrùn ń gbogbo àwọn táwọn àjọjọ́ rẹ̀ táwọn wà ń bẹ̀ òun náà ní yìí o yìí o ẹja o wọn ní ah no no no àwọn ò lè nípa làwọn business náà nǹkan tó wà àwọn wa ń yẹn ọlọ́lọ́ ló ní kó wọn gbọ́rọ̀ gbogbo wọn lose gbogbo wọn àti èrè àtòjú owó gbogbo ẹ̀ ni wọ́n lose wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé ẹni tó gbọ́ oríire ló ṣe èèyàn tó gbọ́ tí ó gbà ara rẹ̀ ló ṣe nítorí ẹ̀ bitcoin náà ló ti gbọ́ yẹn it's either you believe it or not this is Islam But bàtijọ́ tó wàá jẹ̀ka àbámọ̀ ti kọ̀la tó o bá gbọ́ ẹ̀ nítorí pé ńgbà tó lanà máa wọ̀n kan lórí sẹ́wọ̀n pé bá a ṣe ń wí ńgbà náà nù ike à wọn ní sẹ bá kó hundred thousand wá lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta kí lẹgbà three hundred thousand à ń pariwo à kíní yọ da àríbá ni àwọn akẹ́rẹ́ àwọn ọlọ́sọ àwọn lèmọ́lèmọ́ wà kíní àwọn lẹ́yìn gbogbo nǹkan dá lọ́dọ̀ wọn gbogbo nǹkan dá lọ́dọ̀ kò burú ẹtí gbogbo nǹkan dá lọ́dọ̀ yìí ọ̀lànà àbí ọ̀lànà ọ̀lànà ẹlòmíì ń sáré rẹ̀ dì sùn wọ́n sí wọ́ọ̀dù kan fún wọn lọ́sibítù <laughs> àwọn adé ń sọ yọ́ọ̀ máa sọ ni ètí òkú nù àwọn tó kú àwọn ọmọ lọ sọ fọlọ pé akélódé tẹsí wá dé báyìí àìwọ lọ níta lọ kọrùn bọ tọ la náà náà nǹkan tọ àwọn máa gbó lọ́dọ̀ àwọn táwọn ni màná ọlọ́run ọ̀bẹ yín kẹ́ máa wádìí a ìwọ gan alára iṣẹ́ wo ló ń ṣe ọba bùn mí lówó kọ́rọ̀ kó yé wa torí pé ọlọ́run yín wọlé ẹsẹ̀ ọlọ́run ọ̀bẹ yín kẹ́ máa tọpinpin àmọ́ tó bá wá hàn sí yín wípé eléyìí tẹ burúkú ní ṣe so ẹ gbọ́dọ̀ gba kankan lọ́wọ́ rẹ̀ torí tẹ bá gbà lọ́wọ́ rẹ̀ ti ràn lọ lórí ìbàjẹ́ ẹ sì ti yé ìdí tì fi ní gbàdọ bá fún mi má omi tẹ burúkú tẹ ṣe èmi òsì fẹ́ nínú àkáǹtì mi pé mo gbọ́ lọ́dọ̀ ọ̀daràn bí a ti ṣe yahoo yahoo olówó náà ti jẹ àwọn baba ńlá àwọn ni baba ńlá rẹ̀ wò ó lè ń jó lè gbogbo yahoo yahoo yẹn ẹ fi ẹ fi ẹ fi sínú bracket yahoo yahoo ó lè gbogbo ká máa dára sí ràn irọ́ lásán ni iṣẹ́ wà ńlẹ̀ òsè ọ̀fẹ́ máa jalè ọ̀fẹ́ máa gun mọ́tò ọ̀fẹ́ máa gbélé ńlá láì ṣiṣẹ́ lórí olè ẹ sì rí pé wàá bú mi bí wàá bú ìwà bú mi náà ni àwọn náà ẹ rí pé kọ́sítọ́mù babaláwo ni. òkun lè tún lo alábàáhùn Balaba lọ́wọ́ sọ bá alábàáhùn ṣe bẹ́ẹ̀ náà ni òyìnbó wọ́n fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ọpọlọ rẹ̀ ó dorí kodò tún ègbowó lọ́dọ̀ ẹni ẹlẹ́ni wọ́n sì sọ ẹkún rẹ̀ rìn lọ jàǹbá ò lè rọ́nà lọ́jọ́ torí pé bófin wà nù yá ìbàdí ọlọ́run ní àbòsí ṣíṣe mo ṣe léwọ̀ lórí ara mi èèwọ̀ ni náà èèwọ̀ náà sì làbòsí láàrin yín ẹrú sẹ́rú kọ̀ bá jẹ́ kẹfìrí ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín kò sọ́nà tó fẹ́ gbé gbàǹjọ gbèǹde. ṣé owó ilé ayé ogun mọ́tò bẹ̀m̀bẹ̀ ṣé owó ilé ayé ògbélé ńlá ìmọ̀ràn ń gbé lọ́tọ̀ bá kú. ẹ rí wọn ní owó ìpọ níṣẹ́ tó wá kú yìí ilé rẹ̀ lọ́yẹ ká ok ta ni ó máa lọ léwu lẹ́yìn á sí sínú léwu ta ni ó e lómi ni ọmọ lólé sọ́kùn lólé ni ilé kọ ilẹ̀ ni òun ti lọ sí ọmọ iná àti sọ pé wọ́n fò owó àdánù ìdí tó fi tó wọ́n fò tó fi tó wọ́n àdánù ó lè tó ọ̀rọ̀ ti tẹ́ńdẹ̀ rẹ̀ ni ó lè mú ọ́n di owó fò owó àdánù ó ti fi ó ọ tó tún wọn náà jọ òun náà láwa lọ bàtì òun náà láti torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n bí wọ́n bì kan náà wàláhì wọn ò wọn wọ́n pàdé wọn mọ̀ bí torí owó ilé ayé yìí náà owó tà ní kó lọ bì kankan tọ́ba yìí kó máa dáyàn láyé owó rẹ̀ lásán àwọn ọkùnrin tí jẹ́ géńdé tí wọ́n pọ̀ wọn dàgbé ok ilé tá a wá fi ru kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ nù so owó tó pọ̀ tó bá bàbá ń kú ọlọ́run kọ́ wọlé kí lẹ́sẹ̀ so ló fi jẹ́ pé ẹ wá owó ba ẹ mẹ́jọ sọ yín di ẹni tí wọ́n máa bá ara yín sọ̀tà kò síbi tẹ́ kó lọ bẹ́ẹ̀ yẹn fẹ́ràn owó ju bẹ́ẹ̀ o dì í má yà ń jọ tó kú wọ́n rọra yọ kó láyà rẹ pé eléyìí ti wà láyè tí ò yẹ ẹ kó kalẹ̀ ẹ wọn lẹ̀ ọwọ́ bá tún lọ gbẹ kanko wọ́n tètè káwọ́ rẹ̀ lẹ́pẹ́ kínni irọ́ lásán. tọ́ wọ́n ní ẹnìkan ọ̀rẹ́ àwọn ni wọ́n gbá ẹnìkan pẹ̀lú mọ́tò wọn á ní kó sọ five hundred thousand ṣùgbọ́n ẹni tó ni five hundred thousand gẹ́gẹ́ owó wọn ní kó san owó táwọn ò fi fi ọ because ẹ mọ̀ pé nàìjíríà ẹ̀ ẹ̀hẹ́n ẹ̀ kàn máa gbé béèrè tí ọ̀jẹ̀ mọ́ra máa gbé wá bá ṣẹ̀ríà ẹ̀hẹ́n so nítorí wọn bẹ̀ ni pé owó káká wọn fi fi ọlẹ̀ káwọn ọmọ bọ̀ ṣẹjọ́ ńlẹ́lẹ́yìn so wọn náà lọ wá àwọn tí wọn bá rán ọ lọ lóríṣiríṣi tí wọn ló fi sá ọwọ́ ẹni ẹ kẹfẹ́rì sí ló ń sin o tí ẹ bá sanwó yẹn tí yóò máa ran àwọn kẹfẹ́rì lọ kí ni wọ́n gbá kẹfẹ́rì sí. nàám ah, kí ló kà wá kí ló kà wá kí ló kà wá wọn bá fi sòkú wọn bá fi kúrú àlọ́ ti gbẹ́rùn wọ́n ní kó sanwó yìí káwọn lè fi lẹ̀ kí ló kọ́ pẹ̀lú tó ń fẹ́ fowó sí lẹ́yìn rẹ̀ tí wọ́n bá gbàyàn ìwọ máa ń tó ń fẹ́ fowó sí. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n sì sàn fún ọrọ̀ ọmú. tẹ́lẹ̀ <laughs> ìjẹ́ bó ṣe jẹ́ wọ́n á ní ẹ tẹ́lẹ̀ sọ̀tún yá mọ̀tún méjì kò sé ní ṣe ẹlẹ́dẹ̀ lọ́gbà oṣù méjì gbáko wọ́n ní sẹ́yìn a lè máa rò pé lágbájá ń tè lára mi ọ̀rọ̀ téèyàn sọ sínú èéfín mú yàn o. إن الله تجاوز لي عن أمتي ما حدثت به نفسها أبي ما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم ọlọ́run ṣe àmójúkúrò fáàlùmọ́ àmì ànábì ló ń sọ báyìí nípa ń tán bá fẹ̀mí wọn sọ lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti hù níwà àbí kẹ́ sọ lọ́rọ̀ lẹ́yìn náà yā ayyuhalladhīna āmanū ijtanibū kathīran mina adh-dhann ẹ sọ̀rọ̀ afá bàdí dá o. àti ah, ọ̀bá jẹ́ pé ń sè lára mi ń sè lára ha èèyàn sọ̀rọ̀ jáde kí ló fẹ́ sọ pé ń lára rẹ ọ̀rẹ́ là máa wá kọ́ rẹ̀ kì í sọ̀tà ẹlòmíye sọ̀tà rẹ̀ ìwọ náà lọ padà sọ́dọ̀tà rẹ̀ látàrí pọ́ǹ dábàá kábàdì lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ ìwọ náà bàbá mà bá dá wọ́n dá sí wọn náà sọ̀rọ̀ pé wọn náà ń sa àwọn ìgbésẹ̀ kan tí ń bí ẹlòmíì náà àwọn náà lọ́kọ́ ń ṣe lára wọn wọn nínú alukur'an ọlọ́run máa ń sọ pé àwa bẹ́ẹ̀ ni nítorí pé òun lọ́ba tó tóbi tó gbangban òun lọ́ba tó tóbi tó kárabàtà àwa yẹn kò túmọ̀ sí pípọ̀ àwa títí tóbi. tó eléyìí jábọ̀ ṣe jẹ́ ẹ rí i pé àwọn ọba ilé ayé kókòkò náà àwọn náà máa sọ pé àwa la pa láṣẹ sínú ààfin wa ló ti ń sọ̀rọ̀ báwọn tó sì jẹ́ pé ònìkan náà ni tòbá wa lọ́ba tó ní títóbi ọba tó ní gbígbangban ọba tó ní mótómótó ọba onígbèraga ọlọ́ọ̀ni gbogbo ẹ̀tọ́ sí so ìtumọ̀ rẹ̀ nù torí ẹ̀ láti máa ń tún ọ̀pọ̀lọpọ̀ ṣe afẹ́sẹ̀bẹ̀rẹ̀ kan ni ẹ̀yin mélòó <laughs> mo rò pé yé wa afẹsẹbi ọ̀kan náà ni o sì ju rondo lọ afẹsẹbẹrẹ kan mọ afẹsẹbẹrẹ kan èdè yorùbá kúrẹsì tòótọ́ máa ń sọ pé àwa àwa ìwọ gẹ́gẹ́ bíi ta ni tí wọ́n ka ọkọ̀ sínú koronfo sáná torí ẹ̀ àmọ́ ẹlẹ́dàá wa yóò máa lo nahnu inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun inna dájúdájú àwa nahnu àwa nazzalna dhikra àwa la sọ gbólóhùn ìrántí náà kalẹ̀ alukur'an àwọn olùmọ̀tò ní àti sunna wa inna lahu lahafidun dájúdájú àwa náà lásọ tàwa làwa tá a máa sọ pé àwa àwa àwa tàwa róńdó yìí yóò jẹ pé a kàn yá ọ̀rọ̀ lónìí láàrin àwọn kúrúntù ẹgbẹ́ wa mo rò pé yé wa àmọ́ lọ́n bá sọ pé àwa bẹ́ẹ̀ náà ni. wọ́n ní ẹnìkan ọjà àwọn lówó táwọn bá fẹ́ yọ zakat táwọn ṣírò owó yẹn náà máa bẹ́ẹ̀ ni ẹ ṣírò rẹ̀ máa lópin ìgbà tó bá ti pẹ́ ni tọ́jà yín lówó níta bá ti béèrè owó yín kò ní fi falẹ̀ yọ san ẹ ṣírò rẹ̀ mọ́wó tẹ́ yọ zakat rẹ̀ àmọ́ tó bá yẹ pé ẹni tí èèfẹ́ sanwó olówó ni ẹni sírò rẹ ó di dọ́ba tó san ẹ̀yìn jẹba wọn ní kí ló oògùn mẹ́lẹ́ oògùn mẹ́lẹ́ ni ká tẹ pámẹ́sẹ́ nínú tí sì mú ni tẹ pámẹ́sẹ́ lè bi débi bá pò mẹ́lẹ́ yóò ṣiṣẹ́ àbí ní ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ adúpẹ́ fọlọ́ nínú oògùn mẹ́lẹ́ onáà ní kékeré má gùn lówó. ẹ jẹ́ náà lọ ṣiṣẹ́ nínú àrùn burúkú tí máa bọ́ mi yàn jà ní ẹ káwọn náà ṣiṣẹ́ ká gbìyànjú owó tá a rí tó kéré ń ó lóore ju ètò ààbò wa lọ sọpọ̀ bákan náà wọ́n ní kí ló kún gbéraga òun ní kó ní ara rẹ̀ ara rẹ̀ ò ga ọ̀fẹ́ ni gbé ntí ìgbéraga ìyẹn ni pọ̀ ga ìwọ ló ń gbé ara rẹ ga yóò bá sọ pé ìyẹn fúyẹ́ ó pò ń wò ó tó tó kankan tó lẹ́yìn náà kí ló lè ṣe ganan rí bàbá ń gbéraga sóò lè rú mọ́tíláṣí mo rò bóyá ó lè rú ok jábọ̀ ọ̀tà nílẹ̀ ẹlẹ̀ tí èsì pé wọ́n ti kọ́ńkírẹ́tì rẹ̀ níbi tó jẹ́ ìpẹ́ sóò lè fi bàtà rẹ lulẹ̀ ó tó bẹ́ẹ̀ tó kí á nìgbéraga tó ń ṣe rọ́ lásìkò lọ́mọ wa rẹ̀ tọ́ba ti lówó lọ́wọ́ pé èèyàn mi lọ́n gaari tó fi máa ṣègbéraga kò ní tùmọ̀ wọ́n láwọn lálà àwọn wá da mìíràn táwọn awọ ẹ̀wẹ̀ náà ni à eléyìí ò ní dìbèrè ẹ̀wẹ̀ náà ni tó eléyìí sì máa sábà ṣẹlẹ̀ sí ti ìfẹ́ yàwó téèyàn kàn máa dàgbà lásán lé bàbá rẹ̀ tó àwọn tí ó ti ìfẹ́ yàwó kọ́ lọ́ọ́ sí rọrùn fún wa. wọ́n ní dédé aago márùn àsùbá àwọn ti jáde ẹnìkan bá kàn wọ́n lẹ́sẹ̀ gbẹ̀yìn wíwẹ̀yìn táwọn wẹ̀yìn àwọn ọ̀rẹ́ nìkan mọ ọgọ ni sẹ́mi pé lóyún láwùjọ àwọn ìmúnáwá àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ìmúnáwá ọgọ ni tó máwùlẹ̀ wá lọ jìnnàjìnnà ó lè jẹ́ àbúrò rẹ àbẹ́nìkan tó ti sẹ̀ tí ń kó ń ṣe fún ọ nítorí pé ní ìsìn tó rẹ sí ni kó sọ pé àlùjẹ̀ nù kan ni.

ẹ dáhùn pé madam aṣọ tẹ̀ ń fẹ́ ká báyìí ràn yín kálẹ̀ wọ̀ tẹ́bá ti rí òun náà wíwá tó wá sọ́dọ̀ ìwọ ìwọ ẹ̀wú ọmọ àtàwọ̀ ọ̀hún alẹ́bùn ránṣọ ẹ̀ sọ pé tẹ́ pọ̀ lọ́wọ́ yìí ọ̀tàn àbí ọ̀tàn wa ẹ̀bùn ẹ̀ bá torí bọ́ rẹ̀ lọ́fẹ́ wọ́n ń gbàtà ti gbọ́ wípé ẹni tí ń ṣe yẹn ń wò bọ́bá kú àgbọ̀dọ̀ sí sọ láti lẹ́yìn ẹ̀ o nítorí pé ẹni tí ń ṣe yẹn ń wò èsè mùsùlùmí qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah ẹnìkan sọ fún wa ìlà nàbì sallallahu alaihi wasallam ẹnì kò sí nínú àwọn tí ń bẹ ń sámà àtàwọn tí ń bẹ ń lẹ̀ tó ní mà nípa àkọ́kọ́ àfọlọ́ ẹnìkẹ́ni bá ti wá sọ pé mi náà máa ń tọ́pa má ó di kèfèrí kọ́lọ́ ń dákun kọ́ máa yà wá ń kèfèrí kẹfẹ́rí irú eléyìí wá kú àwọn àlọ́ sàlùwàlà kékin ló dé ẹ fẹ́ wẹ̀ Islam torí délé ẹ̀ ní ti sọ láti sí la wọ́n ní ọ̀dà tó bá yí wa bá ní ti sọ láti sí lára kó tó kún kó tá sálámà sí àní sálámà sí o àmọ́ àmọ́ pè sẹ́sìn Islam ọ̀wọ́ padà sí ẹ̀sìn Islam ìwọ arákùnrin yìí mùsùlùmí ló wo àfà àpà àfà kí ni jẹ́ bẹ̀ tó ń ṣe ìyàwó torí pé tí wọ́n ti ṣe ìyàwó ìṣe mùsùlùmí. kìí ṣe mùsùlùmí eléyìí jẹ́ bó ṣe jẹ́. lówó yahoo yahoo sápọ̀lọ́ náà ló fún lówó bẹ́ẹ̀ ni ọlọ́run ló fún lówó àmọ́ yọ tara rẹ̀ sórí ibú nítorí tí yahoo yahoo náà lè pé kó lówó àkọọ́lẹ̀ pé ní yahoo yahoo ọjẹ́ méjì ọ̀dà tó gun owó náà ni sẹ́yìn kó gun owó èèyàn tó lọ sí pọ̀ èèyàn tó jẹ́ fún ọ̀pọ̀ ìdí òtá ìbíra lómi ni tìtọ́ ọmọ kiri ká ti tìtọ́ ọmọ sọ pé owó ni ó owó ni owó ni ó owó ni owó ni ó owó yẹ pé bí owó ti ń wá ló ti bá wèrè pàdé. ó tilẹ̀ dẹ́pọ̀ àwọn wèrè míì wọ́n ń ka mani o wọ́n ń dẹ́ ma. bí ọ̀kan tá a gbọ́ pé wọ́n rá mú ni tí ń ṣe wèrè káyé àti ń dẹ́ mani. bẹ́ẹ̀ jẹ̀ta àbánà ńgbà tí lulu tó fọwọ́ bá dáadáa ó ẹsẹ̀ wèrè ọlọ́run dẹ́ ni wọ́n kó àwọn nǹkan ti jí ń kó igi àràbà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ń báńkì rẹ̀ ọwọ́ ni wọ́n ọlọ́pàá ni wọ́n lọ wèrè tó lé iṣẹ́ ọlọ́pàá ó tún táwọn ń dẹ ma pé wèrè làwọn wọ́n ẹnì kan sì ti bí mí léèrè ó ní wèrè ti pọ̀ lóko mọ̀ sọ mo ní rárá wèrè ò sí lẹ̀ àbí èrè wèrè rí lẹ̀ àwọn ti ń dẹ ma ní sẹ́ ẹ ọlọ́run tọ́lọ̀ ń bá fẹ́ gba ẹ̀rí èèyàn jẹ́ mo rò pé ńlá yín náà rí wọn táwọn náà fi jẹ̀ tani àti ń dẹ ma ní ó gbẹrun sórí bíi kíní kan yóò máa lọ yóò máa bọ̀ ọlọ́run lọ máa ń tẹsán wọn lọ sọ̀rọ̀ kan ni pé adìẹ ló wọn jẹ lónìí adìẹ ló ṣé wèrè máa jà jẹ sòfò àwọn èèyàn ti wá mú un wọn bá bẹ̀rẹ̀ sí sí pàǹpà bò lọ́ba ni wọ́n ṣe oúnjẹ jẹ wọ́n ṣe wèrè àwọn wá ṣe bísínẹ́sì ńlẹ̀ yìí ni ẹ̀yàn kan bá ọmọ wọn rí jí gbé owó wọn rí jí gbé wèrè tó ń pè ansẹ̀t wèrè tó ń mọ ẹni tí ó pè yàtọ̀ sẹ́ni tí ò ní pè tí wọ́n sì ń gbé nọ́mbà rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n wá ní kó mú àwọn ǹsọ́nbi tí ń kówó sí. Si ara di igi ìdí araba táwọn ọ̀sẹ̀ náà tún gbẹ́ bọ́ lọ wọ́n tó bá ti síbì kan báyìí yóò mọ̀ kó àwọn nǹkan jáde ni àwọn nǹkan tó kó pamọ́ àwọn pa ń bẹ̀ torí ẹ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń dẹ wèrè wọ́n ń dẹ wèrè ma pé kèsì àkọ́kọ́ nù bí ọdún mélòó sẹ́yìn náà nísàlẹ̀ general wọ́n máa ọ̀kẹ́ náà sọ pé dẹ mma lọ́pọ̀ èyí òun fẹ́ẹ́ dẹ̀ òun wọn lọ́pọlọ mọ́ a a'udhu billahi minash shaitani rajim eléyìí jẹ́ bá wọn ní ìgbà wo làwọn lè bópinrin táwọn ń fẹ́ kọ́fí àwọn sọ̀rọ̀ dà ọ̀rọ̀ kí lẹ́ẹ̀ máa sọ tẹ́ẹ̀ ní sọ̀sọ́kùsọ̀ àsìkò lẹ́fẹ́ máa bàjẹ́ mo fẹ́ fẹ́ ọ mo gbà mo fẹ́ fẹ́ ọ ìgbà dákùnrin síwájú kọ̀ wẹ́lómi sáà tó sábà ń ti pé mo gbà ń gbà pàápàá ẹ ṣe jẹ fẹ lọ bá bàbá rẹ wọn fẹ́ fi ọmọ yín bàbá náà bá gbà torí wọn fẹ́ fi ọmọ ọmọ náà fẹ́ fi ọkọ pé kí bàbá gbà ó ẹ bàbá náà ẹ bàbá wọn á gbà ẹ wá ní kí la tún lè ṣe kò sí ní tá a lè ṣe ìgbà tí bàbá ò ti gbà wáyà wo tẹ̀síwájú ni ìsìlámù ọgbà ká fi tìpátìkù kù ọmọ ọlọ́mọ torí ẹ wáyàwó tẹ síwájú ọlọ́run sì yàwó tẹ fún ọ wọn náà wọ́n kọ́ tẹ síwájú ọlọ́run sì yàwó tẹ náà ọjọ́ bó ti ṣe jẹ́ tọ́ wọ́n lẹ́ni táwọn bá kọ ìwà burúkú fún táwọn kọ́kọ́kọ́kọ́ àmọ́ tí wọ́n gbà kí làwọn tó lè ṣe ah, ọlọ́run náà lẹ́ẹ̀ máa bẹ̀ sí i. النبي صلى الله عليه وسلم إن مرأة منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أتفوقه كسي أفوقه فوقع سوكين لتوكو إيه lè fi ọwọ́ kọ ẹ lè fa hàn kọ ẹ fọkàn kọ kò yí padà دي lẹ́ẹ̀ ẹ bọ ìkọjẹ ẹ fi hàn ẹ yàgò fún ẹ fi hàn torí ní títẹ yẹn tọkọ láti lẹ fi yàgò fún ó sì sọra rẹ pẹ̀lú yín ó lè tó O ní ó o jù bẹ́ẹ̀ lọ eléyìí ò jẹ báwọn ní ni ń jẹ ìgún àwọn ọmọ ẹ̀yin Yorùbá náà ni kí wọn gbogbo àwọn tó ń jogún nígbà tó ń ṣe ọdún ẹbọ àbí tó ń tó ń ṣe ẹ̀sìn ẹbọ ẹ̀sìn Ògún ẹ̀sìn òsà kéègún léyìn kíníkan ègún kan látòrí bàbá yín ni iná lè jogún ẹ gbogbo nọ́ọ̀sẹ̀nsì tí ẹ bá ti gba Islam kó gbàgbé rọ tí ẹ bá ti gba tó bá ti gba Islam kó ṣe kíni kó gbàgbé rọ nọ́ọ̀sẹ̀nsì ọtí ẹbọ ti ṣe jẹjẹ rí kí lọ fẹ́ fẹ́ ègún ṣe é mùsùlùmí ni wọ àbí èsè mùsùlùmí ọtí ẹbọ ṣe jẹ. tá a bá níyàwó méjì tá a lè gbé kan síwájú mọ́tò ká gbé kan sẹ́yìn àwọn béèrè tí ò nítumọ̀ bó tilẹ̀ jẹ́ kọ́rọ̀ àwọn obìnrin náà bíi bèbí náà ni tó ọ̀kẹ́ lè gbé kí ló dé sọ lọ jókòó wọn adùn wọ́n lè lura wọn tátí bí kọjá pé ọ ẹsẹ̀ fẹ́ yàwó kan garagara tiẹ̀ náà rọra pọ̀ sọlọ náà bá lọ ọkàn lọ sílẹ̀ wọn adùn mọ́tò ẹ̀ ń bọ̀ wá hó abẹ́rẹ́ rí nǹkan ìyàwó yẹn kàn sílẹ̀kùn síwájú ni ọkàn kó wájú ni ó ti kó wájú ó tún dé bẹ́lí tì ìgbà táwọn yòókù yẹn jáde ti ń tẹ pínpín pínpín wọn bẹ sọ fún ikọ́ gàdé tó ìyàwó títẹ́lẹ̀ ìyáálé ẹlẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ ọmọ wọn rẹ̀ ẹ̀yìn ni máa rọra jókòó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ìgbà tí sínú òjijì so sẹ́ẹ̀rí bí wọ́n bá ti bí sábà wájú yùn ìyàwó talákọ̀ọ́kọ́ rọ pé ṣé mò ń ríra àbí ríra pé à ríra wọn lọ́mọ tó sojú ẹ̀ <laughs> yóò ti lọ́kùnrin ọ̀tẹ̀lẹ̀ ní ọ̀wọ́ jáde pé àbórí ẹ̀ dàrú bọ́lá bọ́lá lẹ́yìn lẹ́yìn tí mọ́tò bá tún jẹ́ pé lọ́gàá mẹ́ta lẹ́yìn lẹ́yìn. <laughs> so làákà yìí wípé. jókòó nbi tí wọ́n ti ní ibi èsà rẹ bọ wájú má jókòó nbi tí wọ́n ti ní ibi rẹ bọ ẹ̀yìn àbí òye wa tó lálẹ́ yìí ẹni kọ́ máa ṣe máa ṣe lálẹ́ ìyàwó tuntun tó dé òun ti ṣe eléyìí kó jókòó rẹ wá sọ pé làwọn ìyàwó máa jókòó àwọn ọmọ ló máa ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n ní kí ni ìdájọ́ ká ṣe náfìlà ṣáájú maghrib sunna anabi sallallahu alayhi wa sallam ní sallu qabla al-maghrib sallu qabla al-maghrib sallu qabla al-maghrib liman sha'a ẹ ṣe sọlá ṣáájú maghrib anabi wílẹ̀ mẹ́ta ńgbà tó dórí ẹlẹ́kẹta oníṣẹ́ni tó bá fẹ́ tòun ẹnìkan fẹ́ ṣe náfìlà ṣáájú maghrib rákà méjì ẹ má kọ̀ fún ìwọ ọ̀fẹ́ ṣe ìwọ lọ́mọ eléjẹba wọn ní táwọn lè ṣe sọ láti lẹ́yìn ẹni tí ń sọ pé Allahu Akbar <laughs> àmọ́ àwọn béèrè tẹ ẹ máa béèrè tẹ ṣé ẹ lọ mú wá lùkàn ní àbí báwo torí àwọn tọ́kì la mà ti máa ń sọ bẹ́ẹ̀ lédè àwọn tọ́kì àwọn ọmọ káà wọn ò máa wọn máa ń sọ pé Akbar dípò kí wọn sọ pé Akbar Akbar kódà àwọn tọ́kì tó máa ń ṣe fáàrí sáà lárúbá pé àwọn làwọn ọmọ káàpù pé ẹ pè lágbọ kékeré dákun tòótọ́ bá yẹ pé inú àwọn adúdú yìí lẹ́nu kí n dára àti rọ dípò kọ́sọ́kọ́ Allahu Akbar o sì máa wí Allahu Akbar ẹ sọ bàbá imam yọ ọbẹ̀ tí a kẹ lọ kọ́ kí mo rò pé yé wa torí wọ́n ń dára sí rọ́ọ̀nù yọ ọbẹ̀ tí a kẹ lọ kọ́ kí because you are making wrong pronunciation àti lè ṣe sọ̀láàtì ẹni tí wọ́n sọ bá nù Allahu akbar ṣé yóò kàbá dàda kò ní kàdá o mo pè yín jà gbogbo lè máa tí wọ́n sọ pé Allahu akbar kò má bàtì àti tọ́ba sì má bàtì àti ẹ̀pẹ́ wa kọ́ agbẹ́bù torí pé ìbẹ̀rù ọmọ bọ́ọ̀lù tí wọ́n fẹ́ má bàtì àti àtìsí ọ̀wọ́ nù bàtì à ajẹ́ pé kọ̀tọ́kẹ́ tó lẹ́yìn rẹ̀ ọjọ́ bó ṣe jẹ́ olóko bára rẹ̀ wọ́n níbo láti wé láwàní súnà kò sí láwàní súnà torí pé ànábì sallallahu alaihi wasallam kò wé láwà ní rí lórúkọ pé súnà ni àmọ́ wé láwà ní rí lórúkọ pé ìtì àwọn alábàáwá ni mo rò pé wa táwa bá wá wé láwà ni o àwọn ọmọ àwẹ pẹ̀lú ẹ̀mí pé torí pé ànábì wé rí àwa náà wé gèsè pé torí pé ànábì wé súnà ni àwa náà wá wé mo rò pé yé o torí ẹ̀ táwa bá wé láwà níjọba ẹgbẹ́ kí ló fi hàn lónìí kí ló dànù kí ló sọnù tẹ́lẹ̀ mo kó yé wa àbẹ́ nìkan ìwé láàdáàgá ẹ̀ òun ti ẹ̀ ẹ̀ kí ni ẹ̀ kí ló ẹ̀ lá kí ló ẹ̀ láìsí ẹ̀. torí ẹ̀ ànábì wéri torí ẹ̀ nínú usulul fiqh ẹ̀yẹn bọ́ sábẹ́ sè déédéé báwọn èèyàn tí ti máa sè sáwọn náà nù apá kan náà bẹ́ẹ̀ ni a lè kọ́sì rẹ̀ nù ẹ̀ pẹ̀lú àníyàn pé sè máa ń sè ńlá sè àwọn ọyàtọ̀ ka kẹ́kọ̀ọ́ ti di sunna mo rò pé yé wa tọ́tẹ́ fi wá pé bóò ní láwà ní sunna nìkan ṣe béèrè nù ọlọ́nìkan kún gánà wọ́n ti wá ṣèjọ́ kẹta rẹ̀ sotutọ sunna kún ní káwọn tún ṣèjọ́ kẹta nàìjíríà ẹgbọ́n ṣèjọ́ kẹta ń sunna ni ẹ̀rọ pé máa pa ẹ̀hẹ́n bí máa ń ṣèjọ́ kẹta gánà. wọ́n tún lè ṣe bídà àjọ kẹta náà nàìjíríà àmọ́ gbogbo ẹni agbọ̀n wúlò àdá sí agbọ̀n bídà ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n lọ rẹ àwọn kan wà tó jẹ́ lẹ́sìn kiri yó ọfẹ́ sọdún ọjọ́ òbí rẹ̀ ìgbà tó sì jẹ́ pé àwọn ti wọn kò sí ọmọ kọ̀tọ́ àwọn ọmọfin ọlọ́run kankan so téèyàn náà lè lọ́ọ́ bá ṣe ìwọ ọ̀dà àmà bó wọn bá dà àmà ẹbí mùsùlùmí ni wọ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kọ́ lọ́bẹ̀. wọ́n ní kí ni sábàbí gan-an tọ́lọ̀ fi ní ká má jẹ́ lẹ́dẹ̀ẹ́ alukur'an ọlọ́nlá ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́dẹ̀ ó ti tó ó ti tó ìwọ ọba àmọ́ màá tó fà tọ́lọ̀ fi ní ká má jẹ ṣé gbogbo níta wà bá màdì rẹ̀ nìkan la lè ṣe níta bá màdì rẹ̀ àtàkù tọ́lọ̀ ọlọ́ má jẹ ọwọ́ kọ́lọ̀ ti ní ẹ má jẹ àwọn ẹ má jẹ náà bẹ́lẹ̀ tẹ̀ bá ń gbà ṣé ń jẹ kéèkì àti skit àbí òye wa tí wọn máa jẹ pọ̀tọ̀pọ̀tọ̀ tájẹ a'udhu billahi minash shaitanir rajim aw lahma khinzir

gbogbo ẹni títí jẹ ẹlẹ́dẹ̀ bí ẹlẹ́dẹ̀ ni mu tiwọn náà rí ẹ̀yin òfura ókè tẹ́ bá wádìí ẹ mọ̀ wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin ìdá mẹ́wàá àti rìbá àyàtọ̀ wà náà ìdá mẹ́wàá ẹ̀wọ̀n pé ṣọ́ọ̀ṣì ni abẹ́ ẹ̀kọ́ ni rìbá owó èlé ni owó èlé kò bá jẹ́ pé kọ́bọ̀ tọrọ sísì ńlọlé lórí owó rìbá wọn pè ìdá mẹ́wàá àwọn tó fẹ́ yanra wọn jẹ tó fẹ́ gbowó lọ́dọ̀ ọmọlẹ́yìn táwọn fẹ́ máa gbádùn láì ṣiṣẹ́ yàrá tún àlàkalẹ̀ wọn nù sọ́ọ̀sì walhamdulillah mọ́sálásí wo ló ní kẹsàn-án dá mẹ́wàá kò sí kódà ìdá àádọ́rin kò síbi tí Islam ti ní kọ́ sàdá kan gan wọ́n lọ́ọ́ mà tó bá fẹ́ rìn ẹ̀sìn ọlọ́lọ́wọ́ rìn ẹ̀sìn ọlọ́ọ̀ lọ́wọ́ àmọ́ pé mọ́sálásí kan á pé ìdákanlẹ̀ máa san ẹ̀rẹ́ lómi ọmọ sọ pé ah, tó bá bá mùsùlùmí náà bàbá ń ṣebí táwọn akíríọ́ni táná dáadáa kan kìíní kan gbogbo mọ́sálásí wa làbá ti tún pọ̀ ẹ̀gbọ́n nọ́ọ̀sẹ̀ ẹ̀ wà gbọ́gbọ́n lọ́dọ̀ káfíìrì nítorí àwọn ọba òpè lẹ́sìn tó lè dẹ̀sìn níbo ni dámẹ́wàá kan wà ní bíbélì kò sí alẹ́ nìkan náà àwọn ọ̀gá sọ́ọ̀tì ń bá àwọn ọmọlẹ́yìn sọ ó ọlọ́kọjá bẹ́ẹ̀ ó ní ẹ̀yin mínísítà tẹ́ ẹ bá fẹ́ gba ìdá mẹ́wàá lọ́dọ̀ àwọn ọmọ àjọ àwọn níbikíbi ní nàìjíríà àti gbogbo bíkíbi tíjọ àwọn dé ọmọlẹ́yìn yóò máa jóbọ̀ láti ẹ̀yìn ṣọ́ọ̀ṣì yóò máa jó yóò sì mú ìdá mẹ́wàá lọ yóò máa jó yóò máa kó mọ́lẹ̀ yóò máa jó yóò máa kó mọ́lẹ̀ títí tí èjó débi tápẹ́rẹ́ tẹ́fẹ́ fowó sí wa yóò máa rẹ́rìn tẹ́lẹ̀ kan bá pàdúró tí òjò dáadáa ẹ má pòun lọ́wọ́ ẹ̀ ah ọlọ́run dákun ọ̀fẹ́ gbowó mi ò tún ní jó ọ̀fẹ́ gbowó mi ò tún ní tí ń bá rẹ́rìn sílẹ̀ kó ọmọ gbà á Islam kọ́ wa lọ́gbọ́n ọkọ̀ ọlọ́run kọ́ ọmọ bàjẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá kó gbàdúrà gbogbo wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. táwọn lẹ́yìn ọgbọ́n mélòó ló lò ó. That's the Anything.